الحمد لله الحمد لله الذي جعل للإنسان نسبا وصهرا وكان فضله عليه كبيرا والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم wa rahmatullahi wa barakatuh dájúdájú nínú tó mú kí ẹ̀sìn islam kó yàtọ̀ ẹ̀sìn ńlá ẹ̀sìn tó tọ̀dọ̀ Ọlọ́run ọba wa ẹ̀sìn kan ṣoṣo tó ṣe pé náà lọ́lọ́run ọba tẹ́wọ́ gbà lọ́dọ̀ àwọn ẹrú ẹ̀ ẹ̀sìn tó ṣe pé òun nìkan náà lèèyàn lè ṣe téèyàn fi wà lìjánà nínú tó mú kí ìsìláàmù yìí kó tún dá yàtọ̀ gédégbé òun náà ni bó ti ṣe ṣe ètò ààtò nípa báwo ni ìbágbépọ̀ ìbáṣepọ̀ yóò ti ṣe máa wáyé láàrin mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí ìsìláàmù sì tún mójútó okùn tó so ẹbí pọ̀ nítorí kọ́mọ́bàjá àti bí ìsìláàmù ti ṣe pa wá láṣẹ pẹ̀lú pé kí oníkálukú nínú wa. No kí tolórí tẹlẹmọ wa ma ṣe dáadáa sáwọn mẹ̀lẹ́bí rẹ̀ kálukú pẹ̀lú bó ti ṣe súnmọ́ wa sí oníkálukú pẹ̀lú béèyàn ti ṣe lágbára láti ṣe dáadáa náà ma ọlọ́run ọba sọ nínú súrọ́tù Rum áyà kejìdínlógójì. أعوذ بالله من الشيطان الرجيم ونفاءات ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون أما الذي أما أما وكفيه بكنا والله أن يفولته أما àwọn arìnrìn tí wọn ò ní tí wọn lè lò láti fi débi tí wọn ń lọ ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ọlọ́ni ṣíṣe báyìí ó ń lò lóore jù fáwọn ẹni tí wọ́n ràn kàn láti rójú ọlọ́run àti fún àwọn ẹni tí wọ́n fún àwọn èèyàn wọ̀nyí lẹ́tọ̀ọ́ wọn àwọn náà gan-an lẹni tí ó ṣoríire. anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ kan tó gún régé. وني إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بأمهاتكم إن الله يوصيكم بآبائكم إن الله يوصيكم بالأقرب فالأقرب رواه الإمام أحمد وابن ماجه وهو حديث حسن بطرقه النبي صلى الله عليه وآله وسلم ó ní dájúdájú ọlọ́run ọba ń pa yín láṣẹ pẹ̀lú kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn ìyá yín dájúdájú ọlọ́run ọba pa yín láṣẹ pẹ̀lú pé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn ìyá yín dájúdájú ọlọ́run ọba pa yín láṣẹ pẹ̀lú pé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn ìyá yín ó wí báyìí lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà ló wá ní dájúdájú ọlọ́run ọba pa yín láṣẹ pẹ̀lú kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn bàbá yín àti pé ọlọ́run ọba tún pa yín láṣẹ kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí yín bí wọ́n bá ti ṣe súnmọ́ yín sí lẹ́yìn náà ẹni tó pawọ́ lé wọn lẹ́yìn náà ẹni tó pawọ́ lé wọn. alimami ahmed òun ló gbé ẹgbàá wọ̀rọ̀ yìí jáde bákan náà ibn Majah tá a bá sì wo àwọn ọ̀nà tí ẹgbàá wá yìí gbà wá á rí i pé lápapọ̀ wọn ẹgbàá wá tó fẹsẹ̀ rìn lẹ́ni mọ̀lẹ́bí wa. ipò tí wọ́n wà ọ̀gá púpọ̀ ààyè tí islam sì tò wọ́n sí kìí ṣe ààyè tó ṣe fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mú oníkálukú ọ̀ràn èèyàn ló jẹ́ lórí ẹ̀ kó mójútó mọ̀lẹ́bí ẹ̀ ọ̀ràn èèyàn ló jẹ́ lórí ìwà kápẹ́ ìwà mọ̀lẹ́bí nínú hadith anabi sallallahu alayhi wa sallam ń tọ́ka sí bó ti ṣe pàtàkì pé kéèyàn mójútó mọ̀lẹ́bí rẹ̀ onímọ̀ ahabba. أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه متفق عليه النبي صلى الله عليه وآله وسلم ní ẹnikẹ́ni tí máa ń fẹ́ kí ọlọ́run ọba kó gba rìsíkí láyè lọ́dọ̀ rẹ̀ tó sì ń fẹ́ pé kọ́lọ́run ọba ó bóun fi àlùbáríkà sí ìgbésí ayé òun kí ló ní tọ̀hún ó ṣe oníkálukú wa ló ń fẹ́ kárẹ́sì kí wọ́n pọ̀ kọ́gbá yìí oníkálukú ní sèǹfẹ́ pé kọ́lọ́wọ́n bó fi àlùbáríkà sí gbèsè ayé òun ẹnikẹ́ni tó bá ti ń fẹ́ ilé yìí ntòsí náà ni pé falyasil rahimah máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí rẹ̀ má jẹ́ kí okùn ẹbí rẹ̀ ọjà gbọ́wọ́ rẹ̀ al al-Bukhari àti Muslim ló gbà wá torí náà ká ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa ká ṣe dáadáa sáwọn òbí wa ká sì máa ṣe dáadáa sáwọn alábàágbé wa gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn a máa jẹ́ kẹ́mi èèyàn gùn wọn a máa jẹ́ kí ẹ̀mí èèyàn gùn wọ́n sì máa ràn yàn lọ́wọ́ wọ́n máa ṣe sábàbí kí ilégbè èèyàn má dahoro àti pé pápá gan ìsokùn ẹbí pọ̀ ó máa ń sábàbí kí ọlọ́run ọba sọ̀yàn kọ́ láyàn. níbi ikú bú ikú òjijì àti pé ọlọ́run ọba máa fi ti aburú dànù fún yàn gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam oní man sarrahu an yumidda allahu fi cumare wa wá sí cafi rizqihi wa yadfa anhu miitata as-su' falyattaqi allah wa liyasil raxima. رواه أحمد والبزار بإسناد جيد النبي محمد صلى الله عليه وآله وسلم oní gbogbo ẹni tó bá ń fẹ́ ike kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó fi kún ọjọ́ orí rẹ̀ kó sì gbárísìkì rẹ̀ láàyè fún ẹnikẹ́ni tí bá ń fẹ́ kọ́lọ́run ọba ó ti ikú bú kó ti dànù fún kó nítorí àwọn ya máa páyọ̀ ọlọ́run kó sì máa sokùn ẹbí pọ̀. ما ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí rẹ alimami ahmed àti bazzar àwọn náà gbé adéfì yìí jáde ká sọkún ẹbí pọ̀ ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí wa eléyìí tí islam mú wa kìí ṣe ike dáadáa àbí sísọkún ẹbí pọ̀ eléyìí tí ó dá lórí wípé tí mọ̀lẹ́bí bá ṣe dáadáa sí ọwọ́ náà ṣe dáadáa sí tí wọ́n bá nawọ́ rẹ̀ pọ̀ ìwọ náà bá wọn ṣọ̀rẹ́ rárá o ayé ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí àti ká sokùn ẹbí pọ̀ ọ̀gá púpọ̀ nínú ẹ̀sìn Islam ó sì yí tayọ pé ńgbà tí wọ́n bá tó ṣe dáadáa sí ọ ni kí wọ́n ṣe dáadáa sí wọn ọ pàtàkì tayọ wípé ẹni tó bá nawọ́ rẹ̀ pọ̀ nínú wa òun náà ni kí wọn náà bá ṣe nínú wa rárá o ìsokùn ẹbí pọ̀ ìṣe dáadáa sí mọ̀lẹ́bí ẹni nínú ẹ̀sìn Islam ńṣe ló ní í ṣe pẹ̀lú pé iṣẹ́ yìí iṣẹ́ kan ní tá à ń ṣe à ń ṣe láti fi jọ́sìn fọlọ́run ọlọ́run ọba tó ga ọba tó gbangban à ń ṣe bẹ́ẹ̀ ni láti tẹ̀lé àṣẹ ọlọ́run à sì ń ṣe bẹ́ẹ̀ á máa ṣe bẹ́ẹ̀ láti fi wá ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ mọ̀lẹ́bí tí ń ṣe dáadáa sí mi kò ṣe dáadáa mọ́ kò ní kémi àwọn máa ṣe dáadáa sí o mọ̀lẹ́bí yìí ó ti nawọ́ rẹ̀ pọ̀ rí ṣùgbọ́n ní báyìí mọ̀lẹ́bí yìí ti mú mi lọ́tà kò pé kémi ọmọ ṣe dáadáa sí o ìwọ ń lékun sí òun wá ń sí ọ kò pé kó ọmọ ṣe dáadáa sí tó ń ti pé kutí náà ń lé sí èèyàn bú ni ọ nítorí pé kú náà máa bà nǹkan jẹ́ gẹ́gẹ́ bí náà ti ṣe máa sànyà nínú ẹ̀sìn Islam dandan ni ká ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa mọ̀pẹ́ nìkan wá bá sallallahu alayhi wa sallam ó ní ya rasulallah ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run inna li qarabatan asiluhum wa yaqta'uni dájúdájú mo láwọn mẹlẹ́bí kan o tó ṣe kébé mi ṣe ń gbìyànjú láti súnmọ́ wọn làwọn ń gbìyànjú láti gbégi dínà bí mo ti ṣe ń ṣe dáadáa sí wọn làwọn ń sa ìdá sí mi o wa uhsinu ilayhim wa yusi'una ilayhi èmi ń ṣe dáadáa sí wọn aburú làwọn ń ṣe san fún mi o wa ahlumu anhum yajhaluna alayya mò ń ṣàfaradà fún wọn ṣùgbọ́n ìnira làwọn máa fi ṣe mí. anabi sallallahu alayhi wa sallam ó ní la in tó bá ṣe kí bó ti ṣe sọ ilẹ̀ ọba rí lódodo pé wọ́n ń gbìyànjú láti súnmọ́ wọn àwọn sì ń gbìyànjú láti sá fún ọ ìwọ́n ń ṣe dáadáa sí wọn àyídá làwọn ń ṣe é sí ọ ìwọ ń ṣàfaradà ṣe sùúrù fún wa ìnira làwọn ń gbé bọ̀ tó bá ṣe kí bó o ti ṣe wúyì lọ bá rí fẹkẹ ẹnàmà tó ṣe sọhùnmọlẹmẹlì ńṣe lọ́rọ̀ rẹ̀ dàbí ẹni tó ṣe é pé ó ń fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ lérú gbóná mu bí ìgbà tó ń rọ irú gbóná sí wọn lọ́nà ọ̀fun ni wala yazalu ma'aka minallahi dhahirun alayhim ma dumta ala dhalik olùrànilọ́wọ́ kan ò ní yé bẹ fún ọ látọ̀dọ̀ ọlọ́run lórí àwọn mọ̀lẹ́bí rẹ lópin ìgbà tó bá ṣe pé dáadáa yẹn náà lọ́ọ́ bá ń ṣe sí wọn. ìyẹn ni pé dáadáa tí wọ́n ń ṣe sí wọn táwọn ń ṣàìdá sí ọ ìwọ tẹra máa mọ̀ṣẹ́ pàtì o mọ̀ṣẹ́ ti torí pé wọ́n ń ṣe dáadáa sí ọ àwọn ń ṣàìdá sí ọ kọ́ wa pa dáadáa yẹn tì nítorí pé ń ṣe lọ́rọ̀ rẹ ó dàbí ẹni tó ṣe wípé ń ṣe lòun fún wọn ní májèlé jẹ nítorí pé òun ṣe dáadáa sí wọn àìdá làwọn ń ṣe sí ọ táwọn náà bá dẹ́kun àìdá kí wọ́n máa ṣe dáadáa sí ọ wọ́n padà wá mà ní ìgbà tí àbámọ̀ kò ní sàǹfààní pa àwọn fọwọ́ ara wọn síra wọn àti pípapá gan olùṣọ́kan olùrànilọ́wọ́ kan kò ní yé bẹ fún ọ látọ̀dọ̀ ọlọ́run lórí àwọn mọ̀lẹ́bí rẹ lópin ìgbà tí wọ́n bá ń ṣe dáadáa yìí sí ọ sí wọn yẹn kí gbogbo mẹ́kọ́ wá sílé òkun pétékèrò láti lè ní ọ lára ọlọ́run máa gbé ọjọ́ rí wọn rawahu al-Imam Muslim. imam muslim ló gba àdéhìí wa torí délé wọn náà tó bá ṣàkíyèsí wàá rí pé ilé jẹ́ kan nínú àwọn nǹkan tó mú kí ìbára ẹni ṣe pọ̀ nínú ẹ̀sìn islam kó yàtọ̀ gédégédé tí irun tá a máa rí láwùjọ àwọn kèfèrí láàrin sí nítorí pé àwọn ní tiwọn àwọn kì í lópin ìgbà tí wọ́n bá mọ̀ pé táwọn bá ṣe dáadáa ṣe àǹfààní táwọn ń wá yẹn yọ tẹ àwọn lọ́wọ́ ní táwọn ń fojú sùn lọ́dọ̀ rẹ̀ àwọn ò ní sáláì rí gbà ìgbà náà ni wọ́n máa ṣe dáadáa síra wọn àwọn ìṣe dáadáa síra wọn nítorí pé àwọn bá jẹ́ mọ̀lẹ́bí àwọn ò ní dáadáa kan ṣe síra wọn nítorí pé ìbíbà ọba àpá wọn pọ̀ ní táwọn máa wò ní pé ìjẹ́ tèmi bá bùn ọ ní mílíkì mu tí wọn náà bá ń fi bọ́ǹfì tàkùn tèmi báwọn ti ṣe máa wò nù ìjẹ́ tí wọ́n bá bùn ọ lẹ́kọ̀ọ́ jẹ́ ṣé wọ́n bá ń fàkàrà kún tèmi báwọn kèfèrí ti ṣe máa wò nù àmọ́ lópin ìgbà tó bá mọ̀ pé tó ń bá fún ọ lẹ́kọ̀ọ́ ọ̀ lákàrà kankan tó fóun yóò fọ mẹ́kọ̀ọ́ rẹ̀ lópin ìgbà tó bá mọ̀ pé tó ń bá fún ọ ní milk òní fóun ní bọ́ǹfìtà fi kún ìtọ́ wà lọ́dọ̀ òun yóò fọ ọmú mílíkì rẹ̀ bẹ́ẹ̀ làwọn kò fáàrù ti ṣe rí give and take no taking no giving lópin ìgbà tó o bá ti ní tó fún mi èmi náà ò ní nǹkan kan tí ń sọ ọ lẹ̀ bẹ́ẹ̀ làwọn kèfèrí ti sẹ́rí ṣùgbọ́n nínú nínú òfin ọlọ́run ẹ̀sìn Islam a rí i pé mọ̀lẹ́bí wa ó lè jẹ́ pé dáadáa làwọn ń ṣe sí àìdá pọ́nbélé lòun ṣe sí wa Islam ní ká má dẹ́kun àṣẹ dáadáa sí ó lè jẹ́ pé dáadáa làwọn ń bá wa kódà àtún ṣàìsùn lórí bí dáadáa ó ti ṣe tẹ́ lọ́wọ́ látàrí pàwọ́ aláàbà sánà rẹ̀ òun sì máa ṣàìsùn lórí bí tiwọ́ ti ṣe bàjẹ́ inú ọ̀pọ̀lọpọ̀ nínú mọ̀lẹ́bí ọmọ bí kápẹ́ngbà tilẹ̀ mọ́ wọn á túfọ̀ kú rẹ fáwọn bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ á máa ìwọ gbọ́dọ̀ ti torí eléyìí kí wọn náà máa wá rò aburú sí wọn dáadáa ni kí wọn máa wá sí wọn báyìí ni Islam ti ṣe rí ẹ rí i pé ní ọ̀dọ̀ àwọn kèfèrí ní ìgbà tó bá ti rí pé òun ò lè ráǹfààní kan gbà lọ́dọ̀ rẹ̀ òun náà ní sí ọ láǹfààní kankan iná ìdìjà ṣe máa pọ̀ láàrin wọn ìdìtàmára ẹni ọ̀pọ̀ láàrin wọn ẹ tún mọ̀ kí ah mọ̀ ẹ̀yà kan and then what ńgbà náà wà eléyìí ò rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn islam táwa ni mọ̀lẹ́bí táwa ni mọ̀lẹ́bí gan táwa ni mọ̀lẹ́bí tó ṣe é pé a sọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí tí islam sọ pé ó níwọ̀ kan lórí wa táwa ni mọ̀lẹ́bí náà bó lórí nínú òfin ẹ̀sìn islam mọ̀lẹ́bí ó pín sọ́nà méjì abala alákọ̀ọ́kọ́ oríṣiríṣi wọn lọ́pọ̀ jù abala ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀pọ̀ púpọ̀ abala alákọ̀ọ́kọ́ yẹn òun náà ni man kana rahiman muhriman àbí mahraman àbí muharraman man kana rahiman àbí muharraman oríṣi alákọ̀ọ́kọ́ kana rahiman mọ̀lẹ́bí rẹ ni ó tún wá jẹ́ mahraman. tó bá lọ jóbìnrin tí wọ́n jọkùnrin èèwọ̀ ní kíru yẹn fẹ́ ra yín oríṣi alákọ̀ọ́kọ́ ni ẹ lè pè ní maharam ẹ sì lè pè ní kíni muharram mọ̀lẹ́bí wa ni táwa bá jọkùnrin tó ń jóbìnrin èèwọ̀ sì ní ká fẹ́ ra wa oríṣi alákọ̀ọ́kọ́ ni irú àwọn eléyìí lọ pọ̀ jù nínú àwọn mọ̀lẹ́bí àpèjúwe irú wọn àwọn náà làwọn bàbá wa bàbá wa tí bàbá bá lọ jóbìnrin táwa jọkùnrin sọtọ ká fẹ́ ra wa pọ̀tọ́ ká fẹ́ ra wa bẹ́ẹ̀ náà làwọn ẹ̀yà wa bí ìyá wa ti ṣe jóbìnrin táwa bá jọkùnrin sọtọ ká fẹ́ ìyá wa pọ̀tọ́ ká fẹ́ ìyá wa mọ̀lẹ́bí nìyẹn bàbá bàbá wa ńkọ́ bàbá ìyá wa ńkọ́ gbogbo àwọn eléyẹn tí wọ́n bá jóbìnrin táwa jọkùnrin sọtọ ká fẹ́ ra wa pọ̀tọ́ ká fẹ́ ra wa mọ̀lẹ́bí wa ni wọ́n bákan náà ìyá bàbá wa ìyá ìyá wa báwọn ti ṣe jóbìnrin táwọn bá jọkùnrin sọ́tọ́ káfẹ́ ra wa kọ́tọ́ káfẹ́ ra wa mọ̀lẹ́bí wa ni wọ́n bàbá bàbá wa kò bá jẹ́ bàbá bàbá tó súnmọ́ bàbá àyà wa kò bá jẹ́ bàbá àyà tó súnmọ́ ìyá bàbá wa kò bá jẹ́ ìyá bàbá tó súnmọ́ ìyá ìyá wa kò bá jẹ́ ìyá àyà tó súnmọ́ àbí wọ́n jìnà sí wa bí ká ní bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá àbí Baba, Mama, Mama, Mama, Mama, Mama. bẹ́ẹ̀ náà ni <clears throat> bẹ́ẹ̀ náà ni ìyá bàbá ìyá ìyá ìyá ìyá ìyá bàbá gbogbo bó ti ṣẹlẹ̀ òkú wọn jìnnà sí wa tó kí lorúkọ wọn kí ni ìròyìn wọn mọ̀lẹ́bí wa ni wọn kí ẹ sẹ́ after all dadi ẹ̀yin lẹ́yìn mọ́ bẹ́ẹ̀ ṣe kanra yín pẹ̀lú bàbá tó máa ń wáyà o tí bàbá yẹn tó máa wálé yìí máa o ẹ bàbá bàbá tèmi nìyẹn ike ń gbà náà wá ń kọ eléyìí ẹdẹ jìnnà ẹyin ni mo mọ you are my dad ok dádì rẹ wá jábọ́ látòrí igi mango yẹsẹ bàbá kan ló bí òun yẹsẹ bàbá kan ló bí bàbá tó bí òun ìyẹn ni pé kò sí máṣe lè jìnnà sí wa tó kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa ni wọ́n kéńké ní báyìí ìnílágbájá fi kàn mí tó ṣe parẹ́ kò sí fọ̀bẹ́ gé o torí rẹ̀ dandan ló jẹ́ lórí wa kíkẹ́ ká jẹ́ ni tí yọ́ọ́ mọ àwọn mọ̀lẹ́bí wa ní mọ̀lẹ́bí wa bákan náà àwọn ọmọ ẹ̀yà wa bàbá kan náà màmá kan náà lọ́jọ́ bí wa àwọn ajọ́kùnrin bàbá kan náà lásán lọ́jọ́ bí wa àwọn ajọ́kùnrin ìyá kan náà lọ́jọ́ bí wa àwọn ajọ́kùnrin sẹ́mi kó gbogbo àwọn eléyìí táwọn bá jọkùnrin táwọn ajọ́bìnrin sọ́tọ́ ká fẹ́ra wa kọ̀tọ́ ká fẹ́ra wa mọ̀lẹ́bí wa ni wọ́n. bákan náà àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin Baba kana mama kana kan náà lọ́jọ́ bí wa bàbá kana. náà lọ́jọ́ bí wa kìí ṣe màmá kana. náà ìyá kan náà lásán lọ́jọ́ bí wa kìí ṣe bàbá kan náà sẹ́yìn pé báwọn ṣe jóbìnrin jáwọ́ bá jọkùnrin sọ́tọ́ ra wa kọ̀tọ́ káfẹ́ ra wa kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa ni wọ́n o. bákan náà àwọn ọmọ wa táwa bí àwọn ọmọ wa táa bí mọ̀lẹ́bí wa ni wọ́n o nítorí pé àwọn ọmọ wa táa bí yẹn táwọn bá jóbìnrin táwa jọkùnrin sọ́tọ́ káfẹ́ ra wa kọ̀tọ́ ká fẹ́ ra wa o bákan náà àwọn ọmọ táwọn ọmọ wa bí àwọn ọmọ ọba jìnnà sí wa jù bẹ́ẹ̀ lọ́pọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa ni wọ́n o nítorí pé táwọn bá jó obìnrin táwọn bá jọkùnrin sọ́tọ́ ká fẹ́ ra wa kọ̀tọ́ ká fẹ́ ra wa àwọn mọ̀lẹ́bí wa nù bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ táwọn ọmọ ìyá wa bí ọmọ ìyá wa ọmọ tó ń bí ọmọ ìyá wa lọ́kùnrin àbọ̀ ọmọ ìyá wa lóbìnrin gbogbo ọmọ táwọn bá bí kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa ni wọ́n kì í ṣe tí ó tọ́ àrọ̀ ọmọ tí ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ bí ra wọn kù pé kí lọ wá èmi àti bàbá yẹn lájọ ní nǹkan ṣe you are none of my family ẹ ẹ ok ní ẹ bá ṣe báyẹn mọ̀lẹ́bí rẹ̀ lọ fẹ́ yà wò àwọn mọ̀lẹ́bí rẹ̀ nù bákan náà àbúrò àbẹ̀gbọ́n bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ̀ táwọn jọkùnrin kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa ni wọ́n nítorí pé àwọn ẹ̀gbọ́n bàbá wa àbábòrò bàbá wa yẹn tó bá jẹ́ kóbìnrin ni wọ́n táwọn abájọkùnrin sọ́tọ́ ká fẹ́ wọn kọ́ wa bá bàbá rẹ kọ́ wa sọ pé ah, adáde mo ti rí àwọn tí mo fẹ́ fẹ́ ta ni ẹ̀gbọ́n yín ni ẹ́ <laughs> ẹ̀gbọ́n yín kó ló sọ pé ẹ̀gbọ́n tó lọ́wọ́ àfẹ́ nítorí pé wọ́n dilẹ̀ wọn ò rọ́kọ wọn ò rọ́kọ báwo àkọ́kọ́ ni pé sọ́ọ̀mọ̀ yín pé ẹ̀gbọ́n tèmi ẹbí ni wá kọtọ sí ọ nínú òfin Ọlọ́run ọba kọ fẹ́ gbọn mi so bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀gbọ́n àbábúrò bàbá wa táwọn jóbìnrin kọtọ ká fẹ́ wọn báwọn ti ṣe jóbìnrin táwọn abájọkùnrin kọtọ ká fẹ́ wọn torí rẹ̀ kí ni wọn jẹ́ sí wa mọ̀lẹ́bí wa lágbọn màmá wa ń kọ àwọn ẹ̀gbọ́n àbábúrò màmá wa táwọn jọkùnrin mọ̀lẹ́bí wa ni wọn o torí báwọn ti ṣe wà tó bá lọ jẹ́ kóbìnrin ni wọn táwọn abájọkùnrin kọtọ ká fẹ́ wọn kọtọ ká fẹ́ wọn bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀gbọ́n àbábúrò màmá wa táwọn jóbìnrin kí ni wọ́n jẹ́ sí wa mọ̀lẹ́bí wa ni wọ́n torí báwọn ti ṣe jóbìnrin o táwọn bá jọkùnrin sọ́tọ́ ká fẹ́ wọn kọ̀tọ́ ká fẹ́ wọn ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa àwọn mọ̀lẹ́bí wa ni àwọn mọ̀lẹ́bí wa nìyẹn à ń pa àwọn eléyìí ní zawu rahimin mahrama àwọn eléyìí yẹn. ذو رحم وهم وهم محرمون عليك أن تتزوج منهم mọ̀lẹ́bí rẹ ni wọ́n tó bá lọ́ọ́ jẹ́ pé àwọn bá jẹ́ opposite sex sí wọ èèwọ̀ ní kẹsẹ́ ra yín àwọn eléyẹn àwọn ló pọ̀ jù nínú àwọn tí a ń pè mọ̀lẹ́bí àwọn oríṣi àwọn náà ni àwọn náà làwọn tó jẹ́ pé mọ̀lẹ́bí wa làwọn náà ṣùgbọ́n tó bá tá a bá wura wa fẹ́ islam ọ̀kọ̀ pé ká fẹ́ ra wa mọ̀lẹ́bí la jọ jẹ́ ṣùgbọ́n tá a bá wura wa fẹ́ islam ọ̀kọ̀ pé ká fẹ́ ra wa àwọn náà ni àwọn ọmọbìnrin táwọn àbúrò abẹ́gbọ̀n bàbá wa bí àwọn ọmọbìnrin tábúrò abẹ́gbọ̀n bàbá wa bí mọ̀lẹ́bí wa ni wọ́n sọ̀rọ̀ kábúrò bàbá wa ló bí wọn so kí wọn á ní wọn jẹ sí wọn àsìkò tó ń bá jẹ ọmọ àbúrò bàbá rẹ kí ni wọn jẹ ọmọ ẹ̀gbọ́n bàbá tiẹ̀ àsìkò tó ń bá jẹ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ kí ni wọn jẹ ọmọ àbúrò bàbá rẹ ṣé mọ̀lẹ́bí wa nìyẹn àbẹ ìṣe mọ̀lẹ́bí mọ̀lẹ́bí ni so àwọn eléyìí mọ̀lẹ́bí ni wọn ghayru mahrami tó jẹ kékeré ṣèwọ ní kẹsẹ ra yín so àwọn eléyìí mọ̀lẹ́bí náà làwọn náà bákan náà àwọn ọmọ táwọn àbúrò abẹ́gbọ̀n bàbá wa bí ṣùgbọ́n àbúrò abẹ́gbọ̀n bàbá wa tó bí wọn obìnrin làwọn àbúrò abẹ́gbọ̀n bàbá wa tó bí wọn obìnrin làwọn tó àwọn eléyìí náà kò burú pé kó fẹ́ wọn tó bá wù ọ́ láti fọmọ àbúrò bàbá rẹ àbọ̀mọ ẹ̀gbọ́n bàbá rẹ ẹ̀gbọ́n bàbá rẹ yẹn jóbìnrin àbẹ́gbọ̀n bàbá rẹ jọkùnrin kò sí tó burú ọlọ́run fòrè sí i bẹ́ẹ̀ náà ni nínú àwọn mọ̀lẹ́bí wa ṣùgbọ́n tó ṣe pé ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ pa lè fẹ́ ra wa àwọn náà làwọn ọmọbìnrin tó ṣe pé àbúrò àbẹ́gbọ̀n ìyá wa ló bí wọn àbúrò àbẹ́gbọ̀n ìyá wa ló bí wọn àbúrò àbẹ́gbọ̀n ìyá wa òun wá jọkùnrin òun ló bí wọn mọ̀lẹ́bí wa ni wọn ṣùgbọ́n kì í ṣe wọ̀ ní ká fẹ́ wa bákan náà banatul wọn àwọn eléyìí náà kò sí ní tó burú pé ká fẹ́ra wa pẹ̀lú wọn ni wọn. ẹja di eléyìí mú a padà sórí rẹ̀ nígbà tó bá yá. kí ni ìdájọ́ eléyìí tí sẹ́rí àsọ yìí rọ̀ mọ́ mọ̀lẹ́bí. ẹ̀sìn Islam pẹ̀lú ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí rahim. wọ́n ń pè ní sílẹ̀tù rahim níta sì gbàlérò pẹ̀lú rẹ ní al-ihsanu ila al-aqarib ṣíṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa al-imam ibn hajar al-haytami nínú tírà rẹ̀ az tí wọ́n gbàlérò pẹ̀lú sílẹ̀tù rahim òun náà ní ìsọ́ọ̀lù naw'in min al-ihsan dáadáa kan ká dáadáa kan dọ́dọ̀ mọ̀lẹ́bí wa bó ti ṣe ṣe tí dáadọ́ ó fi dọ́dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ ó ní wọ́n ń pè ní kíni silatur rahim alimami nawawi rahimahullah nínú sẹ́rìhì sahihi muslim òun sọ pé tí wọ́n gbà lérò pẹ̀lú silatur rahim òun náà ni al-ihsanu ila al dáadáa sáwọn mọ̀lẹ́bí wa ṣíṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa ala hasabi hali al wal-mawsul lódì wọn ẹni tó fẹ́ ṣe dáadáa bá ti ṣe ma àti bẹ́ẹ̀ni tó fẹ́ ṣe dáadáa sí bá ti jẹ́ sí mo rò pé yé wa lódì wọn bá gbára èmi tí wọn fẹ́ ṣe dáadáa bá ti ṣe ma torí pé nítorí bá ju agbára mi lọ́nkọ́ ọlọ́run ọ̀làbọ̀ mi lọ́rùn bákan náà àti bẹ́ẹ̀ni tí mo fẹ́ ṣe dáadáa sí bá ti ṣe jẹ́ sí mi fataratan takunu bil mal ó ní nígbà míì ìṣe dáadáa sí mọ̀lẹ́bí wa ó lè wáyé gbára ká fún wọn lówó wa taratan bil khidma ẹ̀rí nígbà míì ìṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa ó máa ń wáyé gbára pé ká sì sẹ́kàn sí wọn yẹn ni kíkà ń ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú sẹ́kàn tí wọ́n ń ṣe mọ̀lẹ́bí kó aṣọ sílé ilé kún fáṣọ ọ wàá sọ pé bàbá jẹ́ pé àbúrò bàbá ni bàbá bàbá rẹ ni gbogbo aṣọ yẹn kó jáde iṣẹ́ tí mo fẹ́ ṣe lónìí nù ah ìwọ èmi ní ń fọ̀ sọ̀rọ̀ ìyàwó àbúrò bàbá rẹ̀ abẹ́gbọ́n bàbá rẹ̀ ti sá lọ bàbá yìí ló máa ń jókòó sí di àrò tó máa ń ro ká ń jojúmọ́ o ti wá target pé lónìí èmi ni màá bá wọn ro ká yẹn o gbómi ọkà kaná o sì mórókun o sì bá wọn ro ká kọlẹ́mà kò dí kókó alihamudulilayi eléyìí ń bẹnu pé èèyàn ti sẹ́sìn wọn bẹ́ẹ̀ náà ni o gbé mọ́tò síta mọ́tò ti kéruku o ò tí ẹ̀ gbà yọ̀ǹda òsè kan ọkàn lọ́ọ́ pọ́nmi ni. ọba hu sẹlẹmọtò ó sì bá wọn fọ ó sì má dáadáa torí kọ́ bá jẹ́ mọ̀lẹ́bí rẹ eléyìí nínú sísí yànnú eléyìí ń bẹ tí islam fẹ́ kíkà ṣe fún mọ̀lẹ́bí wa. àmọ́ ike bọ̀dá wa gbogbo ìgbà tí wọ́n bá wọ sọ aṣọ ọrùn mọ́ ọlọ́run ni aṣọ ọrùn mọ́ ọlọ́run ni tó bá kú fún plọ́ọ̀gì ayọ̀nù tí wọ́n mọ́ná ni wọ́n lọ ládùúgbò wọn. wá sọ pé yìí o nítorí máa ṣẹlẹ̀ ní pé màá rí i pé mo bá bọ̀dá lọ sọ lónìí ìbàdí gbogbo aṣọ yẹn kó jáde kó sì ń bá a lọ sọ yẹn eléyìí bẹ́ẹ̀ nu ṣíṣe kí ni sísokùn ẹbí pọ̀ bẹ́ẹ̀ náà ni ìwà àǹtí lọ́sẹ̀ kó àbúrò ya rẹ̀ àbá àǹtí rẹ̀ àbá àbúrò rẹ̀ gan ni lọ́ bá gbé ọlọ́ta lókì mọ́lẹ̀ lọ́n bá lọ́ta wàláì tó dáa ló ń ṣe òun ṣiṣẹ́ sínú eléyìí bẹ́ẹ̀ nu tí máa so okùn ẹbí pọ̀ ó dé sí làkòdé dáadáa ọwọ́ abá ó ní ẹ̀kọ́ tuntun mi bọ̀ dáa ọ wá kọjú sí ọ bá dé fìlà ọ bá gé dáadáa eléyìí bẹ́ẹ̀ nu kàn òun ṣiṣẹ́ sí nu. masha allah la quwwata bàtà yín amẹ́rùkú báyìí ẹ bọ́ lẹ̀ ó sì rẹ̀ ó sì bá a nùnù eléyìí nu kó ń sokun pọ̀ bọ́dà mi kí n bá yín bomi tútù wá torí eléyìí ò tútù tó àbí òye wa kódà kó ní ah, bẹ ìyẹn ni pé ìmáàmù onye ó ní ó ṣeé ṣe ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí wa gbára owó àbí gbàrà ká ṣe sẹ́sìn wọn wọ̀tẹ́ ọ̀rọ̀ tẹ̀m̀bẹ́ ziyara ó sì máa ń wáyé ńgbà mí nípa pé ká bẹ̀ wọ́n wò ká bẹ̀ wọ́n wò nítorí pé àìrí rẹ ni kìí jẹ́ kọ́sì àìrí rẹ ni kìí jẹ́ kínú ṣùgbọ́n bá ríra yín ẹ rí i pé ẹ rántí sọ eléyìí báyìí ẹni tó bá wò ó wípé láti odidi jọ́ọ̀sì ńlọ ti wó ń wá sẹ́kù subhanallah àbúrò mi wákàtí mélòó lọ sọ pé ẹ ṣe nú ọkọ̀ náà rí wákàtí méjìlá ni bọ̀dá mi kí ló wá gbé ọwọ́ àtòfin wá ṣe gbogbo wàhálà báyìí mo ní kí wà náà ni Allahu akbar ẹ wo bí ìfẹ́ yẹn ó sì lágbára tó ẹ wo bí ìfẹ́ yẹn ó sì lágbára tó látàrí pé ó ara rẹ̀ wéwu ó ti torí ó ti ṣerú wàhálà nítorí kí ìrẹ́pọ̀ àti ìjọ́mọ̀ ẹ̀yà ti ń bẹ láàrin kọ́mọ bàbà jẹ́ bẹ́ẹ̀ náà ni nígbà tó bẹ́ẹ̀ wò nígbà tó bẹ́ẹ̀ wò ó jókòó tì ó sì ti jẹ́ pé láti ìgbà tó pẹ́ kọ̀rẹ́ ni bá anájú wọ́n wá jókòó tì ó ṣe bí ọ̀sẹ̀ kan lọ́dọ̀ rẹ̀ ń bá a sọ̀rọ̀ inú rẹ̀ dùn òun náà rántí pé à ah, àṣẹ ìbí dùn pípọ̀ nítorí pé ó rí wọn ọmọ ìyá rẹ̀ ó rí ọlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bákan náà wọ́n sẹlẹ̀ ní ìgbà míì ìsopọ̀ ẹbí pọ̀ ó máa ń wáyé gbára kásálámà síra wa pàápàá jùlọ àti wà láyé gàásìmí létí ìrọ̀rùn pátápátá gbà ló dé báwọn èèyàn lópin ìgbà tó bá ṣe pé àwọn èèyàn máa lò wá nọ́mbà àwọn fámìlì rẹ kó tó tẹ̀léra wọn kọ sínú pépà pélébé kan kó fi síwájú rẹ lẹ́ẹ̀kan láàrin asalaamu alaykum alaykum salaam ta ló ń pè yẹn o àbúrò yín ni àbúrò yín lágbájá masha allah la quwwata tí o sì ta gbóyin mo ní kí n sálámà sí yín náà ni tó wa alaykum salaam wa rahmatulahi wa barakatu ẹ wo bínú wọn ṣe dùn tó gẹ́gẹ́ bínú tiẹ̀ náà ti ṣe dùn bẹ́ẹ̀ ni àwọn àbúrò rẹ àwọn ẹ̀gbọ́n rẹ ọlọ́kùnrin lóbìnrin wọn ò pè gbogbo wọn báwọn ẹ àwọn ọmọ yìí tí wọ́n wà ń tòsí bẹ́ẹ̀ ni wọ́n wà ń tòsí ẹ bá ń gbé fóònù sí wọn mo fẹ́ sálámà sí wọn lọ́kọ̀ọ̀kan subhanallah wàá rí i pé ńgbà tó bá gbé fóònù palẹ̀ lẹ́yìn bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì síra wọn àwọn ọmọ àbúrò rẹ àbẹ́gbọ́n rẹ wọn máa béèrè pé bàbá bàbá èkó ńkọ́ àti gbóhùn wọn tó jọ mẹ́ta bàbá nkọ ńkọ́ àti gbóhùn wọn tó jọ mẹ́ta bàbá sàgámù ńkọ́ àti ẹ̀gbóhùn wọn láti la ilaha illallah yàtọ̀ sí wọ́tọ́ ẹ̀kọ́ ti sọnù gbé fámìlì rẹ̀ kàn ọ̀mọ́ àwọn tó dọ̀ gan ọ̀mọ́ àwọn tí tara ẹni tó dọ̀ ọ̀mà dọ̀ ọ̀mà àwọn ò lè dọ̀ wàláhi ẹ wá wòye àsìkò tẹ́ ń lò láti fi bowó nu jẹ́ láti fi pe àwọn obìnrin tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ láti pa àwọn ọkùnrin tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ bí bọ́rọ̀ tẹ sọ lánàá náà lè tún sọ lónìí kí ni tuntun ti ń bẹ ń i love you i love you yìí náà ni kò sí tuntun ń bẹ mùsíbà wa khasara ìtẹ sọ lánàá náà lè tún sọ lónìí kí ló dé tó fi jẹ́ pé àwọn kan sì ń bẹ tó ṣe pé ọ̀rọ̀ júmùlà kan náà péré ni tá a bá jọ sọ pẹ̀lú wọn orípa rẹ̀ máa ṣẹ́kù láéláé nítorí mú kí bọ̀dọ̀ ọmọ pè látijọ́ yìí kọ́mọ̀ sí pé wọ́n wà nù dààmú kan ni o sẹ́mi káwọn náà bọ̀ ọ̀rù bẹ́ẹ̀ ha ọmọdé yìí sáré lọ́ọ́ máa ra káàdì wa mo fẹ́ pe bọ̀dá mi mo fẹ́ pe bọ̀dá mi ẹ̀rì pé àwọn ọmọ kan mọ̀ sọ pé ẹ̀yin àti bọ̀dá yín sá lọ́ntì pé bọ̀dá yìí ó lè má délù tí wọ́n wà tí kálukú èkó mọ látàrí pé à ń pera wa látàrí pé à ń sálámà síra wa ẹ bá àánú ó ṣe wà ẹ bí ké ó ṣe wà ẹ bá ṣe máa fà mọ́ra wa ìgbà táyì ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ rí ti ń ṣẹlẹ̀ báyìí àbẹ́ẹ̀ rí ti ń ṣẹlẹ̀ ọmọ àbúrò rẹ àbọmọ ẹ̀gbọ́n rẹ ọpàdé rẹ lọ́nà ó sì mọ ọ lójú ọpàdé rẹ lọ́nà ọmọ ọ lójú kí ló dé àwọn ọmọ alágbájá kọ ẹ ni àwọn ọmọ tún pòsè wọn tún síntọ la ilaha illallah torí pé fáìlì rẹ ọ̀dà lọ́dọ̀ ìyá wọn fáìlì rẹ ọ̀dà lọ́dọ̀ bàbá wọn sá tó wọn bá sí fáìlì rẹ lé wọn gbogbo ẹ ló ti jábọ́ sínú kànga tó wọn bá ní káwọn ọmọ gbé ókè ọkàn máa tú báyìí ni tó torí ẹ ní tí wọn ń sọ nípa rẹ làwọn máa ń ṣe o látàrí kásálámà síra wa okùn ẹbí ó máa ń jẹ́ síso pọ̀ kí wọ́n á nìdájọ́ ká sokùn ẹbí pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa fiqh alhanafiya àtàwọn malikiya àti àwọn shafi'iya ọ̀rọ̀ kan lọ́dọ̀ shafi'iya eléyìí tí imaamu nawawi sọ pé ń lágbàdo bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn hanabila wọ́n ní sílẹ̀tò rahimi. بالنسبة للأبوين وغيرهما من الأقارب واجبا قصد داسا وملبي و pàápàá jùlọ àwọn bàbá wa àti gbogbo àwọn mọ̀lẹ́bí wa yòókù tá a ṣàlàyé wọn síwájú ọ̀ràn yẹn ni gbogbo àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní ọ̀ràn yẹn ni ṣùgbọ́n àwọn ṣàfihàn àwọn tún lọ́rọ̀ oríṣi mi tó eléyìí kí ló fà tó fi jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ṣe bọ́lá wọn ọba ẹlẹ́dàá wa nínú sóràtún nìṣá àyà kìíní nínú ẹ̀ ṣe bọ́lá ní wàtẹ́kùlọ́ alẹ́dí tẹ̀sán alùwùn nàbìgì wàl arham ẹ̀ páyọ̀ ọlọ́run ọlọ́run ọba wo ọba tó ṣe kí ẹ máa fi bẹ̀rẹ̀ ayín ọba tó ṣe kí máa fi tọrọ nǹkan lọ́dọ̀ ara yín ẹ rẹ̀ wàl arham ẹ sì páyọ̀ òkun ẹbí ẹ má ọjà o ẹ má òkun ẹbí ọjà gbọ́wọ́ yín o kí wàá ní òní jẹ́ kókùn ẹ̀bí ọjà ó náà ní ká ṣe dáadáa sí wọn. fama la yatimmul wajibu illa bitahsilihi fatahsiluhu wajib. nítorí pé a ní rí ntọ́jú ọ̀ràn àyàn ṣe àfi ká ṣe ajẹ́ ṣíṣe rẹ̀ náà nǹkan ọ̀ràn àyàn ni. kókùn ẹbí kò ní já àyàfi àfi kò ní sàìjá àyàfi tá à ń bá ń ṣe dáadáa sí mọ̀lẹ́bí ajẹ́ pé ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí ńkọ́ ọ̀ràn àyàn ni nínú òfin ọlọ́run ọba ọ. bákan náà ọlọ́run ọba ní wa'budu Allaha wa la tushriku bihi shay'a ọlọ́run ọba nìkan nìkan ẹ máa sìn o ẹ má ṣe fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. wa bil walidayni ihsana a sì tún pààyàn láṣẹ pé ká ẹ máa ṣe dáadáa sí bàbá ẹ máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí yín náà. tọ́ wàlmẹ́sàkín wàlìyàtẹ́mà wàlmẹ́sàkín ẹ tún máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn ẹ máa ṣe dáadáa sáwọn aláìní wàlìjẹ́rì dẹ́l kọ́rọ́bà alábàágbé alábàágbé tó súnmọ́ wa alámúlétì tó súnmọ́ wa wọ́n ní ká ṣe dáadáa sí o wàlìjẹ́rì àti alábàágbé tó ṣe pọ̀ pẹ̀lú àjọ rìnrìn àjò àbí alábàágbé tó jìnnà sí wa ká tún ṣe dáadáa sí i wọ́n sahibi bil jam àti ẹni tá à ń bá rìnrìn àjò ẹni tá à ń jọ rìnrìn àjò ọlọ́run tún ní ká ṣe dáadáa sí i wabni sabil ẹni tí rìnrìn àjò tí ò ní tí ó fi tẹ̀síwájú nínú rìn àjò rẹ̀ ẹ ṣe dáadáa sí o wa ma malakat aymanukum àti àwọn ẹrú tọ́lọ̀ fún yín ní kápá lórí wọn ẹ ṣe dáadáa sí wọn inna Allaha la yuhibbu man kana mukhtalan fakhura dájúdájú ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí gbogbo fánufánu onífàárì gbogbo jánujánu onífàárì ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí wọn. àyà yìí wá nínú sọ́rọ̀tù nìṣá àyà kẹrìndínlógójì ó sì wá nínú hadith eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde láti ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu ọlá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kan kó yá máa ṣàpọ́nlé àlejò rẹ̀ o wa man kana yu'minu billahi wal yawmil akhir falyasil rahimah ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kan kó yá máa sokun ẹbí rẹ̀ pọ̀ kó awli yasmut kọ́ya a máa sọ̀rọ̀ rere jáde lẹ́nu àbí kó gbẹnu lọ́wọ́. àkíyèsí nínú ọ̀rọ̀ tá a sọ síwájú a ní ká ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí wa àwọn bàbá àti ìyá wa àti gbogbo mọ̀lẹ́bí yòókù a ní ọ̀ràn àyàn ní lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn hànàfíyà àwọn màlìkíyà bákan náà àwọn hànàbílà àìsọ pé ọ̀rọ̀ kan ní lọ́dọ̀ àwọn ṣàfíìyà eléyìí tí ìmáàmù nàwáwí tó fún lágbára ọ̀rọ̀ oríṣi kejì tó wá lọ́dọ̀ àwọn Ṣafi'iyya àwọn sọ yìí pé ká ṣe dáadáa sí bàbá àti ìyá wa ọ̀ràn àyàn lélẹ́yìí eléyìí tí ò ní ẹja ń bá kàn nínú ṣùgbọ́n ká dáadáa sáwọn mọ̀lẹ́bí yòókù tó ṣe yìí pé wọn kì í ṣe bàbá wa wọn kì í ṣe màmá wa wọn láwọn eléyìí ká ṣe dáadáa sí wọn súnà ni ká dáadáa sí wọn kì í sọ̀ràn àyàn súnà ni mo rò pé yẹ wa lọ́dọ̀ àwọn tánu lọ́dọ̀ àwọn Ṣafi'iyya ṣùgbọ́n lọ́dọ̀ gbogbo olùmọ̀ islam yòókù wọn ò ṣe yàtọ̀ láàrin bàbá àtìyá àtàwọn mọ̀lẹ́bí yòókù wọn lọ́ràn yẹn ní ká ṣe dáadáa sí gbogbo wọn. ṣùgbọ́n Ṣafi'iyya náà wá sọ pé bí ó ti ṣe jọ́ràn yẹn pé ká ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí yòókù yìí tó jẹ́ súnà wọ́n ní èèwọ̀ ní ká wá ṣẹ̀ wọn o èèwọ̀ ní ká ṣàìdá wọn èèwọ̀ ní ká wọ́n ní ẹnikẹ́ni tó bá sa ìdásí wọn ó ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá eléyìí tó ṣe wípé ọ̀nbẹ nínú ẹ̀ṣẹ̀ tó máa ń ṣe sábà bíi kéèyàn wọná lọ́la àgbéǹda kìyàmù kọ́lọ́ má ṣe wá lọ́ máa ná tó bá wá béèrè wípé báwo ni ṣíṣe dáadáa sí mọ̀lẹ́bí ti ṣe pàtàkì tó gan nínú ẹ̀sìn Islam kíni àti kíni àti kíni ló lè jẹ́ ká máa bó ti ṣe pàtàkì tó pé ká máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa alákọ̀ọ́kọ́ anallahu azza wa jal amara bi isaliha bí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa gan fúnra ara rẹ̀ olùpá wa láṣẹ ká máa ṣe dáadáa sí mọ̀lẹ́bí wa a sì ti mọ̀ yín pé tá a bá fẹ́ rí ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n bá gbà ntí ó jẹ́ lórí wa ká náà ni pé mójútó ntọ́lọ̀ ń ṣe lórí wa ọ̀kan nínú ntọ́lọ̀ ń ṣe ṣe lórí wa òun náà ni ká máa ṣe kíni ká sáwọn mọ̀lẹ́bí wa kódà gan nínú ọ̀kan nínú àyá al ṣíṣe dáadáa sí mọ̀lẹ́bí ọlọ́run ọba wí ọ́fíìsì kejì at-tawhid at-tawhid lálákọ̀ọ́kọ́ ọwọ́ àfi ṣíṣe dáadáa sí mọ̀lẹ́bí ọ́fíìsì kejì rẹ̀ kó lè bá a máa bó ti ṣe pàtàkì tó sẹ́fẹ̀yìn sì ti mà pé láìsí tawhid kò sálì jánà eléyìí túmọ̀ sí pé ṣíṣe dáadáa sí mọ̀lẹ́bí gan alára ọ̀kan gbòógì lọ́jẹ́ nínú tó lè múni rálì jánà wọ̀ tó bá di lọ́la al-qiyam kódà gan nínú ọ̀kan nínú àwọn àyà al-Qur'an ọlọ́run ọba wa ó ṣe ṣiṣe dáadáa sí mọ̀lẹ́bí ó fi sí ara ọ̀kan nínú ìròyìn àwọn ẹni tiẹ̀ ọ̀kan nínú ìròyìn àwọn ẹni ọlọ́ọ̀ni wípé wọ́n á máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wọn ẹ já wo àwọn àyà alukurani tó tọ́ka sílẹ̀ yìí tó bọ́lá ń sọ pé qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana olùwà ẹlẹ́dàá rẹ̀ pé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí yín méjèèjì àwọn bàbá yín méjèèjì bàbá àtìyá yín méjèèjì kẹ́ ẹ máa ṣe dáadáa sí wọn. ọ̀pọ̀ aláṣẹ pé kẹ́ ẹ ṣe kí ni nǹkan kejì tó sì kejì rẹ̀ ní tó sì kejì rẹ̀ ni kò ṣe dáadáa sí mọ̀lẹ́bí rẹ̀ mọ̀lẹ́bí sì bẹ̀rẹ̀ látòrí bàbá àtìyá sọ̀rọ̀ pé bàbá àtìyá wa ló jẹ́ ká mọ gbogbo àwọn tá a kà kalẹ̀ pé mọ̀lẹ́bí wa ni wọ́n tí ó bá sí bàbá àtìyá wa àbá ti mẹ́ni kankan nínú wọn. tọ́ ilé ìjọba ọlọ́run bá tún sọ yìí pé أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب ǹjẹ́ni tó mọ̀ wípé ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún ọ ǹjẹ́ni tó mọ̀ pé ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún ọ látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ òǹgàn lòdodo ìjọ́rọ̀ rẹ wa lè dàbí ẹni tó jẹ́ afọ́jú bí ọ̀rọ̀ wọn ò lè dọ́gba o ẹni tó mọ̀ dájú pé ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún wa anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun gangan lòdodo ǹjẹ́ wọn alẹ́ dọ́gba pẹ̀lú ẹni tí wọ́n mọ̀ lòdodo bí ọlọ́run ọba ní ẹnìkan kan ò sí o tó máa ń ṣèrántí òfin ọlọ́run tó sì máa ń ṣèrántí ti ọlọ́run ọba tó ṣe ní ìlànà àyàfi àwọn ẹni tó ní làákàyè alladhina yufuna bi ahdillah àwọn ẹni tó ṣe pé májàmú tí wọ́n bọ́ lọ́wọ́ ọba dá wọn máa pé wala yanquduna al-mithaq pé èyí sì bà májàmú jẹ́ àdéhùn tí wọ́n bá lọ́wọ́ bá ṣe wọ́n máa pé wọn kì í sì bá májẹ̀mú jẹ́ wọn kì í yẹ àdéhùn walladhina yasiluna ma amara Allahu bihi an yusal àwọn ẹni tó ṣe é pé okùn tí Ọlọ́run bá pa láṣẹ ike kí wọ́n máa papọ̀ wọ́n máa pa pọ̀ wọn kì í já okùn yìí báyìí wa yakhshawna rabbahum wọ́n sì máa páyọ̀ olúwa ẹlẹ́dàá wọn wa yakhafuna su'al hisab wọ́n sì ń bẹ̀rù ètò burú nínú ìṣirò a rí i pé ọlọ́wọ́n bá ròyìn àwọn asọ́fọ́wá àwọn ẹni ẹ̀sà nínú ẹ̀sà wípé nínú ròyìn wọn ni wípé yasiluna ma amara Allahu bihi ay yusal wọ́n máa so okùn tí ọlọ́wọ́n bá pa so pọ̀ wọ́n máa so pọ̀ eléyìí jẹ́ ọ̀kan nínú tó mú wa ma bí sísokùn ẹbí pọ̀ bó ti ṣe pàtàkì tó nínú tó tún tọ́ka sí bí sísokùn ẹbí pọ̀ ti ṣe pàtàkì tó. òun náà ni pé anna isalaha mimma bu'itha bihi nabiyyu muhammadun sallallahu alayhi wa alihi wa sallam ikpe sísokun ẹbí pọ̀ ọ̀kan ló jẹ́ nínú tọ́lọ̀ fi rán anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìwọ sì ti mà gẹ́gẹ́ bó ti ṣe yé mi ikpe tá a bá fẹ́ ṣoríire nípa jíjọ́ mọ́lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam lódodo kò sí ọ̀nà tá a lè gbà tẹ́lẹ̀ yìí fi lè rọrùn fún wa ṣe àyàfi kájẹni tí wọn máa tẹ̀lé ntọ́lọ̀ fi rán anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam nínú tó mú amẹ́lẹ́ yìí òun náà ni pé ní ìgbà táwọn mùsùlùmí àkọ́kọ́ kọ́kọ́ ṣe hijira lọ sí ilẹ̀ habasha àwọn kùfàrù quraish wọ́n gbìyànjú láti ṣe tánàdí wọn lọ́dọ̀ olórí habasha eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ kínní anajashi nínú ẹni tí wọ́n rán wá níjọ́ náà òun náà ni amur ibn al-aas radiyallahu anhu sẹ́mi pé amur ṣáájú kó tó gba islam ó ṣe gudugudu méje láàrin àwọn kèfèrí lójú ọ̀nà àti dojú ẹ̀sìn islam délẹ̀ ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ bá ṣàánú rẹ̀ tọ́lọ́ ń fìfẹ́ islam sí lọ́kàn ó tún ṣe yàyà mẹ́fà lórí àti gbogbo ẹ̀sìn islam ga ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tó ti jẹ́ kèfèrí rí tó padà mùsùlùmí ní gbogbo ìgbà máa ń dárúkọ tiwọn nínú òfin ẹ̀sìn islam kí láà máa radiyallahu anhu ọlọ́run ọba kó yọ́nú sí i torí gbogbo ètò ti síwájú yẹn ṣáájú kó tó di mùsùlùmí ọlọ́run ọba ti ṣàforíjìn rẹ̀ fún un torí innal ìsìláàmà yahdimu ma qablahu islam a máa wó gbogbo tó ti síwájú rẹ̀ dànù amr ibn al-aas radiyallahu anhu nígbà tó wọlé nígbà tó wọlé lọ bá tó fẹ́ ṣe tánà àwọn mùsùlùmí tí wọ́n ṣe hijira wá láti Mẹ́kà ó ní àwọn èèyàn yẹn àwọn ẹni tá a ní kẹ́ lé kúrò nílùú yín yìí àṣà ni wọn o ìwàkiwà ó ní wọn tàn ká láàrin àwọn èèyàn yín o torí pé nínú tí ó mú yín mọ̀ wọn lásà òun náà ní pé ẹ máa kíyèsí nígbà tí wọ́n bá wọlé àwọn ìkúnlẹ̀ fẹ́ni kankan ẹ máa kúnlẹ̀ ẹ máa kíyèsí nígbà tí wọ́n bá wọlé àwọn ìkúnlẹ̀ fẹ́ni ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ẹ̀sìn tí wọ́n mú wá ẹ̀sìn tí wọ́n lọ́gàá àwọn mú wá àwọn ẹ̀sìn yẹn ó mú kí ọmọ dọ̀tá bàbá rẹ̀ ó mú kí bàbá ó di ọ̀tá ọmọ rẹ̀ lédè kúkúrú ó fi wá já okùn ẹbí ni ní ìgbà tí àwọn sàhábà tí An-Najashi ránṣẹ́ sí wọn pé kí wọ́n wá káwọn náà wá sàlàyé ẹnu wọn sẹ̀fẹ̀yìn náà ti mà lábẹ́ òfin kọ̀tọ́kẹ́nìkan wá rojọ́ fún wa ká gbọ́rọ̀ rẹ̀ ká máa dájọ́ ṣáájú ká tó gbọ́ tẹnu ẹnì kejì An-Najashi ni kí wọ́n pa àwọn mùsùlùmí wa nínú àwọn ẹni tó síwájú wọn níjọ́ náà òun náà ni Jaafar ibn Abi Talib wọ́n sàlàyé ẹnu wọn ìgbà tí wọ́n wọlé An-Najashi ń kíyèsí wọn lóòótọ́ ó wá ní tí wọ́n wọlé gba ojú ọ̀nà kan tó dàbí ihò tí wọ́n lu sára ògiri so that àwọn òfin wo bí wọ́n kúnlẹ̀ bí wọ́n ní kúnlẹ̀ ihò ni wọ́n lu sára ògiri èèyàn lè wọlé lẹ́ni tí ó gbórí sókè kò sí náà ní ẹ tẹrí lọlẹ̀ nítorí kórìí yẹn ọmọ bàá gbógiri bẹ́ẹ̀ sọ wá tẹrí wọlé báyìí tí wọ́n wọlé tàì wọlé wá tó dúró garandoni ó ní òkè one torí nígbà tí amúrò fún ilà áwọn tó ń wọlé bẹ́ẹ̀ ìgbà tó tẹ̀ wọlé tó tẹ̀ wọlé báwọn ó sì tún tẹ̀ lọ́ọ̀lẹ̀ lẹ́ẹ̀kan náà ó ní one ó wá bi wọ́n léèrè pé kí ló dé tẹ̀yìn ètè fáwọn èèyàn ńlá ó ní àbáwọn náà ti ṣe ń sẹ́nu ṣáájú kọ́lọ́n abó tó rán nabi Muhammad sallallahu alayhi wa sallam sí wa ṣùgbọ́n lẹ́yìn ìgbà tọ́lọ́run rán nabi sallallahu alayhi wa sí wa ó fi yé wa kọ́lọ́n ọba nìkan ọba tó dá wa nìkan là á ṣe bẹ́ẹ̀ fún àìṣe bẹ́ẹ̀ fẹ́yàn ànàjáṣe dìmú. ẹ sọ fún mi kí lẹ́sìn tí ẹlọ́gàá yín mú wa náà kí ni sọ nípa rẹ̀ nínú táwọn sàhábà sọ òun náà nípa anabi sallallahu alaihi wasallam ó ń pè wá lọ sí di ká máa jọ́sìn fọlọ́wọn ọba tó dẹ́dà ká dínà sí mi máa jọ́sìn fẹ́ dà tó ó sì ń pè wá lọ sí di ká máa sokùn ẹbí pọ̀ sẹ́mi kí tì ń sọ yìí pé ó ń pè wá lọ sí di kí wọ́n já okùn ẹbí gbogbo eléyìí ni anajashi gbọ́ tó fi padà gba islam ṣùgbọ́n gba islam kò lè kéde rẹ̀ fáwọn èèyàn rẹ̀ bẹ́ẹ̀ yìí náà mọ̀ pé njọ́ tó kú anabi sallallahu alayhi wa sallam ó kéde ikú rẹ̀ fáwọn sahaba ẹ jáde ká ṣe sọ̀láàtì sọ́mọ ìyá wa lára ká ṣe ránṣẹ́ sí la nílẹ̀ habasha nítorí pé ó kú lónìí bẹ́ẹ̀ la anabi sallallahu alayhi wa sallam ṣe bẹ́ẹ̀ náà ni abu sufiyan radiyallahu anhu ní ìgbà tí abu sufiyan wà ní kèfèrí ó ṣòwò lọ sílẹ̀ sham ẹ̀sìn mọ̀ pínlẹ̀ sham ó ń bẹ nínú àwọn ìlú tó ń bẹ lábẹ́ àwọn ìjọba roman empire nígbà náà lẹ́tà anabi sallallahu alayhi wasallam ó dé wá bá hirakul níbi tí anabi sallallahu alayhi wasallam ti ń pè aslim taslam gba ẹ̀sìn islam kó lè bá a la wà ilà tó o bá kọ̀ láti gba islam a jẹ́ pé wọ́n ló forí fa gbogbo ẹrù ẹ̀ṣẹ̀ àwọn èèyàn tí ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ gbàtórí lẹ́tà yìí ó yà á lẹ́nu ó lànà bíi lárúbáwá pọ́lọ̀ ọ̀ràn sí gbogbo àgbáńlá yìí ṣé báwọn alárúbáwá máa ṣòwò wá sí abẹ́ empire ọ̀hún yìí báyìí àwọn èèyàn níbẹ̀ ni ẹ dákun ẹ wọ̀ tún ẹ wò sí bọ́yá ẹ̀sà alábàápàdé ọ̀kan nínú àwọn alárúbáwá kẹ́ ẹ bá mú wa báyìí wọ́n bá sọ alábàápàdé Abu Sufyan radiyallahu anhu ìgbà tí wọ́n mú Abu Sufyan wá bá Hirakul ó ní màá bi ọ́ léèrè àwọn ọ̀rọ̀ kan o gẹ́gẹ́ bó ṣe wà nù Sahih al-Bukhari bí àdìsí ẹlẹ́ẹ̀keje màá bi ọ́ léèrè àwọn ọ̀rọ̀ kan o mo sì ń fẹ́ kó sọ òdodo fún mi nípa rẹ̀ ó wá kó àwọn èèyàn tí wọ́n jọ wá pẹ̀lú Abu Sufyan ó kó wọn sí ẹ̀yìn Abu Sufyan ó ní káwọn jókòó lẹ́yìn Abu Sufyan Abu Sufyan wà wájú Hirakulu wà kọjú sí gbogbo wọn kẹ́ ẹ máa wo bí àwọn olórí èèyàn gbọ́dọ̀ jó lórí kó tún gọ̀ èèyàn gbọ́dọ̀ gbọ́n púpọ̀ kò ní kí àwọn eléyìí wá jókòó sọ́nà tí wọ́n fi kọjú síra wọn pẹ̀lú Abu Sufyan rárá ó ní káwọn jókòó sí pàkó Abu Sufyan torí pé tí Abu Sufyan bá fẹ́ parọ́ yọọ máa rántí pé ojú Hirakul yóò ṣe déédéé táwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ sẹ́mi kó àwọn olè pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ irọ́ ni pa Abu Sufyan ò sì ní mà páwọn eléyìí ti ń kọ̀nfàmù nítorí wí pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ báyìí ó bi léèrè ipe ta ni Muhammadu yìí láàrin ó rẹ̀ ó láti inú ìdílé ńlá ló ti jáde ṣé àwọn bàbá rẹ̀ wọ́n ti wọ́n ti wọ́n ti jọba rí ni àbí bákan ó ní rárá kìí sọba ṣùgbọ́n àwọn náà láṣíwájú wa láwùjọ wa ọwọ́ àníkíni muhammadu gan pè yín lọ sídi rẹ̀ ó ní káì mo fẹ́ parọ́ tí ìbá ṣe pé irọ́ ọ̀dà àti pé àwọn èèyàn tá a jọ wá wọ́n já mi rọ́ wọ́n ń bẹ lẹ́yìn mi <laughs> kò jẹ́ ń lè parọ́ torí pọ́tà ànábì lọ́jẹ́ ńgbà náà ó ní ìmọ̀ pè wá lọ sídi ká sokun ẹbí pọ̀ subhanallah tẹ̀lé yìí túmọ̀ sí pé ọ̀kan nínú tọ́lọ̀ fi rán ànábì muhammad sallallahu alayhi wa sallam ni ká sokùn ẹbí pọ̀ ó wà nínú hadithi amur ibnu abasa radiyallahu anhu qaal ataitu rasulallah sallallahu alayhi wa sallam awwala ma bu'ith ó ní mo wá bá nabi muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tó lọ́wọ́ bá kọ́kọ́ sí lánàbí wa huwa bi makka nígbà tá nàbí wa makka wa huwa hina idin mukhtafin lákòókò tá a sọ yìí anabi ń sá pamọ́ ni kò lè ṣe islam lójú gbára fakultu ma anta mo ní kí lọ jẹ́ ganarí wa muhammad kọ́l anabi ni ana nabi yun ọlá anabi ni mi sẹ́wọ̀n kéde tuntun ni nabi kí ni jẹ́ nabi èdè tuntun ni nabi kò sí ti ń jẹ́ anabi yẹn lárúbáwò lọ́mọ kí ni jẹ́ nabi kóòtù wọ́n mọ̀ nabi mo ní kí ni jẹ́ nabi ọlá anabi ni ọ kí ni jẹ́ anabi gan kọ́l anabi ni rasulullah ìránṣẹ́ ọlọ́run ok ìtumọ̀ anabi nù sẹ́wọ̀n kéde òfin kún dictionary tó wà lórí ẹ̀ pé rasulullah ìránṣẹ́ ọlọ́run kóòtù mọ wá ní bímọ òrìṣẹl kí lọlọrun wá fi ràn ọl ó ní tọlọrun fi ràn mí ní pé bí an yu'bada Allah káwọn èèyàn máa sin lọ wọn má fi kankan sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ̀ wa tuksaru al-awthan kí wọn sì fọ́ gbogbo ère gbogbo òòṣà kí wọn fọ́ ní tọlọrun fi ràn Nabi sallallahu alayhi wa sallam wa tusalu al-arham káwọn èèyàn sì máa sokun ẹbí wọn pọ̀ pẹ̀lú dáadáa ṣíṣe sí wọn àti gbogbo dáadáa ó fi ràn ni àdéhìí alimami bukhari ló gbé jáde nínú tírà rẹ̀ al-adabul mufrad ó sì jáde sì tó fẹsẹ̀ rìn lẹ̀ àti pé nínú tọ́tọ́ ka síbi sísokun ẹbí pọ̀ ti ṣe pàtàkì tó o náà ní pọ̀kan ni nínú tọ́lọ̀ fi rán anabi muhammad sallallahu alayhi wa sallam nínú tọ́tọ́ tọ́ka sí anaha tashhadu lil insan aw alayhi yawm al-qiyamah o bá sokun ẹbí pọ̀ okun ẹbí yẹn yóò jẹ́rìí fún ọ yóò jẹ́rìí gbé ọ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah tó o okùn ẹbí ọ̀jẹ̀rì takò ọ́ tọ́ba di lọ́la alqiyama ó wà nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma qala qala rasulullahi sallallahu alayhi wa sallam ọlá nàbí wa ike àti ọlọ́run bá kọ́ ma bá ọ sọ pé ihfadhu ansabakum tasilu arhamakum ẹ ṣọ́ ìbí yín o ẹ ṣọ́ ìbí yín o torí pẹ̀lú sísọ ìbí ẹ̀ẹ́dẹ̀ni ti ń ṣe dáadáa sí mọ̀lẹ́bí ẹ rí i pé sísọ bí nínú sísọ ìbí ó náà ní kọ́ ọmọ bàbá rẹ̀ kọ́ ọmọ bàbá tó bí bàbá rẹ̀ kọ́ ọmọ iye ọmọ tí bàbá tó bí bàbá rẹ̀ bí àti pé bo làwọn wà kọ́ ọmọ ọmọ tí àwọn ẹni tí wọ́n jọ bí pẹ̀lú bàbá rẹ̀ tí wọ́n bí àti pé bo làwọn náà wà kó o tún wá mọ bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ̀ wọn ò bá àmọ́ sí láyé torí látàrí eléyẹn mọ ọmọ táwọn náà tó bí kalẹ̀ yàtọ̀ sí bàbá tó bí bàbá tó bí bàbá tiẹ̀ ọ wàá mọ̀ pé àṣetàkùn ọ pọ̀ pípọ̀ ọmọ yìí pé nígbà tó délẹ̀ yìí ọwọ́ àwọn ní mọ̀lẹ́bí bí báyìí ó tún ní mọ̀lẹ́bí bí báyìí ó tún ní mọ̀lẹ́bí bí báyìí ẹni tí níbi ká sọ ìbí wa wọn kọ tírà rẹ̀gẹ̀dẹ̀ lórí ìbí kọ̀ọ̀kan tó fi ma àwọn tá ni wọ́n tán mọ́ àwọn tá ni bàbá ńlá rẹ̀ títí dọ́dọ̀ anabi adam aleyhi salam torí ẹni olùmọ́wá alimami samaani ni ló sì kọ tírà kan ní gidigidi wọ́n ń pè ní ma'rifatul ansab ma'rifatu al ansab tí bí rẹ̀. ní ìsìn wọn pe ọlọmọ ológbòjò pé ò lẹsẹ jọ ológbòjò gan wàá jókòó wàá bẹ̀rẹ̀ sí ní ronú ológbòjò tìtò sí ewu ń tìtò sí gan tó ọmọ ń tiẹ̀ ebo ti sálọ èkó ti so ìyẹn ọmọ bíi tó ń ti wá báwo ló ṣe ti ṣe dáadáa sẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ so eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ gidi la bu'da birrahimi idha qarubat wọ́n ní gbogbo mọ̀lẹ́bí láyé gbogbo òbí kò lè jìnnà síyàn lópin ìgbà tíyàn bá súnmọ́ mọ̀rọ̀kọ́ yé wa gbogbo mọ̀lẹ́bí wa wọn ò ní jẹ́ni tó jìnnà sí wa gbogbo báwọn bá ṣe ń gbìyàn gbìyànjú láti jìnnà sí wa táwa bá súnmọ́ wọn àwọn náà dání tó ṣe kíni tó súnmọ́ wa kódà kó ṣe pé wọ́n jìnnà. wala qurba biha idha ba'udat mọ̀lẹ́bí kan sì lè súnmọ́ wa lópin ìgbà táwọn náà bá ṣe kí ni tá a bá jìnnà sí wọn. wa in kanat qariba kódà kó ṣe pé tòsí ọ̀dọ̀ wa ni wọ́n ń gbé bàtà ti jìnnà sí wa táwọn náà sì jìnnà sí wọn a lè dẹni tó súnmọ́ ọ̀rá wọn. wa kullu rahimin ibi táwọn lọ nù gbogbo òbí kọ̀ọ̀kan atiyatun yawmal qiyamah amama sahibiha gbogbo òbí kọ̀ọ̀kan wà wájú oníkálukú wa o. tí tiẹ̀ yọ wà wájú tí tiẹ̀ náà wà wájú rẹ̀ tiẹ̀ náà wà wájú rẹ̀ tashhadu ha bisilatiha na kana ha ibi kálukú gbé wípé eléyìí so okùn ẹbí pọ̀ tọba yẹ so pọ̀ sẹ́mi kí kò sí rọ́njọ́ gbẹ̀ndà ó sẹlẹ ìbáni ọba yẹn lẹ́rù o adéṣe yìí ọjà adéṣe kan eléyìí tó ti kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ adéṣe yìí fẹsẹ̀ rìn lẹ̀ ó sì ń tọ́ka sí wípé oníkálukú wa ní fẹ́ wípé kí ìbí òun kọ́ jẹ́rìí gbé òun kò sẹ́nìkan tí ń fẹ́ kí ìbí kọ́ jẹ́rìí takò òun tó bá dijọ́ gbẹ̀ndà inú tó tún tọ́ka sí bí ìbí ti ṣe pàtàkì tó annaha mimma yudkhilu al-insāna al-jannah wípé ìbí ó ń bẹ nínú tí máa mú kéèyàn wà lìjánà tó bá di lọ́la alkiyama ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ abu ayyub al-ansari radiyallahu anhu anna rajulan qala lin-nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam wípé arákùnrin kan sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam akhbirni bi amalin yudkhilni aljanna ìdá anabi sallallahu alayhi wa mo fẹ́ kó fún mi ní ìròyìn pàṣẹ kàtí màá ṣe tó ṣe pé ó ṣe sábàbí àti wà lìjánà. فقال النبي صلى الله عليه وآله وسلم النبي وايكاتي ولولون وباكما بواسو فنكي تعبد الله ولا تشرك به شيئا ما سي الله ما سيفي كاكا سروغون كوالورا نينو وتقيم الصلاة ما بي صلاة درو وتؤتي الزكاة ما يزكى وتصل الرحم كوسي ما سوكم يبيكو تباتي سيبه وعريا لجنة الإمام البخاري àti muslim ló gbé jáde bákan náà nínú tó tún tọ́ka sí bí sísokun ẹbí pọ̀ ti ṣe pàtàkì tó anallaha yasulu man wasalaha wa yaqta'u man qata'aha ike ọlọ́run ọba wa ọlọ́run ọba wa àárín èèyàn àti ọlọ́run yóò da tí èèyàn bá ṣe dáadáa sí mọ̀lẹ́bí ọlọ́run bó ti léèyàn jìnnà tí èèyàn bá jákun ẹbí àárín rẹ̀ àti ọlọ́run yóò da lópin ìgbà tó bá sokun ẹbí pọ̀ àárín rẹ àtọ́lọ́run yóò sì dàrú lópin ìgbà tó bá jákun ẹ̀bi ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam wala nabi wa kí àti ọlọ́run wa kó wọn bá sọ yìí pé inna Allaha khalaqa al-khalq lẹ́yìn ìgbà tọ́lọ́run bá dẹ́ẹ̀dá tán hatta idha faraga min khalqihi tọ́lọ́run wá dẹ́ẹ̀dá tán qamat ar-rahim àpò bí wá dìde faqalat àpò bí wá sọ yìí هذا مقام الع... هذا مقام العائد بك ìdúró tí mo dúró yìí o ìdúró ẹni tí ń sáàdì ìwọ ọlọ́run ọba ni o minal qati'a níbi kí n má jẹ ẹni tí wọ́n jà dànù mo dìde dúró ní dúró pé mo ń sáàdì ìwọ ọlọ́run níbi àtijọ́ ẹni tí wọ́n jà dànù báyìí nìdí dúró níwájú ọlọ́run tó qala na'am ọlọ́run níbẹ̀ ni ama tardayna an asila man wasalak.

sọlọ sallallahu alayhi wa sẹlẹm ọwọ́ aṣọ pé tó bá wù yín ẹ̀ka ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé fahal asaytum in tawallaytum an tufsidu fil ardi wa tuqatti'u arhamakum ulaika alladhina la'anahumullah wa man yal'anillah ومن يلعن الله أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم لا تدعوا إليه اللهم باني sẹ́ẹ̀rọ yìí pé tẹ́ ẹ bá pẹ́yìn dà tẹ́ ẹ kọ́tọ́ lọ́wọ́n ọba tẹ́ ẹ wá yọ òbílẹ̀jẹ́ lókè pẹ̀ tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní jákun ẹbí yín sẹ́ẹ̀rọ kọ́ lọ́wọ́n ọba ò fi yín lẹ̀ bẹ́ẹ̀ lásán ni rárá rárá o ọlọ́wọ́n ọba ò ní fi yín lásán o ẹ dẹni tọ́lọ́wọ́n ọba lànà tẹ́ ẹ bá fi lè jákun ẹbí ẹ dẹni tọ́lọ́wọ́n lé jìnnà sí kẹrẹ fa asammahum ẹ sẹ́yìn òrónú sá alukur'ani ama ala qulubin aqfaluha ọ̀dájú pé àwọn àgádágodo ń bẹ lórí ọkàn yín ìdínú tẹ̀ fi òrónú sá alukur'ani nínú àwọn kan tó tún tọ́ka sí pé pàtàkì kásokùn ẹbí pọ̀ òun náà ní pé sísokùn ẹbí pọ̀ kásẹ̀ dáadáa sí mọ̀lẹ́bí nínú owó náà kásẹ̀ dáadáa sí mọ̀lẹ́bí kọjá pé mọ̀lẹ́bí la kọ́kọ́ náwó fún ọlọ́run bá tì síwájú ká náwó fẹ́ lómi yẹn ni pé mọ̀lẹ́bí rẹ tọ́ọ̀bà náwó àwọn ọlọ́kọ̀ọ́kọ́ náwó fún síwájú ẹlòmíì torí ẹ lọ́lọ́run sọ pé wa idha hadara al-qismata ulul qurba wal yatama wal masakin farzuquhum min wa qulu lahum qawlan ma'rufa ọlọ́ni tẹ́ ń bá ń pín ogún tẹ́ni tó kú bá fi owó tó pọ̀ sílẹ̀ gán-an àwọn mọ̀lẹ́bí wá wá láwọn mọ̀lẹ́bí tí ó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n jogún àwọn ọmọ òrukàn náà wá láwọn ọmọ òrukàn tí ó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n jogún àwọn aláìní wá láwọn aláìní tí ọ̀lẹ́tọ̀ sí kún ojogún ọlọ́ni sọ́rọ́sọ́kọ́ homen ẹ̀bùn àwọn náà nínú owó yìí ẹ̀bùn wọn nínú owó tó kù fi sílẹ̀ wàkúlù lẹ́hùn kọ́wùlẹ́ màrúfẹ́ kẹ̀sì sọ̀rọ̀ tó dáa fún wa. ayà yìí sọ́sẹ́kù àbọ̀lọ̀ ti pàdájọ́ rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ oríṣi méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ Ibn Abbas ọlọ́sẹ̀kù torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó lówó bá kú tó fowó tó pọ̀ sílẹ̀ kò burúkú amú nínú owó yìí kábọn àwọn mẹ̀lẹ́bí tí ò ní jogún kò burúkú amú nínú owó yìí kábọn àwọn ọmọ òrukàn tí ò ní jogún kábọn aláìní tí ò ní jogún eléyìí tafsir alákọ̀ọ́kọ́ ni tafsir ẹlẹ́kejì annaha mansukha kpọ́lọ́ wọn bá ti padàjọ́ rẹ̀ rẹ̀ eléyìí túmọ̀ sí pé inna Allaha qad a'ta kulli dhi haqqin haqqa ọlọ́run ti fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ sówó lẹ́tọ̀ọ́ rẹ̀ àní fẹ́ lómi yàtọ̀ sẹ́ni tó lọ́wọ́ bá ní ká fún. apá nínú àwọn olùmọ̀ wọ́n sọ yìí pé áyà yìí sì ń bẹ́ẹ̀ torí ẹ̀ tó lówó bá kú tó bá fowó tó pọ̀ sílẹ̀ kò burú kárọ àwọn ọmọ tó kù fi sílẹ̀ pé kí wọ́n mú nǹkan kan nínú nǹkan tó fi sílẹ̀ yẹn pé kí wọ́n mú nǹkan kan nínú tó fi sílẹ̀ yẹn kí wọ́n mú nǹkan kan nínú tó fi sílẹ̀ yẹn ohun tí wọ́n fi ṣe kí wọ́n mú nǹkan kan nínú tó fi sílẹ̀ yẹn ohun tí wọ́n bùn àwọn mọ̀lẹ́bí ohun tí wọ́n bùn àwọn ọmọ òrukàn ohun tí wọ́n bùn àwọn aláìní bẹ́ẹ̀ náà lọ́lọ́run sọ pé wa ati dhal qurba haqqahu wal miskin wabna sabil ọlọ́run ní mọ̀lẹ́bí rẹ tó súnmọ́ fún wọn lẹ́tọ̀ọ́ wọn nínú owó rẹ o ìyẹn ni pé ìwọ fẹ́ fún aláìní o tún fẹ́ fún onírìn àjò mọ̀lẹ́bí rẹ sì ń bẹ tí yà ń jẹ tálọ́ ẹ̀kọ́ kọ́kọ́ fún mọ̀lẹ́bí rẹ lọ́kọ̀ọ́kọ́ fún bẹ́ẹ̀ ọlọ́run bá tún ròyìn àwọn olùwàgbọ́ òdodo ó ní wa atal mala ala hubbihi dawil qurba yóò tún máa fún àwọn ẹni tí ọba fẹ́ fún lówó owó tó nífẹ̀ẹ́ sí ló máa ń fún wọn ṣùgbọ́n tí ó bá fún yàn lówó ẹni tí ó kọ́kọ́ fún lówó náà làwọn mọ̀lẹ́bí rẹ̀ wal yatama àtàwọn ọmọ òrukàn wal masakin àtàwọn aláìní wabna sabil àtàwọn onírìn àjò was-sa'ilin àtàwọn ẹni tí máa tọrọ wa fi riqab ó sì tún máa ń lówó rẹ̀ láti bọ́ okùn lọ́rùn ẹrú eléyìí túmọ̀ sí pé ìgbà tó fẹ́ náwó ta lọ́kọ́ náà fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ bákan náà ìgbé ó ṣe ṣíṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí ó ṣe lọ́kan nínú àwọn fundamental pillars tẹ̀sán Islam àwọn àpilẹ̀ tí ò ṣe fọwọ́rọ́ dànù tẹ̀sán Islam ọlọ́run bá ní inna Allaha ya'muru bil adli wal ihsani wa ita'i dhil qurba ọlọ́run bá ń pa yín láṣẹ pẹ̀lú kẹ́ ẹ ṣe dọ́gba nínú fundamental pillars Islam ní ká ṣe dọ́gba wal ihsan ká sì ṣe dáadáa wa ita'i dhil qurba káwa máa fún àwọn mọ̀lẹ́bí wa kára mọ̀lẹ́bí lọ́wọ́ bákan náà islam ó ní gbogbo dáadáa kan tó bá ṣe sí mọ̀lẹ́bí rẹ gbogbo owó kan tó bá fún mọ̀lẹ́bí rẹ ládàá méjì lọ́gbà ń bẹ̀ o ládàá méjì lọ́gbà ń bẹ̀ yóò máa jẹ́ sàrà yóò tún máa jásí kó sokun ẹbí kọ ọ wá nínú hadith eléyìí tí imaamu Tirmidhi gbé jáde lọ́nà tó dáa pé as-sadaqatu 'ala al-miskin sadaqatun wa ala rahimi sadaqatun wa sila sàrà tá a bá ṣe fáláì ní sàrà lásán ni o ṣùgbọ́n gbogbo tá a bá ṣe fún mọ̀lẹ́bí wa sàrà ni ìsokùn ẹbí pọ̀ sí ni dáadáa ni sàrà ni àtúnṣokùn ẹbí pọ̀ wàá gba aládàá méjì táwa ni mọ̀lẹ́bí náà tá a ṣe dáadáa yìí sí eléyìí tá a ṣàlàyé bí ṣíṣe dáadáa sí wọn ti ṣe pàtàkì tó ta ni nínú àwọn mọ̀lẹ́bí tá a ti ṣàlàyé ṣáájú ani ń bẹ nínú mọ̀lẹ́bí ẹni tó ṣe pé ìbí dà wá pọ̀ pẹ̀lú ẹ̀ èèwọ̀ ló sì jẹ́ tó ń bá jẹ́ obìnrin táwa jọkùnrin pé ká fẹ́ ra wa ani ń bẹ nínú tó ṣe pé ìbí dà wá pọ̀ pẹ̀lú ẹ̀ kì í ṣe wọ̀ tó ń bá jẹ́ obìnrin táwa jọkùnrin pé ká fẹ́ ra wa tá a ni nínú àwọn mọ̀lẹ́bí wọ̀nyí in Islam ló sọ pé ká ṣe dáadáa sí nínú wa oríṣi ọ̀rọ̀ méjì òun náà ló wá lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam lórí eléyìí ọ̀kọ́kọ́ nínú rẹ̀ òun náà ni pé àwọn ẹni tá a máa ṣe dáadáa sí nínú àwọn mọ̀lẹ́bí wa tọ́lọ̀ wọn bá pa wá láṣẹ ká ṣe dáadáa sí tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó sì pa wá láṣẹ ká ṣe dáadáa sí nínú àwọn mọ̀lẹ́bí àwọn náà ni mọ̀lẹ́bí tó ṣe pé ìbídà wá pọ̀ pẹ̀lú wọn wọ́n sì jẹ́ mahram àbí muharram tọ́lọ̀ ń ṣe léèwọ̀ pé ká fẹ́ra wa táwọn bá jóbìnrin táwọn àjọkùn wọn láwọn lọ́lọ́wọ́n bá ní ká ṣe dáadáa ó sì jẹ́ ọ̀rọ̀ àwọn apá kan nínú àwọn hanabila kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ wọ́n ní tó bá ti kí gbogbo mọ̀lẹ́bí lọ́ba jọ́ra yẹn pé ká ṣe dáadáa sí lọ́ba kí gbogbo ẹni tí àjọjẹ́ mọ̀lẹ́bí lọ́ba jọ́ra yẹn pé ká ṣe dáadáa sí kọ̀ọ̀bá jọ́ra yẹn pé ká ṣe dáadáa sí gbogbo àwọn ànábì àdàmà torí pé tá a bá wò gbogbo ọmọ ànábì àdàmà náà kò kí la jẹ́ èyí mọ̀lẹ́bí náà ni kullukum li Adam ọmọ àdàmà gbogbo yìí ẹgbẹ́ báwọn ṣe gbé ìjọba sí pé gbogbo mọ̀lẹ́bí lọ́ba jọ́ràn yẹn ká ṣe dáadáa sí ayé pé gbogbo ọmọ ànábì ádámù la ṣe dáadáa sí nǹkan mélòó wà lá níta fi ṣe dáadáa sí gbogbo àgbáńlá yìí wọ́n ní kò lè ṣe é ṣe jàre ó ṣòro torí ẹ̀ ajẹ́ pé a wà á là gbọ́ la ṣe là á ní mọ̀lẹ́bí tíbi dà wá pọ̀ tó sì jẹ́ pé tó ń bá jóbìnrin táwa jọkùnrin kọ̀tọ́ ká fẹ́ ra wa àwọn nìkan ní ìsìláàmù ní ká ṣe dáadáa sí tá a sì gbọ́dọ̀ jákun ẹbí pẹ̀lú wọn. wọn nítorí pé anabi sallallahu alayhi wa sallam sọ pé la tunkahu al-mar'atu ala ammatiha wala ala khalatiha wala ala binti akhiha wa ukhtiha fa innakum in fa'altum dhalik qata'tum arhamakum rawahu abu dawud wa ghayru. wọn nítorí pé anabi sallallahu alayhi wa sallam sọ pé kò tọ́ ká fẹ́ ìyàwó ká fẹ́ ìyàwó kan lé àbúrò àbẹ̀gbọ́n bàbá rẹ̀. yẹn ni pé kó ti jẹ́ pé ìyàwó alákọ̀ọ́kọ́ àbúrò bàbá ìyàwó kejì ni àbẹ́gbọ́n bàbá rẹ̀ gẹ́gẹ́ bí òtún ṣe tọ́ ká ṣe ìyàwó kan lé àbúrò àbẹ́gbọ́n ìyá rẹ̀ kó jẹ́ pé ìyàwó alákọ̀ọ́kọ́ àbúrò àbẹ́gbọ́n ló jẹ́ sí ìyá ìyàwó kejì ànábìlẹ̀ gbọ́dọ̀ fi àwọn obìnrin pọ̀ léra wọn báwọn o mo rò pé yé wa sẹ́mi pé alukur'an ọlọ́run sọ pé wa an tajma'u bayna al-ukhtayn illa ma qad salaf ẹ gbọ́dọ̀ fẹ́ gbọ́n àtàbúrò àyàfi tó bá ti síwájú ètò ti síwájú náà ẹ lẹ́sẹ̀ ni ṣùgbọ́n ayé àyín nìsí. so eléyìí tó bá yé wa ìsìláàmù wá pé àfikún tún wà lórí ẹ eléyìí tó wà nù súnà bì ìgbé tó bá yẹ kó tó kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀ ìyàwó tó orí tó fẹ́ ọmọ àbúrò ìyá ìyàwó alákọ̀ọ́kọ́ àbọ̀mọ àbúrò bàbá ìyàwó alákọ̀ọ́kọ́ wàhálà mo rò pé yé wa anábìlẹ̀ gbọ́dọ̀ fẹ́ wọn pọ̀ báwọn bákan náà anábì sallallahu alayhi wa sallam ọlẹ̀ gbọ́dọ̀ fẹ́ yàwó lé ẹni tó jẹ́ ọmọ lé. ẹni tó jẹ́ yí pé ọmọ ọmọ ìyá ìyàwó ni ìyàwó tó fẹ́ fẹ́ ìyàwó tí ọ̀lọ́ bá ń lé àbúrò tiẹ̀ ló bì rò pé wa ìyàwó tí ọ̀lọ́ bá ń lé àbúrò ìyàwó yìí ló bì àbúrò rẹ̀ lọ́kùnrin àbábúrò rẹ̀ lóbìnrin ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin ó anábìnrin tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ jákun ẹ̀bí o ẹja kan ìdí sẹ́yìn mọ́ káwọn àwọn obìnrin wọn wojú ara wọn sáwọlẹ́lá à orogún mà ní wọn wojú ara wọn torí wọn ti máa gbé ẹ junior and senior junior and senior ẹ wọ́n tó bá nífura ó rò pé bí wọ́n ṣe máa rẹ́nu àbí òye ọ ìjọ tí wọ́n bá jọ gbé pẹ́rẹ́gì kaná sẹ́yìn pé wọ́n sọ kọ̀bákùn gbé ọ̀rọ̀ fúnra wọn ó dídí etí gbọ́ tó fi wó ó lè jábọ́ lẹ́nu wọn ìgbà tó bá jẹ́ pé bí wọ́n ṣe súnmọ́ra wọn nù tó fẹ́ wọn léra wọn sọmọ pé wọ́n wùsù désàlẹ̀ kòkò gbogbo àwọn bàbá tí ó yẹ kún ó bú tí wọ́n jọ jẹ́ nǹkan kan náà wọ́n bù wọn àbí wọn ní bú wọn gbogbo àwọn ìyá tí ó yẹ kún ó bú tọ́jẹ́ ìyá gbogbo wọn wọ́n bù wọn àbí wọn ní bú wọn wọ́n bù wọn ìgbà táwọn bàbá wọn bá fẹ́ wá parí ìjà tó bá rojọ́ kalẹ̀ pé máàmi ètò ti ẹ̀dùn mí jù ó ní búbú tó bu yín so náà a sọ pé màmá wa sọ pé tọ́ bóun ni wọ́n ti wá bu sùn èmi náà ìgbà tó wọ́n túmọ̀ èébú tiẹ̀ náà ìyá iná lùwọ́n náà tún bú tí ò yọ. tontorí ẹ̀ lànà bisalòlá àdìsọ́nà ló tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ jàkun ẹ̀bí o tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ jàkun ẹ̀bí. ẹ̀rí pa Ànábì sallallahu alaihi wa sallam níbi kò sọ pé ẹ má ṣe obìnrin lé ọmọ àbúrò bàbá yín àbọ̀ ma ẹ̀gbọ́n bàbá yín no kò sọ pé ẹ má ṣe obìnrin lé ọmọ àbúrò bàbá rẹ̀ àbọ̀ ma ẹ̀gbọ́n bàbá rẹ̀ kò sì sọ pé ẹ má ṣe obìnrin lé ọmọ àbúrò ìyá rẹ̀ àbí lé ọmọ ẹ̀gbọ́n ìyá rẹ̀ nǹkan tó kàn sọ ni pé ẹ má ṣe obìnrin lé ẹ̀gbọ́n àbábúrò bàbá ẹ̀gbọ́n àbábúrò ìyá mo rò pé yẹ wa sọ àwọn wa sọ pé ńgbà tí o ti dárúkọ ọmọ àbúrò abẹ́gbọ́n bàbá ọmọ àbúrò abẹ́gbọ́n ìyá ó túmọ̀ sí fáwọn eléyìí sínú mọ̀lẹ́bí tí islam ní ká ṣe dáadáa sí àlefẹ́ wọn àlefẹ́ wọn lé obìnrin mi tẹ́lẹ̀ yìí istidlalun bil mafhum wọ́n fi ntí wọn sọ wọ́n fi sẹ̀rí láti fi mú ntí wọ́n fẹ́ mú jáde tọ́ ọ̀rọ̀ oríṣi kejì. So, oní àlọ́rọ̀ àwọn olùmọ̀tò sọ pé rárá o gbogbo mọ̀lẹ́bí kò bá jẹ́ pé ẹ̀tọ́ ni ká fẹ́ ra wa kò bá má jẹ́ ẹ̀tọ́ ni ká fẹ́ ra wa ẹ̀tọ́ ni ká ṣe dáadáa sí wọn. eléyìí lọ́rọ̀ àwọn olùmọ̀tò pọ̀ jù àwọn hànàfíyà oní àlọ́rọ̀ tó gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn màlìkíyà oní àlọ́rọ̀ àwọn ṣàfíìyà oní àlọ́rọ̀ àwọn hànàbìlà gẹ́gẹ́ bí imaamu ahmed ṣe sọ nítorí pé àwọn ẹ̀rí tó wà nù wọn ò la gbogbo mọ̀lẹ́bí ní islam ní ká ṣe dáadáa sí àbí òye wa òní sọ pé ọmọ àbúrò bàbá rẹ ni òní ṣe dáadáa sí òní sọ pé ọmọ àbúrò àbọ̀mọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ ni òní ṣe dáadáa sí ọmọ ẹ̀gbọ́n àbábúrò ìyá rẹ ni òní ṣe dáadáa sí wá ṣe dáadáa sí gbogbo wọn. torí ẹni Imam Nawawi rahimahullah nínú tírà rẹ̀ sharh sahihi Muslim lẹ́yìn ìgbà tó náà sọ gbogbo orú ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ yìí ó wá sọ pé ìtọ́dọ́gba jù ó náà ní ká ṣe dáadáa sí àkọ́kọ́ àwọn mọ̀lẹ́bí tí islam ní ká ṣe dáadáa sí òun náà ni bàbá àtìyá wa o islam gbé àwọn bàbá àtìyá lè ipò tó ga púpọ̀ bàbá màní màmá màní bàbá kò ṣeé fowó rà ìròyìn ńlá ni kò sí iye tó lè san fẹ́nikẹ́ni tí wọ́n wàá gbọ́ ní bàbá lẹ́fẹ̀ẹ́ni tó jẹ́ bàbá fún bàbá báwo ẹ mọ̀ pé láwọn agboolé wa gbogbo àwọn èèyàn kan wà táwọn kì í má bàbá alé bàbá baálé bàbá náà ni ah bàbá baálé bàbá náà ni táwọn kì í bàbá náà ni kì í ṣe bàbá gan-an ni torí ẹ̀ tọ́rọ̀ bá dàrú ẹ rí i pé after all ọmọ sọ pé after all ẹ kúkú ṣe bàbá mi bàbá yẹn náà sì lè sọ pé tọ́ kó ṣe wù náà ní sọ bàbá kúkú mọ iye ọmọ tó bí so nítorí ẹ̀ jíjẹ́ bàbá jíjẹ́ màmá ipò ńlá gidigidi ni o ìsìláàmù ṣe lọ́ràn yẹn pé ká ṣe dáadáa sáwọn bàbá àtìyá wa torí pé àwọn ni mọ̀lẹ́bí tó súnmọ́ ju gbogbo mọ̀lẹ́bí yòókù lọ àní àbá ti mọ gbogbo àwọn tá à ń pè mọ̀lẹ́bí o tí ò bá sí bàbá àtìyá wa bàbá wa ló jẹ́ àtẹ̀mọ́ wọn ìyá wa ló jẹ́ àtẹ̀mọ́ wọn tí ò bá sí bàbá àtìyá wa ni àbá ti mọ̀ torí rẹ nìkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ tí èsè bàbá tí èsè ìyá rẹ ó wá yẹ kó gbogbo àtúbà ti wá sọ́dọ̀ rẹ yóò máa sọ̀rọ̀ bàbá rẹ láì dáa yóò máa sọ̀rọ̀ ìyá rẹ láì dáa ó yẹ kó o pé jókòó kọ́ ọ sọ fún yín pé bàbá gbọ́dọ̀ ẹ̀pẹ́ jẹ́nárì bẹ́ẹ̀ sórí ọmọ àbúrò bàbá rẹ̀ ọmọ àbúrò bàbá rẹ̀ lèmi ṣe ok ọmọ àbúrò bàbá mi lẹ́yìn ṣe tí o bá sì ti bàbá mi tẹ̀ ń bú bó ṣe mú kánná ń bú ó ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ gbangba gbangba yìí bá sẹ́mi ọ̀bá mọ̀ yìí sẹ́yìn tó ẹrú tó lè wádọ̀ mi tí o sì ti bàbá mi mo rò pé yé wa ẹ̀sìn yé wọn bẹ́ẹ̀ nítorí pé tí o sì ti bàbá yín sẹ́yìn mọ̀ bàbá òun ẹ ní ma tí o bá sì ti bàbá yín sẹ́mà yá yín ẹ ní ma tí o bá sì ti yá yín sẹ́mà bàbá yín ẹ ní ma tí o bá sì ti yá yín bóun ìyá yín ó sì wá bá yín pé kí ni kí ló sọnù àìmọye èèyàn ti ń kọjá lójú títì tí ò sì ń tọkàn pẹ̀lú wọn àìmọye èèyàn ti ń ṣẹlẹ̀ ayé tí ò sì ń tọ́dọ̀ ọ̀pọ̀ pẹ̀lú wọn tòtẹ́lẹ̀ ìbáyé wa yóò yé wa dájú sáká wípé àwọn bàbá àti yá wa àwọn ni mọ̀lẹ́bí wa tó àwọn ló súnmọ́ àti gbogbo èèyàn yòókù lọ torí ẹ̀ lọ́lọ́wọ́ bá ṣe ní kẹsí dáadáa sáwọn bàbá àti ìyá yín ọlọ́wọ́ bá sọ nínú alukur'an ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsan olùwà ẹlẹ́dàá wa paláṣẹ pé o gbọ́dọ̀ jọ́sìn fún kankan mí yàtọ̀ sóun nìkan ṣoṣo lẹ́yìn náà ó tún wá pa wá láṣẹ ká máa ṣe dáadáa sí bàbá àti ìyá wa ká ṣe dáadáa sí wọn ní gbogbo dáadáa ọlọ́wọ́ á ní imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma àyè bá a mọ̀ tọ́kan àbáwọn òbí rẹ méjèèjì tó bá ti ẹ̀dàgbà mọ́ lọ́wọ́ àwọn bàbá rẹ dàgbà wọ́n dògbó mọ́ ọ lọ́wọ́ bọ́yọ̀kan nínú àwọn méjèèjì àbáwọn méjèèjì fala taqul lahuma uff má sọ fún wọn pé káì ó sún mí má sọ fún bàbá rẹ bẹ́ẹ̀ yẹn o má sọ fún yàrá rẹ bẹ́ẹ̀ yẹn o. àtẹnumọ́ yín ti pọ̀jù aranumọ́ ó ti pọ̀jù àpètúnpè yín ti pọ̀jù ọmọdé ni yín wọ́n ti dọ́mọdé wọn náà rántí ìgbà tí wọn wà nkónkó kí wàhálà rẹ bàbá rẹ ò sì ti torí rẹ kó ti sọ dànù ń pariwo tó ń ké náà nínú wọn ń dùn ni àbẹ́ ni tó fi jẹ́ bàbá tiẹ̀ nígbà tí bàbá rẹ náà ń tẹnu mọ́ ọ wá sọ pé káì ó sùn mí wala tanharhuma ọlọ́run lọ gbọ́dọ̀ jágbe má wọn o bàbá olówó lọ gbọ́dọ̀ jágbe má bàbá àtìyá rẹ ọmọ burúkú lọ́mọ mi bí bàbá rẹ bá ṣe ń bá sọ̀rọ̀ nínú ọmọ bí ọmọ dídúmọ́ gbárí ṣé kankan mi tún wà tẹ́fẹ́ sọ ẹ̀ ń bá mi lásìkò jẹ́ ẹ́ bàbá kánsẹ́lọ̀ bàbá kọ́ngilá tí wọ́n gbé gbogbo sẹ́lẹ̀ ayé fún tí ọ̀ lásìkò tí ó fi bá bàbá rẹ sọ̀rọ̀ sí ọ̀rẹ́ láì you are very foolish and rubbish wala tanharhuma ọgbọ́dọ̀ jágbe má bàbá àti yá rẹ̀ wa qul lahuma qawlan karima ni kọ́ ọmọ bá wọn sọ mọ gbọ́ bá mi pẹ̀lú ògbó ọlọ́run yọjẹ́ ṣiṣẹ́ bá mi mi bá mi bàbá gbọ́ àwọn ọ̀rọ̀ tó dùn tó dùn báyẹn táwọn náà bá rí ọ máa máa fàdúrà ránṣẹ́ sí ọ ibikíbi mi bá ọlọ́run bá ń sọ wá bá mi lálàáfíà o yàtọ̀ sí ẹ mọ́tò lásídẹ́ǹtì ọmọ yín nìkan lọ́la lọ́nà ọ̀gá ti kú dànù ọmọ ọbú olùkóyè wa iṣẹ́ rẹ tó ń ṣe náà ni náà ni ọjà tíkẹ́ẹ̀tì irú ètò orí ni ọjà fún ọ. waqfid lahuma janaha dhulli mina rahma ọlọ́ni rẹ̀ yí apá rẹ̀ fún ọ tẹ́rí bàbá wọn bí ẹ bàbá rẹ̀ gbọ́dọ̀ máa bọ̀ sọ̀rọ̀ kọ́fọ́ dákàrà àdìpé kínni wọ́n ní bẹ́ẹ̀ la ṣètánì sọ̀kalẹ̀ nígbà tó lọ́wọ́ bá lé kó lálùjánnà ó sọ̀kalẹ̀ ti fọwọ́ dákàrà àdì ti fọwọ́ dákàrà àdì ni pé òkè ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn tó bàbá rẹ̀ gbọ́dọ̀ má bọ́ sọ̀rọ̀ kó wá fọ́ dákàrà àdì pé ìwọ gẹ́gẹ́ bíi tani kí ló ń pera rẹ̀ ganan rí torí de eléyìí wa qur rabbi irhamhuma kama máa ṣàdúrà fáwọn bàbá àtìyá rẹ̀ láti gbà tí wọ́n ti gbó pé Ọlọ́run bá mi ká àwọn méjèèjì o kí ẹ bá ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi eléyìí wá nínú súrọ́tù al-Isra ó wá nínú súnà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìhánilétí àti ìkìlọ̀ níbi àti ṣe àwọn òbí wa ọ gbọ́dọ̀ ṣe bàbá ọ gbọ́dọ̀ ṣe yá o bákan náà ìlérí ìyá burúkú ọ ń bẹ fún gbogbo ẹni tí ó bá tako tó bá jẹ́ pé ó ṣe àìdá sí bàbá àti ìyá rẹ̀ ìyá yìí ó sì súnmọ́ kó ti ṣẹlẹ̀ sí látàyé nbí tó tún á lọ jẹ ìyókù lọ́la alqiyama anabi sallallahu alayhi wa sallam ó ní ma min dhanbin ajdaru an yu'ajjila Allahu li sahibihi al-'uqubata fi ad-dunya ma'a ma yudakhiru lahu fi al-akhirah min al-baghi wa qati'ati ar-rahim rawahu abu dawud wa tirmidhi wa ibn majah bisanadin sahih. wala muhammad sallallahu alayhi wa sallam ó ní kò sí ẹ̀ṣẹ̀ kan tó ṣe kó súnmá kí ọlọ́run ọbọ̀ kán ìyá rẹ̀ lójú fẹ́ni tó bá dárú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nílé ayé ń bì ọlọ́run ọbọ̀ kán ìyá rẹ̀ lójú fún láyé ń bì yóò tún wá bá a kó yòókù pamọ́ díjọ́ gbéńdà kéèyàmà ẹ̀ṣẹ̀ náà tọ́lọ́run ọba máa kán ìyá rẹ̀ lójú fún yàn láyé ń bì téèyàn tó jẹ́ yòókù díjọ́ gbéńdà kéèyàmà òun náà ni àgbèrè ọ̀tẹ̀ ni òdìtẹ̀ bákan náà jíjákun ẹbí ẹnìkan bá jọba lọ ó sì ń fòfin ọlọ́wọ́n bá ó fi ń darí wa gbogbo wa sì ń gbọ́rọ̀ sí lẹ́nu wọ́ wá jáde orí bẹ́ẹ̀lì ìgbà yẹn ọ̀dà jọba arú náà ni eléyìí ni wọ́n ń pè ní kíni alibagi ọ̀tẹ̀ nìyẹn ó súnmọ́ kó di ààrẹ láyé kó tún á jẹ yòókù tó bá di lọ́la kìyà bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń jákun ẹbí tó ń tún mú mí sí ìyá rẹ̀ ó súnmọ́ kó ti bẹ̀rẹ̀ sí jẹ́ látàyè ń bì kó tún á jẹ́ yòókù ní ọ̀gbìn dàlùkìyàmù nínú ètò tiẹ̀ wàá ga jù nínú tí islam tó fi pa wá láṣẹ òun náà ni pé ìṣe dáadáa sáwọn bàbá àti ìyá wa kò ní tán pẹ̀lú kú wọn o yóò tún tẹ̀síwájú ni lẹ́yìn ikú wọn lẹ́yìn ikú bàbá àti ìyá wa à nísìmì á tún tẹ̀síwájú ni lópin ìgbà tí bàbá àti ìyá bá kú mùsùlùmí á tún tẹ̀síwájú pẹ̀lú sísàdúà fún wa ṣé wọn náà ń ṣàdúà fún bàbá àti ìyá rẹ báyìí bákan náà àkọsílẹ̀ tí baba wa ti kọ á tún máa musẹ̀ lẹ́yìn kú wọn á gbọ́dọ̀ torí pé bàbá ti kú ká máa musẹ̀ máa o á máa musẹ̀ wa ikramu sadiqihima ọ̀rẹ́ wa á máa wọn lé lẹ́yìn wa subhanallah lẹ́yìn ikú wa ọ̀rẹ́ wa á máa lé lọ́nà tó ṣe pé tí wọ́n bá ti rí wa pẹ̀lú bá ń ṣe ń pọ́n wọn léwu wọ́n máa rántí wa wọ́n máa gbogbo ẹni tí wa tí wọ́n nífẹ̀ẹ́ sí àmọ́ fẹ́ràn torí ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní inna abarral bir ètò dáadu nínú dáadáa ṣíṣe tí èèyàn máa ṣe sóbì rẹ̀ silatul waladi ahla wuddi abi kọ́ ọ máa ṣe dáadáa sáwọn tí bàbá rẹ̀ nífẹ̀ẹ́ sí kọ́ ọ máa ṣe dáadáa sáwọn tí bàbá rẹ̀ fẹ́ràn eléyìí ń bẹ́ẹ̀ nu dáadáa ṣíṣe tó ṣe sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ jù ọwa wà nínú a ọ̀rọ̀ Imam Muslim ló gbọ́rọ̀ ìjáde wọ́n ní kílódé tá a fi gbáàdì sí ìdí tá a fi gbáàdì sí ni pé Abdullahi ibn Umar radiyallahu anhuma ó sálábà pàdé lárúbáwá roko kan lọ́nà Abdullahi ibn Umar wá dá ó dá ràkúnmí ara rẹ̀ dúró ó ní kọkùnrin pẹ̀lú òun ọkùnrin pẹ̀lú ẹ̀ Ibn Umar ó tún wá ó tún bọ́ sí lẹ́yìn ọlọ́run áá ah, ah. ọ̀kan nínú àtọ́ agbàdìsí wa ń sọ fún Abdullahi bin Umar pé àròkó ah, ló pè yàn àwọn àròkó ọ̀fẹ́ àpọ́nlé lọ títì àpọ́nlé díẹ̀ ti tó wọn ó ní bẹ́ẹ̀ ni àpọ́nlé díẹ̀ ti tó wọn ọ̀gbọ́n tí mo gbọ́ tánà bí sallallahu alaihi wasallam ó ní torí pọ́kùnrin yìí ó ń bẹnu ẹni tí Umar ibn Khattab bàbá mi tó nífẹ̀ẹ́ sí mo sì gbọ́ tánà bí sallallahu alaihi wasallam sọ pé inna abarral birr silatur rajuli àhẹlẹwò de àbí pé ń dada nu dáadáa ṣíṣe tó máa máa ṣe fóbi rẹ̀ tó dáa jù kíkẹ́ kọ́ máa máa ṣe dáadáa sáwọn tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó wá nífẹ̀ẹ́ sí síbẹ̀ làwọn náà ń ṣe wa kọ́rẹ́ bàbá rẹ̀ kò ní a ọmọ ọmọ o kọ́lọ̀ mi náà tún àwọn ọmọ o wípé ọmọ tó o bá rí bó ṣe pọ́n mi lé lónìí kódà àwọn ni mo àbí sẹ́mi pé pẹ̀lú báyẹn ọkùnrin yẹn yóò mọ̀sádùá fún bàbá rẹ̀ yóò dà fún bàbá rẹ̀ a orí ọ̀tọ̀ ọlọ́ngbà fún àbí òye wa àwọn kẹsẹ̀ gbọ́n pé ọmọ mi ni kẹmọ ọmọ yín mọ̀nà ẹbí ọ̀rẹ́ bàbá mi ni a ọmọ kẹlẹ yọ sọ pé a irú ọmọ bú wo leléyìí a wọ́n lọ irú ọmọ yìí ọ̀yọ́ rẹ̀ mi <laughs> so nítorí di eléyìí kò ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ àwọn ọ̀rẹ́ ìyá rẹ̀ tọ́ ẹnu àwọn olùmọ́wá kó láàrin bàbá ti yá pé bàbá wa dáadáa tá a ṣe sí yọ wà lẹ́yìn tí màmá ni o ẹnu àwọn olùmọ́kò lórí eléyìí ìpè dáadáa tí màmá yóò síwájú dáadáa tá a ṣe sí bàbá sẹ́wọ̀n kí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa anabi sallallahu alayhi wa sallam ó ní inna allaha yusikum bi ummahatikum inna allaha yusikum bi ummahatikum inna الله يوصيكم bi ummahatikum الله يوصيكم yusikum bi الله يوصيكم allah yusikum bil aqrabi fal aqrab. ó ní ọlọ́run bá ń pa yín láti kẹ́sì dáadáa sí yá yín ọlọ́run pa yín láti kẹ́sì dáadáa sí yá yín ọlọ́run pa yín láti kẹ́sì dáadáa sí yá yín ọlọ́run tún pa yín láti kẹ́sì dáadáa sí bàbá yín ẹ̀kan ọlọ́run tún wá pa yín láti kẹ́sì dáadáa sẹ́ni tó bá kàn lẹ́yìn náà ẹni tó bá kàn lẹ́yìn náà ẹni tó bá kàn. jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa a rí i pé ẹni tí wọ́n ti síwájú òun náà ni màmá wa ó ipò màmá ga púpọ̀ pé tìrí tí di yọọ máa ta ni yọọ máa ta òun náà nìyá tí wọ́n ṣọ́tìníkà jáde láyè ni wọ́n wọ̀ jáde ó ló lọ rata lọ́jà ó sorí bí orí bọ̀m̀bọ́ì wọ́n bá bàbá rẹ. kọ́dà èèyàn tètè dá ọmọ kóbìnrin ni àfìgbà tí wọ́n wetí rẹ̀ pé yẹtí ń bẹ́ ń bẹ́ ẹni la ilaha illallah. òní lápọ́nlé lójú àwọn ọmọ torí pé ń se làwọn ọmọ ọmọ wọ pé ah, ṣé ìyàtọ̀ ni a ṣe dáadáa sí náà ni ìyá ọmọ ta tó àmọ́ sẹ́wọ̀n ló akó lè fún wàrà fi tiẹ̀ tiẹ̀ jẹ́ torí kọ́ mọ́ fi tiẹ̀ kú bá tiẹ̀ ilé ìjọba àwọn bẹ́ẹ̀ náà lẹ́nìkan wá bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ó taani gan nínú àwọn èèyàn lọ́lẹ́tọ̀ sí dáadáa mi jù anábì ni ummuka ìyá rẹ ni lẹ́yìn ìyá ńkọ́ ó tún ní ummuka ó tún ní lẹ́yìn ìyá ńkọ́ tún ní ìyá rẹ náà ní lẹ́yìn rẹ wa ni abuka ó kan bàbá rẹ báyìí tẹ̀lé ìtumọ̀ sí dáadáa tá a ṣe sáwọn ìyá wa yọ jẹ ẹ̀mẹ́ta ṣáájú ká tó ṣe dáadáa kan sí àwọn ìyá wa àtàwọn bàbá wa torí ẹ àwa ní títorí eléyìí ọkùnrin àwa bínú kó wa pòun fẹ́ yí padà òun náà fẹ́ dóbìnrin tọ́ba dóbìnrin só bímọ ni só lóyún ni mo pé yé wa torúkẹ́ lómi lè wò pé wọ́n á ní kó ṣe dáadáa mẹ́ta sí ìyá wọ́n tó ṣe kan sí bàbá ó ti ẹ̀ wọ́n kó òun dóbìnrin yọ́n bá lọ pass through surgery wọ́n bá di kí wọ́n ń gbé ọmú sí wèrè láyà wọ́n bá di kí wọ́n ń fàdí rẹ̀ dànù wọ́n ń gbé mi sí láyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbogbo ẹni tó bá ṣe báyìí ó dájú kó rírì ó pé o kò sì gbádùn gan pẹ̀lú. tọ́ ilé ìjọba ẹ̀yin ìyá ẹ má sí lò ẹ má sí lò ìyá burúkú ìyá aláìlórí lọ́wọ́ tọ́pọ̀ ọmọ títí ọ̀tọ́jú ọmọ ìyá tí ò sí dáadáa sọ́mọ tó ṣe yí pé ó ti bẹ́ síta ọjọ́ ti pẹ́ kò tí ẹ̀ máa ń tọ́ máa ń jẹ kọ̀ máa bọ́ ń ṣe ń ṣe ilé ayé ọwọ́ agbọ́gbẹ́ yẹn wọ́n ní ìyàwó ṣe dáadáa sílẹ̀ mẹ́ta kó tó di kan ṣe dáadáa sí bàbá lẹ́ẹ̀kan ó tún wá gàgèlè pé yes can you see we can see that you are rubbish. sọ̀tún ti gbogbo ń ṣe jẹ́ rubbish yẹn kò pé ká tún mọ̀ ṣe dáadáa sí o àbí òye wa kò pé ká mọ̀ ṣe dáadáa sí so oní òfòrí irú rubbish rẹ̀ ṣùgbọ́n dáadáa táwa fẹ́ rí àníjẹ́ kó fi tiẹ̀ bá tiwa jẹ́ tán a rí nínú àwọn tíra fẹ́kù tí wọ́n máa ń sọ̀rọ̀ sí ti dáadáa sáwọn òbí èdè tí wọ́n máa ń lò fún ó yàtọ̀ sí èdè tí wọ́n máa ń lò sí ti dáadáa sáwọn mọ̀lẹ́bí dáadáa sóbì wọ́n sọ pé bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ olúwalé dẹ́yìn àmọ́ tó bá kan dáadáa sí sí mọ̀lẹ́bí ẹ̀rí pé tí wọ́n sọ pé sílẹ̀tù al-arham sílẹ̀tù al sì lè lò síra wọn wọ́n sọ pé sílẹ̀tù al-abawayn wa birru al-aqarib wọ́n lè lò síra wọn ṣùgbọ́n ìtọ́pọ̀ jù ni pé tó máa fẹ́ sọ̀rọ̀ sí dáadáa sóbì rẹ̀ tó máa fẹ́ sọ̀rọ̀ ṣe dáadáa sí mọ̀lẹ́bí rẹ̀ bóun ó ṣe lò ó silatu al-aqarib tọ àwọn mọ̀lẹ́bí ńkọ́ ńgbà tá a ti sọ pé gbogbo wọn lọ́lẹ́tọ̀ sí ká ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí yìí á ṣe dáadáa sáwọn náà dáadáa sí ṣe kọ̀mọ́ lórí bàbá àtìyá wa o bó tilẹ̀ jẹ́ pé bàbá àtìyá wa ló bí wa ṣùgbọ́n bíbí tí wọ́n bí wa ó jẹ́ ká tún tan máwọn èèyàn míì ó jẹ́ ká tan máwọn èèyàn míì fámìlì rẹ̀ ọba àhà fámìlì rẹ̀ ọba àpọ̀ ìwọ náà tún tan máwọn èèyàn míì àwọn èèyàn míì tó ọtán máa wọn níwọ̀ lórí rẹ̀ wọn níwọ̀ lórí rẹ̀ o sì gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn. báyà àwọn mọ̀lẹ́bí rẹ lágbọn bàbá rẹ báyà àwọn mọ̀lẹ́bí rẹ lágbọn ìyá rẹ gbogbo wọn ni wọn lẹ́tọ̀ọ́ sí kó ṣe dáadáa sí wọn. pẹ̀lẹ́ yìí ọjà bó ti ṣe jẹ́ mbẹ́ o. lẹ́yìn eléyìí tí ọ̀kan nínú mọ̀lẹ́bí wa tó bá jẹ́ pé kò sí Islam pẹ̀lú wa ńkọ́ mọ̀lẹ́bí ni bóyá bàbá wa bóyá ya wa àwọn ń ṣẹ̀sìn wọn ò ṣe islam mọ̀lẹ́bí ni bóyá ẹ̀gbọ́n wa bóyá àbúrò wa kò ṣe islam mọ̀lẹ́bí ni bóyá àbúrò abẹ́gbọ́n bàbá wa bóyá àbúrò abẹ́gbọ́n ya wa wọn ò ṣe islam àbọ̀mọ àwọn eléyìí wọn ò ṣe islam àbọ̀mọ ọmọ wọn ò ṣe islam ṣe islam sì gbà pé ká ṣe dáadáa sí wọn àfi kó tiẹ̀ jẹ́ pé mọ̀lẹ́bí yẹn kìí ṣe pé kèfèrí ni ṣùgbọ́n pòkì ni pòkì ni gbogbo dáadáa tẹ́sí islam ní ká ṣe kìí ṣe gbogbo àìdáa tẹ́sí islam ní ká pàtì ló máa ń ṣe àwọn eléyìí ń kọ́ sátúmọ̀ ṣe dáadáa sí wọn náà ni báwo wá làwọn ẹni tá à ń ṣe dáadáa sí tó ṣe pé wọn kì í dúpẹ́ wọn ò mórè àwa ń ṣe dáadáa sí wọn ṣùgbọ́n wọn ò mórè bóòlù àti máa ṣe sí wọn àbí bá ń ṣe ṣe dáadáa sí wọn àìdáa làwọn ń ṣe sí wa. bó láti máa ṣe pẹ̀lú irú wọn náà àwọn kó tó máa bàbá àti ìyá wa bàbá àti ìyá ọba àjẹ́ wọn ọba yahudi àbí jẹ́ ọ̀kan nínú àwọn abọ́gibọ̀ àbí àwọn tí wọ́n ti ń wọn ní free thinkers kò tó ẹ̀sọ́ ni bàbá àbí ìyá jẹ́ nínú àwọn ọ̀daràn islam ní ká ṣe dáadáa sí wọn o gbogbo àwọn ilé islam ní ká ṣe dáadáa sí wọn ọ̀ràn àyàn sí ni kò ṣe dáadáa sí wọn torí kọ́ lọ́wọ́ bá nítorí kọ́ ọmọ ṣe ni pé wa in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilmun fala tuti'huma wa sahibuhuma fi dunya ma'rufa tí bàbá àti ìyá bá gbìyànjú láti mú ọsẹ bọ sọlọ léyìí tó ṣe pé ìwọ ọmọ nípa rẹ wọn fẹẹ sọ ọdọ sẹbọ ọlọ́run lọ gbọ́dọ̀ gbọ́dọ̀ sí wọn lẹ́nu o ṣùgbọ́n dáadáa ni kò ṣe pẹ̀lú wọn kẹ́ẹ̀fì dáadáa túká láyé ń bì dáadáa ni kò ṣe pẹ̀lú wọn kẹ́ẹ̀fì dáadáa túká láyé ń bì eléyìí ni nǹkan tọ́lọ́run bá ń fẹ́ kó ṣe eléyìí ni nǹkan tọ́lọ́run bá ń fẹ́ kó ṣe ẹnìkan wá ń sọ pé ẹ ntọ́lọ́run bá ní ká má gbọ́rọ̀ sóbi wa lẹ́nu nípa rẹ̀ òun náà lẹ́ bọ́ àmọ́ gbogbo nǹkan mi tí bàbá rẹ̀ bá ní kó ṣe ó ṣe náà ni gbogbo nǹkan mi tí yàrá bá ní kó o ṣe wàá ṣe náà ni ṣùgbọ́n bọ́ ó lọ gbọ́dọ̀ gbọ́dọ̀ sí bàbá rẹ àti yàrá rẹ lẹ́nu nípa rẹ̀ a sọ pé bẹ́ẹ̀ ni àyà tọ́ka sí rẹ̀ àyà tọ́ka sí lẹ́yìn níbí kò á túmọ̀ sí pé bọ́ lásán ni gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí bàbá rẹ àbí yàrá rẹ bá fẹ́ mú kó ṣe kò sí òfin kan tó gbà nínú ẹ̀sìn Islam bí kíkọ́ tẹ̀lé wọn nídìí ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ yẹn ọba kéré sí sẹ̀bọ̀ sọlọ sèbá nàbí sallallahu alaihi sọ nínú hadith wípé innama ta'atu bil ma'ruf a ò gbọ́dọ̀ gbọ́ràn sí yẹn lẹ́nu àyàfi tó bá pé tí fi ń pa wá láti ọ̀takùtọ̀ lọ ọ̀takùtọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq a gbọ́dọ̀ gbọ́rọ̀ sí yẹn lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí ó mú ni sẹ́lọ̀ tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ o. a ṣe dáadáa sáwọn òbí wa àwọn gbọ́dọ̀ owó pé torí wọ́n jẹ́ kèfèrí ká má ṣe dáadáa sí wọn. ó wá nínú hadith àti muslim tí wọ́n gbé jáde láti ọ̀dọ̀ asma binti abi bakr ní siddiq radiyallahu anhuma ikú anabi sallallahu alayhi wa sallam àwíkí asma òyì ó sọ ikú inna ummi qadumat àbí inna ummi qadimat wa hiya mushrika wa hiya ragiba ìyá mi dé ó dé wá sí madina bíi ó sì ń bùkátà kí n ṣe dáadáa sí ṣùgbọ́n ṣẹ̀bọ ni àwọn ọ̀sìn omi ṣé kí n ṣe dáadáa sí ìyá mi bí anabi sallallahu alayhi wa sallam ọ̀nà sílí ọ̀mọ́kì ṣe dáadáa sí ìyá rẹ̀ ìyá rẹ̀ sì jẹ́ mọ́ṣíríkà ọ̀sẹ̀ bọ̀ torí rẹ̀ bàbá rẹ̀ oná àlábọ̀ rẹ̀ bàbá rẹ̀ ńlọ̀gá àwọn ibi tí wọ́n ti ń bògùn bàbá rẹ̀ ńlọ̀gá àwọn ibi tí wọ́n ti ń gbégun bàbá rẹ̀ òun lọ̀gá wọn bí olóró àdánwò tí ẹni yẹn o àdánwò tí ẹni yẹn kò pé kí wọn má ṣe dáadáa sí i àmọ́ ọ̀gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe égún ọ̀gbọ́dọ̀ bá wọn bọ̀rẹ̀ oṣù gbọ́dọ̀ bá wọn ṣẹbọ sọlọ gbogbo nǹkan tó bá ń ṣe tó bá ti jẹ́sẹ̀ ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe kódà kì í ṣẹbọ ni wọ́n ní kó ṣe wọ́n kàn ní bá kó ẹ̀kú égún yìí lọ síbi tí égún ti gbé wọn ni ọ̀gbọ́dọ̀ bá wọn kó ọ̀lẹ̀ tí wọ́n fi ṣe ọ̀lẹ̀ baálẹ̀ bá a lọ bá a lọ èrè rẹ̀ ọ̀gbọ̀dọ̀ bá a lọ kúrò kó yọ torí pé lẹ́yìn at-ta'awun 'ala al-ithmi wal-'udwan. tó eléyìí báyìí tó bá yé wa oúnjẹ bá wọn. tó àwọn tí ìwà ṣe bàbá àtìyá wa ń kọ́ tí wọ́n jẹ́ kèfèrí nínú mọ̀lẹ́bí wa wọ́n jẹ́ pòkì wọn èsì ṣe bàbá wọn èsì yá wa nínú mọ̀lẹ́bí wa bó la ṣèṣe pẹ̀lú wọn a gbọ́dọ̀ fẹ́ràn wọn dénú o kọ́ lọ́mọ eléyìí dájú gbogbo fámìlì kan a gbọ́dọ̀ fẹ́ràn wọn dénú tí wọn bá ti ṣe mùsùlùmí bàbá àti ìyá rẹ̀ yẹn gan tí wọn ṣe mùsùlùmí a gbọ́dọ̀ fẹ́ràn wọn dénú o a gbọ́dọ̀ fẹ́ràn wọn dénú àmọ́ kàn máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu lójú lójú láyé lójú àbí ní gbangba lásán ni a gbọ́dọ̀ fẹ́ràn wọn dénú òfin ṣẹ̀rí àsọ báyìí yẹn eléyìí ni ọ̀rọ̀ tí gbogbo àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà sọ nítorí pé tó bá ti lè nífẹ̀ẹ́ wọn ó ti nífẹ̀ẹ́ sí tí wọ́n ń ṣe nù tó bá ti lè fẹ́ràn àwọn pínrín wọn náà ti fẹ́ràn ẹ̀bọ tí wọ́n ń ṣe nù kèfèrí làwọn ajẹ́pọ̀ ti nífẹ̀ẹ́ sí tí wọ́n ń ṣe nù torí ẹ̀ lọ́la sọ̀kú la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hadda Allaha wa rasulahu walau kó o lè rẹ nìkan tó ní ìgbàgbọ́ sọ́lọ́ àtọ́jọ́ gbẹ̀ndé alùkìyàmù tó ṣe pé yóò nífẹ̀ẹ́ sí ẹnìkan nínú àwọn tó takùtọ̀ lọ́n tó takùtọ̀ anábì sallallahu alaihi wasallam tó wọ́n á fẹ́ràn àwọn dénú kódà kò bá jẹ́ bàbá wọn kò bá wọn kò bá ìyá wọn kò bá tiẹ̀ mọ̀lẹ́bí wọn àwọn wọn. tẹ́lẹ̀ wa a rí i pé ẹni bá ti jẹ́ kèfèrí ó fẹ́ràn rẹ̀ dénú ilé àkọ́kọ́ nù. Abubakar ìlọ́fà ló fi jẹ́ pé ó wù ú bí ká pé ó rọ́mọ rẹ̀ pa lọ́jọ́ ogun Badr gẹ́gẹ́ bó ti wá nínú nǹkan tí ìmáàmù Suyuti tó sọ nínú tírà rẹ̀ Tarikhul Khulafa ọgbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Ibn Asakir ó ní Abdulrahman ọmọ Abubakar ní Siddiq radiyallahu anhu ní ọjọ́ ogun Badr òun náà jáde wá pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ lẹ́yìn ìgbà tó wá gba ìsìláàmù tán òun àti bàbá rẹ̀ Abubakar wọn wá ń jomi tó rọrọ ó wá sọ fún bàbá rẹ̀ pé lakot ohdifitali yawma badrin sọ ma ikpe lọ́jọ́ ogun badr mo rí ọ ọ wà ń déédéé ibi tí ọfà mi ti lè bọ wọn sọ̀rọ̀ tó àn ṣùgbọ́n mo gbójú kúrò lọ́dọ̀ rẹ̀ nfẹ́ pọ̀ àbí òye sẹ́mi pé káfìrí ọmọ wo mùsùlùmí káfìrí mùsùlùmí náà sì ń pe káfìrí ní kíni káfìrí náà pé ńgbà tó ń ra Abubakar ń jọ yẹn wọ́n sọ pé bàbá káfìrí yìí má jẹ́ ń pa bàbá káfìrí yìí tọ́ walam aqtulu ń pa ọ́ qala Abubakar Abubakar wa sọ pé lakinnaka law uhdithtali àmọ́ wọ́ tó bá yẹ pé ń jọ náà ó bá ṣe déédéé bí tí ọ̀fà mi ò ti bọ̀ tí ìdààmú tí ó ti sá ọ. lam ansarif ank èmi ò ní fi ọ́ lẹ̀ oni fi ɔlɛ o eri ko ma kpɔ o alimami Suyuti ló sọ eléyìí fún wa nínú tírà rẹ̀ tàríkù alkhulafa abu ubaida radiyallahu anhu sahaba gba aminu hadhihi hil umma sẹ́mi kún lɔ kpa bàbá rẹ̀ ní ɔjɔgun ogun Uhud bàbá jẹ́ kèfèrí. ọjáde wá jagun ọjáde wá ọjáde wá láti pẹ̀lú àwọn kèfèrí bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam jà ní ìgbà tí wọ́n fi dàpẹ́ ta tó di pé eruku ogun lójú ìjà Abu Ubaida ó ṣe déédéé bàbá rẹ̀ ó sì torí ẹni Abdullahi bin Mas'ud nígbà tí ń ṣe tọ́lọ́mọba ti sọ pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kẹ́yìn tí wọ́n mú ẹnìkan lọ́rẹ̀ mẹ́tímẹ́tí tí wọ́n fẹ́ràn dénú lẹ́ni tó takùtọ̀ lọ́n tó takùtọ̀ anábì sallallahu alayhi wa sallam kọ́dà káwọn onítàn ọjà wọn bàbá wọn Ibn Mas'ud ní Abu Ubaida lọ́lọ́wọ́ bá ń sọ ń bì Abu Ubaida Ibn al-Jarrah torí pọ́ pa bàbá rẹ̀ lọ́jọ́ ogun Uhud wọ́n ń kọ́ tógun wá ṣẹlẹ̀ tọ́jẹ́ jihad lódodo bàbá rẹ àwọn àjọlẹ̀dí àkókò pẹ̀lú àwọn kuffar ìwọ ọ̀wá ń bẹ pẹ̀lú àwọn tó gbé ráyàtú la ilaha illallahu lọ́wọ́ àwọn tó gbá sí la ilaha illallahu lọ́wọ́ ìwọ àti bàbá rẹ wá jọ sí pẹ̀kí gbọ́dọ̀ lọ́sẹ̀ tó ní sọ pé dáàdi ẹ jọ ẹ mẹ́tẹ̀ káwọn yẹn ó rí pé mo rí yín o dáàdi ẹ tètè túlẹ̀ o bìkọ́ táwọn yẹn bá rí pé mo rí yín wọ́n pè mí múnáfíkì o sọ̀rọ̀ kejì wọ́n sọ̀rọ̀ ní bàbá tó yẹ kó ti rámú kórókó yẹ wa lè anahu káfíà torí pé kèfèrí lòun kí lòun náà fẹ́ ṣe tó náà fẹ́ mọ òwò ọ̀ràn yìí tí wọn bá tẹ kọ bá tíátà rí sí ṣé kọ kárí ọmọ mi àbí ọsọ ládà ilé ìjẹba àwọn. ṣùgbọ́n sáwọn lè máa ṣe dáadáa sí wọn ká ká ẹ́ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ká máa ṣe dáadáa sí wọn ká máa. alimami samarkandi àwọn gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Suhnun ibnu mahmadan almaliki òun sọ pé kò síyàtọ̀ láàrin mọ̀lẹ́bí tó jẹ́ mùsùlùmí àti mọ̀lẹ́bí tó jẹ́ kèfèrí gbogbo wọn náà láti dáadáa sí Suhnun lọ sọ báwọn aa wọn ṣe dáadáa sí wọn báwọn gbogbo àyàtà wa kàn kọ. mo rò pé wa torí kí wọn ti ṣe dáadáa sí wọn o ti yọnu sí tí wọn ṣe nìyẹn torí ẹ ìtọ́dọ́gba jùlọ rọ àwọn olùmọ̀ tó sọ pé àmọ̀ ṣe dáadáa sí wọn lójú ayé láì jẹ́ pa nífẹ̀ẹ́ wọn dénú tába ṣe léyìí kò sí tó burú ń bẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe pa wá láṣẹ ká ṣe dáadáa sáwọn òbí wa tó jẹ́ kèfèrí ṣùgbọ́n a gbọ́dọ̀ tẹ̀lé wọn di kèfèrí wọn tí wọ́n ń ṣe a sì gbọ́dọ̀ tẹ̀lé wọn láti ṣẹ lọ́wọ́n ọba ẹlẹ́dàá o. alimam ibn jarir at rahimahullah ó ní kò sí tó burú min birril qarib ghayril muwafiq fi ddin níbi ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí tẹ̀sìn wọ̀ jọjọra wọn gẹ́gẹ́ bí asma bó ti ṣe ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bí umar ibn khattab radiyallahu anhu bó ṣe bùn ọmọ ìyá rẹ̀ tí èsè mùsùlùmí tó bùn lẹ́wù complete wọ́n dàbí ìgbà tó ṣe pé eléyìí ọ̀wọ́ nu látẹ́jú kọ́ ọmọ ntọ́lọ̀ ń sọ ìyẹn ni pé tàbá ti fẹ́ràn àwọn dénú tá a fẹ́ràn àwọn tí wọn sì jọ lẹbi àpòpọ̀ pẹ̀lú àwọn kan láti bá tiwa jẹ́ láti lé wa kó nílé àti lu wa ọlọ́run bá lòun ọ̀kọ̀ọ̀ká ṣe dáadáa sí wọn ṣùgbọ́n a gbọ́dọ̀ fẹ́ wọn dénú o. tọ́ bákan náà nínú dáadáa ṣíṣe tá a lè ṣe sí wọn láwọn fámìlì wa tí èsè mùsùlùmí ó náà ní ká máa ṣàdúrà pé kọ́lọ́run fi wọn mọ̀nà nínú dáadáa tá a ṣe fún wọn. gẹ́gẹ́ bá nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe máa ń ṣàdúrà fáwọn èèyàn rẹ̀ àwọn ẹni tó fara ní àwọn ẹni tó fara ní lásìkò gbàtà nàbì sallallahu alaihi wa sallam tó ń padà bọ̀ láti Taif táwọn ará Taif lẹ̀ lóko bákan náà nígbà tí wọ́n lọ jagun Uhud tánàbì ṣubú sínú kòtò tó ṣèṣe lójú àdúrà tánàbì ń sẹ́ni pé Allahumma hdi qawmi fa innahum la ya'lamun ọlọ́run bá mi fọ̀nà máa ń èèyàn mi o torí pé wọn ò mà ní ìbá ṣe pé wọ́n mà wọn ò bá ti jẹ́ni tí wọ́n fara ni mi. bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sẹ́mi pé al-Abbas ọmọ Abdul àbúrò bàbá ànábì ni sallallahu alayhi wa sallam òun náà máa ń bẹnu ẹni tọ́wọ́ bá ní ọjọ́ ogun Uhud àní ọjọ́ ogun Badr ọ̀n bẹnu ẹni tí ọwọ́ àwọn mùsùlùmí bá tí wọ́n mú lẹ́rùgùn lọ́jọ́ ogun Badr yìí ṣùgbọ́n ànábì ò ní kí pa ànábì ò ní kí pa ṣùgbọ́n ṣe lànàbì sallallahu alayhi wa sallam ńlọ wá àwa wí fún wípé wọ́n tú láti rẹ̀ jáde ni kí ẹsẹ̀ pọ́n ló fi inú fẹ́ dọ̀ jáde bó tilẹ̀ jẹ́ pé ńgbà tánàbì fẹ́ gba owó rà padà lọ́dọ̀ rẹ̀ anabi lé kókó ma owó tí anabi gbà lọ́dọ̀ rẹ̀ pọ̀ gan so gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nù àwọn tíra síra eléyìí ti fi hàn wá pé mọ̀lẹ́bí wa tí ó bá jẹ́ mùsùlùmí kò sí ní tó burú ká ṣe dáa dojú ayé sí àmọ́fẹ́ rẹ̀ gbọ́dọ̀ dénú wa o a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ dénú rárárárá kí ló dé tó fẹ́ràn mi dénú kí ló dé tẹ̀yìn náà ṣe Islam ẹ̀ ṣe rú wa ọwọ́ èyí tí mo ń ṣe sí yín gan ẹdúpẹ́ fọlọ́ tọ́ bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam anáà rẹ̀ Abul Abul Aas tọ́jú ọkọ ọmọ anabi sallallahu ala wa Zainab ó ń gan alára ọwọ́ bá òun náà ọwọ́ bá náà ogun ṣùgbọ́n anabi sallallahu ala wa gba owó rà padà lọ́dọ̀ rẹ̀ anabi ò ní kí wọ́n lọ padà nù kọ́dà nínú owó rà padà tó fún anabi sallallahu alayhi wa náà ní iyan ọrùn ọmọ anabi ń jẹ́ Zainab ń bẹ́ẹ̀ nù anabi sì dá iyan ọrùn ọmọ rẹ̀ padà tọ eléyìí fi hàn wá pé ẹni tó jẹ́ mọ̀lẹ́bí wa tí ìbá ṣe mùsùlùmí àwọn ṣe dáadọ́ ojú ayé sí dáadáa yẹn ò sì ní pọ̀ bí ètò àwọn ṣe sí mùsùlùmí o ó sì gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ dénú lẹ́yìn jẹ́ ṣe jẹ́ ń o tọ ṣùgbọ́n mọ̀lẹ́bí tá à ń ṣe dáadáa sí tọ́jà abara moore jẹ aláìmoore èèyàn bíi ta ṣetán mọ̀lẹ́bí tá à ń ṣe dáadáa sí tó ṣe pé àìdáa ló máa ń ṣe sí wa mọ̀lẹ́bí tá à ń ṣe dáadáa sí tí ó tiẹ̀ máa sọ pé kò ṣe dáadáa sí mi rí bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́bí kan wà gbogbo dáadáa tó ń bá ń ṣe sí yọ sọ pé ó ṣe dáadáa sóun rí sẹ́mi pé náà ló fà á ló fi jẹ́ pé ńgbà tí mọ̀lẹ́bí rẹ̀ ń ṣe dáadáa sí mọ̀lẹ́bí ń bùn lówó mọ̀lẹ́bí ń bùn lówó sẹ́mi kó wọ́n ṣe gbé pamọ́ yọ ẹ ní mà ti sábà ṣe ni ó sì ti gbowó ti kó àpò yóò mọ ti ya lẹ́yìn ọrùn ọ̀hún ọ̀hún ah, ah, àbúrò rẹ̀ ló sì lówó tó báyìí ah, ọmọ èèyàn mọ̀ ìyá ká gbogbo owó tó ń ṣe ń gbà ń pamọ́ ìdínú tábúrò náà fi wọ̀ pé kò burú yóò sì máa sọ báyìí kọ́bọ̀ pé pẹ̀lú rẹ̀ pọ̀ rí kọ́dà bọ́ fi gbà àbúrò náà wà ó sùsù pé kí ló lè jẹ́ rìbọ̀dá yìí mú pẹ̀lú gbogbo ohun tí máa sọ yọ kàn lọ́ọ́ bá já tíkẹ́ẹ̀tì maka ni mẹ́tì jẹ́ lọ maka ni à ah, maka lọ yẹ yín tó nítorí pé tó máa ti lọ maka káwọn èèyàn sọ pé ò lówó bọ́ọ̀lù mi lọ torí pé ìwà ahun <laughs> so irú eléyìí ẹ̀rí kan ní máa jẹ́ káwọn olówó padà rán ọ lọ maka fún ó lè pẹ́ nìkan yá so nítorí de eléyìí ọ̀n bẹ nínú mọ̀lẹ́bí tó ń ṣe dáadáa sí tó sọ pé òun ò ṣe dáadáa fún rí àbí kó ṣe dáadáa fún kọ́pọ̀ kó sọ pé kódà kò fún mi jẹ gbẹ̀rún kan lọ rí nígbà tó kó hundred thousand fún yàn tọ́wọ́ gbà tọ́fọ́ ó sì gbà tó ní sọ́wọ́ tọ́wọ́ á fún mi nì nínú àdúrà ètò ọlọ́run ṣe fún ọ ọmú kan náà mà láàjọ mú. ẹ dákun sọ ọmọdé owó hundred thousand so wọn bẹnu mọ̀lẹ́bí tí máa ṣe bẹ́ẹ̀ bóyá bí wọn náà ṣe ń ṣe sáwọn mọ̀lẹ́bí rẹ nù kó ké sára ó sì ń bẹ nínú wa ẹni tó kébí wọn ṣe ń ṣe dáadáa sí àìdáa ló wọn máa ṣe a báwo ni ọba ṣe dá tó káyí pé ńgbà tó ń tẹ ń ṣe dáadáa sí wọn wọn tún gbẹnu lọ́wọ́ wọn tún mọ bọ ọjẹ ni tó bá bọ ọjẹ lágbolé tí kò ní tó yóò tún bọ ọjẹ ládùúgbò yóò tún bọ ọjẹ ńlù yóò wá di pé tipátipá ló fi máa oníbọn oníbọn ìkànnì o kò láàánú àwọn àbúrò rẹ lójú o la ilaha illallah olóṣì mímú tẹni wọn gbọmú lẹ́nu ẹ o tó báyìí àwọn mọ̀lẹ́bí tó bá rí bẹ́ẹ̀ gbòò láti ṣe ṣe o ìsìláàmù ọgbà ìdínú tí aburú fi dínkù láyé ìsìláàmù ọgbà pé báwọn ṣe ń saburú sí wa káwọn náà ṣe sí wọn wàyí la àwọn náà bá gbà sẹ́wọ̀n pé ètò kéré jù nínú tó lè ṣe sí wọn onígbé dáadáa tó ń ṣe òun kọ́ dáwọ́ ẹ̀ tí mo ti jẹ́ èèyàn abú nígbà tó ti jẹ́ pé tí mò ń fún ọ kò tó nǹkan kan àbí ntí nǹkan kan fún ọ rí kó rí ọ ní rí mi kí ètò kéré jù nù tí wọn náà bá ti ọ pàtẹ wọn náà ìsìláàmù ọ̀gbàkáyà aláìmoore ìwà aláìmoore burúkú èèyàn abú ìsìláàmù ọ̀kọ́ akáyà aláìmoore ní ti ìsìláàmù kọ́ wa ni pé bọ́ọ̀n bá ń ṣe ń dúpẹ́ oore tí wọ́n ṣe fún ọ òun tó ń sànà kó mi ọ̀wà bọ̀ ni. akramakumullah ọ̀rọ̀ tí yorùbá sọ wọ́n rí sọ o wọ́n ní ẹnikẹ́ni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ìgbà tó lọ́sà kó ni lẹ́rù lọ wàlẹ́ òdodo ni. ọ̀rọ̀ ansẹ̀t ní ten thousand ọwọ́ á rí ẹnìkan nínú àwọn fámìlì rẹ tí ò láǹsẹ̀ wọ́n á mú àǹsẹ̀ tí ten thousand wá gbélé lọ́wọ́ pé ẹ máa lo eléyìí kàkà kó wá pé ẹ ṣeun ẹ wá wò ó báyìí wá gbé ó bá sọ àpò wàláyé téèyàn kọ́kọ́ fìlì lọ́kàn èèyàn ni kí sèse kó lè já mi èèyàn fẹ́ pé ansẹ̀tì yẹn ó kú mẹ́mórì kà tí màá fi sí ẹsẹ̀ ẹ̀jẹ̀ wò so tó bá ti fi lé ọ lọ́bàá sọ̀rọ̀ pé ọ̀nà ọ̀sán rẹ̀ á kò ní pé èèmù ọmọ tonti pé kọ̀tọ́ ká bùn yàn ní nǹkan ká tún pa àbùn ma. torí ẹ̀ ìsìláàmù kọ́ wa pé ká dúpẹ́ oore ni kọ̀kọ́ wa ká yà láìmoore àti pé pàápàá gan gbogbo ẹni tó bá ṣe dáadáa sí wa ìsìláàmù ni ká san báàbá rí níta fi san ká ṣàdúrà fún. ó nínú hadith eléyìí tí at tó gbé jáde Abu Dawud náà gbérú ẹ̀ jáde àti Nasa'i àti Ibn Hibban àti al anabi sallallahu alaihi wasallam ni man istana'a ilaykum ma'rufan fajazuhu ẹnikẹ́ni tó bá ṣe dáadáa sí yín ẹ̀san lẹ́san rẹ̀ o fa in ajiztum tí ẹ bá ní tẹ́ẹ̀sì san lẹ́san fad'u lahu ẹ̀sàdúrà fún hatta an qad shakartum títí tẹ́ẹ̀sì mọ̀ pé yẹ́s àti dúpẹ́ fún bẹ́ẹ̀ ni torí gbà tí wọ́n tó sunu dúdúdú bí ẹni tán so pa tó ní ẹnu rẹ ó ń bẹ lára àgbékọ́ wọn sa kò tí ì gbẹ ò lè dúpẹ́ sọ̀rọ̀ kí tó bá tijọ́ mi kọ́ ara rẹ nìkan lọ́ọ́ bá wí o torí wọn ò tún ní fi rẹ lọ́ọ́ ma wọ́n ti ka ilé yìí ń kó àṣìṣe. fa inna Allaha shakirun torí pé ọlọ́wọ́n bá ọba tó máa ń dúpẹ́ fẹ́ rú ni o yuhibbu shakirin ó sì wá nífẹ̀ẹ́ sáwọn ẹrú táwọn náà bá máa dúpẹ́ ọba tó máa ń dúpẹ́ lọ́lọ́run ó sì nífẹ̀ẹ́ sí àwọn tó máa ń dúpẹ́ torí ẹ̀mí asúná ilẹ̀ aṣáàkìr nínú orúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní kíni aṣáàkìr ọba tó máa ń dúpẹ́ torí àlùsọ́mọ ní kíni abdulshakir lẹ́yìn ẹ̀jẹ̀bá àwọn. síbẹ̀síbẹ̀ ìsìláàmù sẹ́ kọ̀gbà káwọn náà ṣàìdásírù wọn táwọn abara mórí jẹ àwọn èèyàn lásán aláìmórí wọn yẹn islam ọgbà ká ṣe àìdásí wọn islam ọgbà ká já wọn dànù ká jákun ẹbí tí ń bẹ láàrin wa. lódodo níta sọ yìí àrùn kan ni ti ń bẹ láàrin ọ̀pọ̀lọpọ̀ dílé lónìí ẹni tó lọ ń bùkún nídìílé yín ṣe dáadáa sí yín kí lẹ́yìn ṣe sí àìdá eléyìí kọ́mọ́n bàjẹ́ láàrin ọ̀pọ̀lọpọ̀ dílé wọ́n mọ̀ sọ̀rọ̀ rẹ̀ láìdáa ni òun ló rán àwọn ọmọ yín ní sukù ó rán wọn láti primary dé university ìgbà tó ṣe pé lóyìnbó lẹ́yìn kàkún láyé yín tẹ kàkún àlìjẹ́nà yín ó tún rán wọn lọ wọn lóyìnbó àwọn ọmọ tún wà ń bẹ̀ wọ́n tún kówó ránṣẹ́ sí bàbá àti ìyá wọn ẹni tó sánà tó gbogbo eléyìí fún yín náà ayó gbogbo ètò yín dáadáa yín ó fi ṣe bójúbójú ni irú eléyìí ntí sì máa bí òun náà ní alhassad ìlara ni ìlara ló máa ń bí o torí pé nínú gbogbo fámìlì kọ̀ọ̀kan tó bá rí pọ́ dáa fẹ́nìkan ju àwọn èèyàn yòókù lọ ẹ rí i pé gbogbo ẹni tó wà nínú fámìlì yẹn òun ni wọn dojú ìlara wọn kọ ẹni tó dáa fún jùyùn òun ni gbogbo wọn dojú ìlara wọn kọ bí kókú kókú ni ọmọ sí wọn bíi kọ́ bàjẹ́ kọ́ bàjẹ́ ó ti ní kò ní má ó ti ríṣe kò ríṣe má irú rẹ̀ wọ́n máa rorò kọ́ lọ́n sànù wa yéé ṣe gbogbo èèyàn nu fámìlì rẹ nífẹ̀ẹ́ kọ́ dáa fún ọ wọ́n lè máa ṣàdúrà pé kọ́ lọ́n yọ àwọn èèyàn ńláńlá nínú fámìlì wa àwọn tí ó lókìkí àwọn olówó by the time tó bá ṣẹlẹ̀ àdúrà ó tún dorí sí mi wọ́n lè polúwa àmọ̀ pé ibi tí ọkàn gùn sínú àbí òye wa sẹ́lẹ̀yìn lọ́wọ́ ayẹ kó ní níbi táwa wà ta hawla wala quwwata illa billah. àìmọ̀kánísì ń bá wọn jà wọ́n ti gbàgbé pé kẹ́nìkan wà nù fámìlì kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bùkún oore ni àbí èso oore oore ni àwọn kan wá pé family ti from a to z gbogbo yín láláìní gbogbo yín lólòsì kò sẹ́nìkan nu yín tẹ́ wọ̀ ọ̀yà mọ́lẹ́yìn ọ̀run ẹ lákùn sọ́dà bẹ́ẹ̀ amẹ́nìkan ní dáadáa náà ni yọ sàánú eléyìí yọ sàánú eléyìí wọn bá tọ́ bá lè ṣe ó mú díẹ̀ kó ń bẹ̀. torí ẹ̀ a ìkórira ìbínú ẹni ìlara ìmoore tí fámìlì máa ṣe sí fámìlì òun ló dùn yàn jù o gẹ́gẹ́ bí tọrọfà bùnà abd bó ti ṣe sọ. ó ní wa zulmu dhawil qurba ashaddu madadatan. على النفس من وقع الحسام المهند àbòsí tí fámìlì bá ṣe sí yàn á ah, olódùn yàn jù ló máa ń kànyàn ló máa ń kànyàn lẹ́mìí púpọ̀ jù olódùn yàn jù kí wọ́n sàyàn nídà ìdà tó ṣe pé lẹ́yìn di àwọn ti ṣe ti ń kọ́ lọ ẹni tó yẹ kó kí wọn lẹ́yìn tó wá fi ẹ̀gún sọ́wọ́. So wọ́n tiẹ̀ ní wọn ò fẹ̀gún sọ́wọ́ mọ́ láyé ìsìn pákó tí wọ́n kan àwọn èso mọ́ni táwọn èso yọ irú èso tí wọ́n máa gbé síwájú táyà pé tó ọba tó gùn ún irú rẹ̀ wọ́n gbé lọ́nìí sí ọ́ àmọ́ fi ha ọ́ lẹ́yìn wàlá ọdún yàtú sẹ́yìn pé ará àtàdé wọn sá ẹ̀dá sí ọ kò ní dùn ọ kí ló ń tún fẹ́ kó ṣe sí ọ. àmì lè yí ẹ̀jẹ̀ kan náà lẹ́jọ́ pera yín bàbá kan náà màmá kan náà ẹ̀dá kun bọ́ọ̀lù yẹn ṣe tún kan ara yẹn tó jù bẹ́ẹ̀ lọ wọn lọ ló dùn yàn jù gẹ́gẹ́ bí ẹlòmíín ṣe sọ ó ní kúntù fi kàrbẹ́tì àfẹ́rù ilayhi wa hum kàrbẹ́tì fa ayna al-firaru kúntù fi kàrbẹ́tì nígbà tí bànújẹ́ bá dé bá mi àfẹ́rù ilayhi ọ̀dọ́ wọn máa sá lọ wa hum àwọn gan ni bànújẹ́ mi báyìí o fámìlì náà ni bànújẹ́ báyìí fa ayna al-firaru sá lọ àwọn làá máa sá lọ bá tí wọ́n tù wá nu àwọn gan lọ́wọ́ àdìbànújẹ́ báyìí pété àlọ́ ń sábọ̀ wá bá ọgbà ọmọlọ́bọ ọba ya àti bàbá pàdé gbọ́láwọ̀ àṣàlọ̀ ọ̀nà wo láwọ̀ àgbà tá a fi bọ́ lọ́wọ́ ìlara àwọn fámìlì tẹ̀ ń ṣe dáadáa sí tó ṣe pa ìdá làwọn ń ṣe é sí yín Umar ibn al-Khattab kọ́ alọ́gbọ́n kan tá a bá lù ọ́ dáa Umar onítọ̀ ẹ bá lu ọgbọ́n yìí yóò dín ìlara kù láàrin fámìlì ọgbọ́n náà ni wípé a gbọ́dọ̀ máa gbẹ́tòsí ara wa ìwọ àtàwọn brothers rẹ bàbá kan náà màmá kan náà lọ́jọ́ bí it is it is not a problem but ẹ má gbẹ́tòsí ara yín bí kẹ́nìkan máa gbé high school kẹ́nìkan máa gbé bo tọ́. So, bí kẹ́nìkan máa gbé kù kẹ́nìkan máa gbé bó máa gbé èkó alẹ́ nìkan bẹ lẹ́kọ̀ọ́ kẹ́nìkan máa bẹ lọ́rin bí kẹ́nìkan wà ń kánù kẹ́nìkan wà lábẹ́kúta sẹ́mi pé the more tẹ́ bá fi jìnnà síra yín wàhálà ó dínkù ìlara ó dínkù because àmà ń ríra lójoojúmọ́ ìlara ọ̀pọ̀. ìwọ ní ìsìn lánàá mọ́tò tó ń ẹ̀ kan Toyota Camry ọlọ́run bá wá ṣàánú rẹ lónìí báyìí ọwọ́ àlọ́ gbé kínni ẹ̀yin mọ̀ sẹ́mi kẹ́ni tó wà ń tòsí rẹ̀ ń nígbà tó bá ti pé a ìwọ náà sẹ́mi òun òun ò tí ì bàjáàjì lọ yọ by the time to Kamri yẹn níbo ló gbé sí o <laughs> lè má sọ lójú ẹ o àmọ́ tó àtàwọn ìyàwó rẹ̀ ọmọ discourse lẹ́nu pé abẹ́rẹ́ rí àbúrò mi àbúrò mi ò tún gun mọ́ o àbúrò mi ní ìsìn tó ń gun Range Rover Range Rover ló ń gun ní ìsìn ìyàwó náà lè gbé ah nígbà tí wọn ò gun Camry mọ́ wọn ó lè ti pààrọ̀ mọ́tò tó gún ńgbà tó ṣe pé bọ̀dá rẹ̀ ń bẹ ń kánú wọ́n sì ń bẹ láti létí sẹ́yìn kókò sí wàhálà òun náà sì ti lè kọ́lé tó ẹgbẹ̀rún ìgbà tí wọ́n ń bẹ láti létí tó ń bẹ ń kánú sẹ́yìn kókò sí wàhálà ẹ rí i pé ìfẹ́ yóò máa wà. Umar ibn al-Khattab ó ń sọ fún Abu Musa al-Ash'ari ó ní qarabat pa àwọn tí wọ́n bá jọ jẹ́ mọ̀lẹ́bí láṣẹ o àníyẹtẹ̀zàwọ́rù pé kí wọ́n máa bẹ̀rẹ̀ àwọn wò ní o wọlé yẹtẹ̀jẹ̀wọ́rù wọn gbọ́dọ̀ múlẹ̀ tira wọn o kí wọ́n máa bẹ̀rẹ̀ àwọn wò wọn gbọ́dọ̀ múlẹ̀ tira wọn akramakumullah tá a bá jọ múlẹ̀ tira tá a bẹ̀rẹ̀ wa o pé kìnnì pé mo rí lẹ́ẹ̀kan <laughs> yóò rí mi bẹ́ẹ̀ mi náà bá lọ mọ́tíláṣí mo rò pé yé kése pé wọ́n ríra wọn kíra ọ pé bó rí mi lọ́ọ̀kan èmi náà rí lọ́ọ̀kan kékeré ni so amáǹgbà tí ẹ bá jọ múlẹ̀ tira yín yóò rìn sí ọlọ́kànjọ kan pé ah àwọn ọmọ ìyá mi jẹ́ lọ wò wọ́n àwọn náà gbọ́ ọmọ ìyá mi jẹ́ lọ wò wọ́n. sọ eléyìí jẹ́ ọgbọ́n kan nínú tí wọ́n máa dín wàhálà kù ẹni tẹ́ ẹ bá jọ ríra yín lójoojúmọ́ tó o bá fún tí o lérò pé o lè ṣe fún un tó ọmọ kẹ́kọ̀ọ́ rí ìdí rẹ náà kọ̀ tó ní kọ̀ tó wé tó o bá fún yọ kàkún àbí òní kàkún yọ kàkún yàtọ̀ sí pẹ̀ǹjọ́ ríra yín lójoojúmọ́ yọ ọmọ òkè kínní ṣé ìtọ́ wa tọ́ sí wa nu ìtàn màálù lọ́tọ́ sí wa màálù mẹ́ta lọ́ pa ọ́ ah, ah, odidi ìtàn wọn mọ̀ fún yà àní mẹ́ta lọ́ pa ń tiẹ̀ mẹ́ta. al-Aktham ibn Sayfi onítàbàcàdù fi dar ẹjẹ lẹ́yìn ó jìnnà síra wọn taqarabu fil mawadda ẹ̀sùn mara yín pẹ̀lú fẹ́ẹ́ ẹdẹlẹ jìnnà síra wọn ẹ sùn mara yín pẹ̀lú ìfẹ́ ẹnìkan sọ fún Khalid ọmọ Safwan ó ní inni uhibbuk mo nífẹ̀ẹ́ rẹ dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ qala wa ma yamna'uka min dhalik ó ní a tẹ́lẹ̀ náà ńkọ́ kí ni ó mọ ọmọ fẹ́ràn mi tẹ́lẹ̀ náà mo rò pé yé èèyàn <laughs> sọ pé dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ òun á sọ pé tẹ́lẹ̀ ńkọ́ kí ni ó mọ ọmọ nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ náà walastu laka bi jar ńgbà tí yẹn sọ alábàágbé rẹ ó nífẹ̀ẹ́ mi mànà mo rò pé yé torí tá a bá jọjọ alábàágbé ó ṣe é ṣe pẹ́ẹ́pẹ́ ti sọ̀gbẹ́ sílé rẹ̀ rí sáhùwàlẹ́lẹ́ àhà ẹ ti wàá sọ̀gbẹ́ sílé ara yín rí ọ̀hán ni inni uhibbu inni uhibbuka kọ̀ lọ́wọ́n kí inni uhibbuka kọ̀ torí pé níjọ́ tẹ̀ sọ̀gbẹ́ o àwọn ta ni òní dáa fún un àwọn ta lọ lórí ibú bákan náà ẹni òhèbókà sọ̀rọ̀ pé pọ̀tọ̀pọ̀tọ̀ ti ń jáde ilé tí tá a bá jọ mú ilé tira wa bóní àkọ́kọ́ gbà ilé tiwa náà kọ́ gbà àkọ́kọ́ rí gbogbo mi dín pọ̀tọ̀pọ̀tọ̀ ọyìn gbogbo kíní kẹkẹ ẹni òhèbókà kọ òhèbókà kọ sọ̀rọ̀ pé ó ti lọ bá ilé rẹ̀ tó ti kí fún rí pé ẹ̀yin ṣe yọ ọbùn báyìí mọ̀rọ̀ pé yé ó láì jọ sálámù létí ara bóòlù ṣe ní fẹ́ràn ìyẹn ni pé ọmọ ìyá sọmọ ìyá àwọn ni máa sábà dìtẹ̀ ara wọn jù àwọn nìfẹ́ sábà sí láàrin wọn jù nítorí pé ọmọ òkè áá ebi bí bàbá mi ṣe bí mi ló bí wọ náà but báwo ni wọ́n ti wá rìn tó fi wá gàbó sí ga yìí ó lè má sọ jáde o ṣùgbọ́n ọbẹ̀nu tó ń rò ìgbà tẹ́yìn gbóúnjẹ fún wọn ah, ah, ẹ máa jẹun bọ̀dá mi <laughs> ó ṣí àbúrò mi á jẹun òun ọmọ wọlé pé ah, ìwọ ló tún ní gbogbo eléyìí ìwọ pé tó so nítorí òun rónú àjàjà tó bá kó ìyàwó kọ́ ọmọ lẹ́yìn tí wọ́n bá ti lè jáde báyìí tí wọ́n mọ̀ sọ ni kéèké bóòlù àbúrò ẹ̀ ṣèṣe pé wọ́n forí tiyín gba pààrọ̀ àbáríṣìkì yín nílò ni ní yorùbá level ó lè paríṣìkì tiẹ̀ nílò ń bọ̀ lọ́wọ́ agbé tiẹ̀ sí tán fi gbé mọ́ lọ <laughs> so gbogbo oru eléyìí ó lè mèé sọmọ ẹ̀yà rẹ̀ bóòlù òṣèlú wàlẹ́bùnì àmì èmi èsì sọmọ àbúrò bàbá rẹ̀ relatives relative tó súnmọ́ àbí ètò dínà àjọ jẹ́ yuridu anal hasada munkalun bil adna fil adna ètò ń tọ́ka sí ni pé ìlara ìmọ̀ wà láàrin àwọn èèyàn tó bá ti súnmọ́ra wọn sí ni bí bá ti jọ jẹ́ family sí bẹ́ẹ̀ ni lára máa bẹ̀. bọ́lá ti ṣe dáhùn èèyàn òun náà ní pé tí wọ́n máa ń ṣàìdá sí yàn èèyàn fẹ́ máa ṣàìdá sí wọn ni o tí wọ́n bá ti ń ṣàìdá sí yàn èèyàn fẹ́ máa pàápàá tó bá jẹ́ àìdá tó dùn yàn gan-an torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ọ́sí sọ pé akọ aqaribuka al-aqaribu fajtanibhum wala tarkan ila ammin wa khali fakam ammin ataka al-ghammu minhu wa kam khalin min al ti khalin wọ́n ní àwọn ọmọ ìyá rẹ̀ àwọn gan la kéke àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn gan la kéke sá fún wọn o àwọn olùmọ̀yé sọ bẹ́ẹ̀ nítorí pé bọ́lọ̀ ń ṣe dọ́mọ èèyàn ni pé tí wọ́n bá ń sa ìdá sí yẹn èèyàn ọ̀fẹ́ san pẹ̀lú àìdá ìgbà tí wọ́n ṣe tiwọn fún wọn dójú àmì ń dáwọn sọnù ó ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ gan la kéke sá fún wọn o máa sọ̀rọ̀ alẹ̀ fún àbúrò bàbá kan àbábúrò ìyá kan abẹ́gbọ́n bàbá kan abẹ́gbọ́n ìyá kan o ó ní mélòó mélòó làbúrò abẹ́gbọ́n bàbá tó ṣe pọ́dọ̀ wọn náà níbànújẹ́ ó ti wá bọ̀ mélòó mélòó sì làbúrò àbẹ́gbọ́n ìyá tó jẹ́ pé kò sórí kan lára wọn. bẹ́ẹ̀ náà lómii tún sọ ó ní luhumuhumu lahmi wahum yakulunahu wa ma dahiyatul mar'i illa aqaribu. ó ní ẹran ara mi náà lẹ́ran wọn o ẹran ara mi lẹ́ran wọn ṣùgbọ́n àwọn náà ní tún jẹ́ àwọn náà ní tó ń jẹ a àdánwò èèyàn láyé ń lọ́wọ́ kò símbò míì àfi lára mọ̀lẹ́bí rẹ̀ àdánwò ti ń kálukú ara mọ̀lẹ́bí náà lọ́wọ́ kọ́lọ́n dákun kó ṣàánú wa kí wọ́n á lọ́nà àbáyọ ntọ́jọ́ náà àbáyọ náà ní tó wá nú àdìsí anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àdìsí ti wí sáájú wa kparakùnrin kan wá bá nàbì sallallahu alayhi wa sallam ó àìdá làwọn ń ṣe sí mi bí mò ń ṣe ń wá ká súnmọ́ra làwọn ń ṣe ń wá ká jìnnà èmi ń ṣàfaradà fún wa àwọn ń ṣe ń hùwà àìdá sí mi àwọn ń fara ni mi anabi sallallahu alayhi wa sallam ó ní la in kunta kama qult tó bá ṣe kí bó ṣe wíyì lọ bá rí faka annama tasifuhumul mal ń ṣe ni ó dà gẹ́gẹ́ bí ìgbà tó ṣe é pé ọ̀ ń rọ irú gbóná sí wọn lọ́nà ọ̀fun ni wàhálà ọba wọn àti olùsọ́kàn ò ní yé bẹ pẹ̀lú wọ màdùm tààlà dálíkì lópin ìgbà tó bá ṣe pé bó ṣe wí lórí alimami muslim ló gbé jáde káma arántí ní gbogbo ìgbà ọ̀rọ̀ tó kàn nínú àwọn olùmọ̀sọ ó ní man yasna'il khayra la ya'dam jawaziyahu la yadhhabu al-'urfu bayna Allahi wan-nasi ẹnikẹ́ni tó bá ń ṣe rere kò lè padànù ẹ̀san rẹ̀ o torí dáadáa ṣíṣe kì í gbé láàrin ọlọ́run àtẹ̀yàn dáadáa tí wọ́n bá ṣe kò ní gbé láàrin ọlọ́run àtẹ̀yàn mọ́wàá ìdá táwọn ń ṣe sí ọ mọ́wàá burú tí wọ́n fi ń san má wo àìmoore wọn kí wọ́n wá lónìí ṣe dáadáa sí wọn nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ̀san kìí gbé lọ́dọ̀ rẹ̀ ẹ̀san kìí gbé lọ́dọ̀ ọlọ́run ọba wa. tọ́ àwọn pò tí dáadáa ṣíṣe tọ́wà ìpele ìpele ní dáadáa ṣíṣe kò sí tàbí ṣùgbọ́n wípé dáadáa ṣíṣe tí wọ́n ní ká ṣe yìí ọ̀kan jù kan lọ torí rẹ̀ dáadáa tá a ṣe sáwọn bàbá àtìyá wa ọ̀gá ju dáadáa tá a ṣe sí gbogbo èèyàn yòókù lọ tába tún wá kó ti bàbá àti ìyá náà dálẹ̀ àti rí i pé èyí tá a ṣe sí ìyá wa ńkọ́ ó ju èyí tá a ṣe sí bàbá wa lọ. eléyìí alqadi Iyad òun náà tọ́ka sí rọ̀rọ̀ báyìí nínú tí ń bọ̀ kí ni táwa gbà lérò pẹ̀lú dáadáa ṣíṣe gbóò ní dáadáa ṣíṣe náà yóò ṣe wáyé níta àgbà lérò ní pé kí wọ́n lọ bá wọn nígbà táwọn wa ń bọ̀ kó o sì tún lọ bá wọn nígbà tí wọn wà bọ̀ àmọ́ tí wọ́n bá sọ pé tí wọ́n bá bá mi nìkan ni màá lọ bá wọn kèésò nìkan wọ́n ìpele yẹn ní dáadáa ṣiṣe wọ́n ìpele yẹn ní sísokùn ẹbí pọ̀ òun san wọ́n lẹ́sàn tí wọ́n ṣe nù mùkáfà ni wọ́n ń yẹn òun san wọ́n lẹ́sàn tí wọ́n ṣe nìyẹn ṣùgbọ́n sísokùn ẹbí pọ̀ an tasilahum idha qata'u òní kí wọ́n lọ bá wọn nígbà táwọn ọ̀fẹ́ rí ọ torí àdìsí tí imaamu Bukhari gbé jáde láti ọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam ó ní laysa al-wasilu bil-mukafi ẹni tó bẹ̀ wọ́n wò ńgbà tí wọ́n bẹ̀ wò nǹkan ní sokùn ẹbí pọ̀ walakinna al-wasilu alladhi idha qata'at rahimuhu wasalaha ṣùgbọ́n ẹni tó ń sokùn ẹbí pọ̀ òun náà lẹ́ni tó sọ pé ńgbà tó kùn ẹbí rẹ̀ já òun so pọ̀ alimami Bukhari òun ló gbé adé sí i jáde kí wọ́n aláàfin sokùn ẹbí pọ̀ jàmá kí wọ́n aláàfin máa sokùn ẹbí pọ̀ alqadi Iyad rahimahullah nínú tí imaamu nawawi tó kó wa nínú ọ̀rọ̀ rẹ̀ nínú sharh sahihi muslim ó ní kò sí ìyapa ẹnu wípé ká so kun ẹbí pọ̀ ọ̀ràn yẹn ni o lápapọ̀ rẹ̀ tá a bá wò ọ̀ràn yẹn ni ká sì wá já kun ẹbí ẹ̀ṣẹ̀ ni o àti kó àwọn àdéhìfì eléyìí tí ó wá nípa eléyìí wọ́n tọ́ka sí ṣùgbọ́n ìsokùn ẹbí pọ̀ ìpele ni lókè ìpele ìpele ni tó ṣe pé ọ̀kan nínú wọn ó jù kan lọ ṣùgbọ́n ètò kéré jù nínú sísokun ẹbí pọ̀ àti dáadáa tá a máa ṣe sí mọ̀lẹ́bí wa tarkul muhajara òun náà ní ká yé ká má yàn wọn lódì ètò kéré jù nínú téèyàn ó ṣe téèyàn ó fi sokun ẹbí pọ̀ ní má yàn mọ̀lẹ́bí rẹ lódì wasilatuha bil kalam ká sì máa sokun ẹbí pọ̀ pẹ̀lú mímá bá wọn sọ̀rọ̀ walau bis salam kódà kó ṣe pọ̀ mọ́ lórí sísálámà lásán eléyìí àgbọ̀dọ̀ jẹ́ ọjà dànù láàrin kódà kó sì pé asalaamu aleykum lásán náà ni wa aleykum salaam kó sì pa fóònù rẹ̀ báàsì wa máa sokun ẹbí pọ̀ àti pele tó wà lẹ́yìn pele yìí ó yàtọ̀ bágbára bá ti ṣe yàtọ̀ síra bágbára ṣe yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ ni sokun ẹbí pọ̀ ni ó sì máa yàtọ̀ bùkátà ti sì ń bẹ fún fámìlì bọ́ba ṣe rí bẹ́ẹ̀ náà ni ó máa yàtọ̀ kọ́ọ́bí ni téèyàn bá ń ṣe apá kan nínú sísokun ẹbí pọ̀ ṣùgbọ́n téèyàn ò ṣèmíì èèyàn ò ṣe débi tó dé góńgó èèyàn ń se ìwọ̀nba àmọ́ kò ṣe débi tó dé góńgó àní ìpele ẹni tí ń jápọn ẹbí o ṣùgbọ́n ẹni tó bá ṣe wípé òun tiẹ̀ ní lè ṣe kò ṣe tí èèyàn ń ṣe ṣùgbọ́n kò ṣe góńgó ni àmọ́ ìtúwọ́ lè ṣe òun tiẹ̀ ṣe rárá fún ìpele ìhun lẹni tí ń sokùn ẹbí pọ̀ èyí lè ṣe òṣe ó kéré jù ṣe bó lè fóònù gbogbo ò lè jẹ two hundred naira lọ tó pé pé gbogbo fámìlì rẹ kò sì lágbára rẹ àmọ́ ò ṣe fún ìpele yẹn lẹni tí ń sokùn ẹbí pọ̀ almunawi nínú al-ithaf as ó ní ẹbí tí wọ́n ní ká sokùn ẹbí pọ̀ pẹ̀lú rẹ̀ oríṣìí méjì ni o ọ̀kan wà ọ̀fẹ́ ọgbòòrò ọ̀kan wà ọ̀ha èyí tó fẹ̀ tó gbòòrò òun náà ní gbogbo ẹni tí a jọ jẹ́ mọ̀lẹ́bí nínú islam gbogbo ẹni tá a jọ jẹ́ mùsùlùmí mọ̀lẹ́bí wa ni ọ̀ràn yẹn ló sì jẹ́ ká máa ṣe dáadáa sí wọn ká máa ká fìfẹ́ hàn wọn ká máa ṣe nàṣíyà fún wọn káwọn náà sì máa ṣe fún wa ká máa ṣe dọ́gba láàrin wa àtàwọn a gbọ́dọ̀ ṣàbòsí sí wọn gbogbo tó bá jẹ́ tọ̀ wọn kárí pa àmójútó ẹ̀tọ́ tó jọ̀ràn yẹn àti ètò ìsọ̀ràn yẹn ṣùgbọ́n mọ̀lẹ́bí eléyìí tó jẹ́ pé òun jẹ́ àdáyanrí àwọn náà làwọn ìtàn àwọn tí wọn ká máa ṣàlékún nínáwó lórí wọn ọ̀nbẹ nínú sísokùn ẹbí pọ̀ pẹ̀lú wọn ká máa ṣàbẹ̀wò wọn bó o ní sí òsì ká máa ṣàbẹ̀wò wọn bákan náà ká sì máa ṣàmójúkúrò níbi àwọn àṣìṣe wọn eléyìí ń bẹ nínú sísokùn ẹbí pọ̀ yẹsẹ̀ kó ká wo wọn má ṣìṣe wọn. wọn wá ní báwọn mọ̀lẹ́bí ṣe wá lẹ́tọ̀ọ́sẹ́tọ̀ yìí apá kan wọn ju apá kan lọ torí pé tí bàbá àti alẹ́tọ̀ọ́sí ó kọjá ìtàwọn míì lẹ́tọ̀ọ́sí o bẹ́ẹ̀ náà lẹ́lòmíì bẹ́ẹ̀ náà lẹ́lòmíì ibn abi hamza ibn abi jamra àwọn náà ń sọ nínú tírà yìí kan náà wọ́n ní sísokun ẹbí kọ́ a máa wáyé pẹ̀lú ká náwó a máa wáyé pẹ̀lú ká sí ìrànlọ́wọ́ fún wọn nígbà tó máa ń bùkátà a máa wáyé pẹ̀lú ká ti aburú dànù kúrò lọ́dọ̀ wọn nígbà tá bá ń bẹ pẹ̀lú wọn tá lágbára rẹ̀ a wáyé pẹ̀lú ká tújú ká níwájú wọn a wáyé pẹ̀lú ká máa ṣàdúrà fún wọn àti pé ìtumọ̀ àtọ́fẹ̀ tó gbòòrò tó kó gbogbo eléyìí jọ òun náà ni ká gbìyànjú ká ṣe wọ́n lóore bá a bá ṣe lágbára mọ́ ká sì ti aburú kúrò lọ́dọ̀ wọn bá a bá ṣe lágbára mọ́. àwọn ọ̀nàwó àtọ̀nàwó wá ní ṣíṣe dáadáa yìí ti lè wáyé ẹjẹ́ àtẹ́wọ́ gbà lẹ́fọ̀ sí wẹ́wẹ́. alákọ̀ọ́kọ́ an-nafaqatu ala al-faqiri ká máa náwó lẹ́ni tí ò bá lówó nínú àwọn mọ̀lẹ́bí wa ká máa náwó lé lórí ìyapa wà láàrin àwọn olùmọ̀ lórí eléyìí mọ̀lẹ́bí tí èsè bàbá tí èsè yá mi sọ̀rọ̀ àyàn wa ni kí n náwó lé lórí lẹ́yìn ìgbà tẹnu wọn ti kò pé mọ̀lẹ́bí tó jẹ́ bàbá àti ìyá wa ọ̀ràn àyàn ló jẹ́ pé ká náwó lé bàbá àti ìyá wa lórí tí bàbá àti ìyá wa tí wọn bá lówó tí wọn nà lera wọn lórí tí wọn bá lówó tí wọn nà lera wọn lórí bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ apá kan nínú àwọn fuqaha àwọn ń wòye pé kẹ́bí àwọn Ṣafi'iyya nínáwó lẹ́ni tí ìbá bàbá àtìyá wa lórí wọ́n lé lẹ́yìn kì í sọ̀ràn àyàn o kì í sọ̀ràn àyàn lẹ́yìn náfìlà ni ẹni tó bá lè ná lé wọn lórí kọ́ náà àmọ́ bàbá àtìyá wa nìkan lọ́jọ́ ràn yàn nígbà táwọn olùmọ̀mí sì ń wò pé ká ná lé àwọn náà lórí ọ̀n bẹ nínú tọ́jọ́ ràn yàn torí pé kó fi mọ̀lẹ́bí rẹ lẹ̀ fún yàjẹ́ nígbà tó ṣe para ta kò ní ràn lọ́wọ́ sọmọ pé wọn náà làbùkù rẹ padà wá lọ́dọ̀ àwọn hànàfíyà àtàwọn ṣàfíìyà wọ́n ní téèyàn bá lówó téèyàn bá lówó kò tó kọ́ fẹ́ mọ̀lẹ́bí rẹ tí ò lówó wò kọ́ wá kí mọ̀kàn wá kí yín ni kò sì jáde mọ̀lẹ́bí rẹ ò lówó ìyá ń jẹ ọwọ́ ní mọ̀kàn wá wà láti àyìn kò tó ọkàn wá fi ṣe lọ́dọ̀ àwọn wọ́n ní tó bá lówó dandan ni kò náwó fún wọn kẹ́ bó ṣe jẹ́ pé ṣùgbọ́n dáadáa tí wọ́n ní ká ṣe fún mọ̀lẹ́bí ni ọmọ tọ nǹkan kan lẹ́yìn o kèsì pé yà jẹ mọ̀lẹ́bí rẹ ọkàn wọn á kówó fún wọn nígbà tí jẹ wọ yà jẹ ìyàwó rẹ rárá o ó wà nínú hadith Jabir ibn Abdullahi radiyallahu anhuma wọ́n ní ọkùnrin kan ó sọ pé tó ń bá ti kú ẹrú òun kọ́ dọ̀mọlúwàbí tó ń bá ti kú ọ̀rọ̀ yìí wá dé tí gbọ́ anabi ni alaka malun ghayru so lówó mi tó yàtọ̀ sẹ́rù yìí faqala la ó ní lówó mi tó yàtọ̀ sẹ́rù yìí qala man yashtarihi minni anabi ni ta ni ọ̀rẹ́ ẹrú náà lọ́dọ̀ mi anabi fẹ́ ta nu'aym ọmọ abdullahi ọ̀rẹ́ ẹrú yìí lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ní ọgọ́rùn mẹ́jọ dirham ó wá kó ìwà bá anabi sallallahu alayhi wa anabi wá kó fún arákùnrin tó ní ẹrú ọ̀dọ́mọlúwàbí lẹ́yìn kú òun anabi ni ibda binafsika fatasaddaqa alayha orí ara rẹ ní kọ́kọ́ ṣe sàrà fún owó yìí wa in fadula shay'un fali ahlik tí nǹkan kan bá ṣẹ́kù ní owó yìí náà léyàwó àtọmọ lórí wa in fadula an ahlika shay'un fali dhi qarabatik tí nǹkan bá ṣẹ́kù nínú rẹ̀ a pé náà lé àwọn fámìlì rẹ̀ lórí wa in an dhi qarabatik tí nǹkan kan bá shay'un tí nǹkan bá tún ṣẹ́kù lẹ́yìn tó náà lé fámìlì rẹ̀ lórí fa hakadha wa hakadha ajakpe na báyìí kò tún na báyìí anabi nawọ́ síwájú anawọ́ sọ́tún anawọ́ sósì ajakpe na fáwọn míì na eléyìí túmọ̀ sí pé kásẹ̀ dáadáa sí màlẹ́bí wa pẹ̀lú owó lẹ́yìn ìgbà táwa bá gbọ́ bùkátà tiwa tán ni o kèsì pé lèrè ọmọ àjọ ọmọ alọ́kan páànù lé ẹlòmíì o eléyìí jẹba o bákan náà nínú dáadáa at-tasadduq alayhim kásẹ̀ sàrà fún wa àwọn mọ̀lẹ́bí lọ́lẹ́tọ̀ sí kásẹ̀ sàrà fún ju kò bá jẹ́ sàrà tọ́jú ọ̀ràn zaka àbí sàrà mi tọ́jà tìǹwá ṣé bá ti sọ pé sàrà tá a bá ṣe fún sàrà ni yóò sì tún jẹ́ ìsopọ̀ ẹbí pọ̀ ẹlẹ́kẹta nínú tààtù máa ń ṣe ń dáadáa sáwọn mọ̀lẹ́bí wa al-ijtihadu ma amkana fi isal an-naf'i wal-khayri ilayhim bit-tariq al bó tilẹ̀ ká lágbára mọ́ bá ti ṣe lágbára mọ́ láti mú dáadáa dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wa lópin ìgbà tọ́nà tá fẹ́ gbà mú dáadáa dọ́dọ̀ àwọn kọ̀tàkùtọ̀ lọ́n kí ẹ ká sì pín dọ́gbandọ́gba ká saju, sojú ṣáájú ọwọ́ ọwọ́ amúta àwọn èèyàn tó yẹ kó fẹ́ lómi oko fáwọn ará ilé tiẹ̀ àwọn fámìlì rẹ rárá o ká sì gbìyànjú pẹ̀lú wọn láti gbé gbogbo òṣòro kúrò lọ́nà wọn ẹ̀rí pa nàbí sallallahu alayhi wa sallam ó gbìyànjú pẹ̀lú Abu Talib láti pé kó gba Islam ṣùgbọ́n Abu Talib ó kọ̀ láti gba Islam ìdí nu tó fi kún kèfèrí ìgbà tá nàbí sallallahu alayhi wa sallam rí Islam anabi tó gbìyànjú láti ṣe láǹfààní gbọ́nà mi anabi ni òun tọrọ àforíjì fún lópin ìgbà tó lọ́wọ́ bọ̀ ọlọ́run bá wá sọ àyà kalẹ̀ pé ma kana linnabiyyi walladhina amanu an yastaghfiru lilmushrikina walau kanu uli qurba min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم تلقى النبي صلى الله عليه وسلم قل ما ترى فريج abu talib. gẹ́gẹ́ bí anabi ibrahim alayhi salam ti tọrọ àforíjì fún bàbá rẹ̀ azara ṣùgbọ́n náà bá ní kò tọ́sán anabi kò sì tọ́sán olùwàgbọ́ òdodo wọ́n tọrọ àforíjì fáwọn ọ̀sẹ̀ bọ̀ lẹ́yìn ìgbà tó ti hàn sí wọn kọ́ máa ná wọn àti kó àforíjì tí anabi ibrahim alayhi salam tọrọ fún bàbá rẹ̀ torí àdéhùn tó ti ṣe fún bàbá mi ṣùgbọ́n àforíjì náà ṣàǹfààní fún bàbá anabi ibrahim bákan náà nínú ọ̀nà tá anabi sallallahu alayhi wa sallam ó ní bólú arhamakum wọlé òfin sẹlẹm ẹ máa fomi rẹ ẹ máa fomi rẹ ìjẹbi yín ẹ fomi rẹ kódà kó ṣe pé pẹ̀lú sísálámà ìyẹn ni pé ẹ má jẹ́ ọgbẹ kọ́ gan kanko ẹ máa rẹ lómi ẹ máa fomi jù kódà kó ṣe pẹ̀lú sísálámà torí pé tẹ́ ẹ bá máa kíra yín tẹ́ ẹ máa ṣe dáadáa síra yín yóò máa kanko yóò máa kanko yóò máa kanko níjọ́ tẹ́ bá ríra yín kálukọ́ kanko ọwọ́ rẹ ni pé kíni kí lọ jáma àtijọ́ la ti gbúrò rẹ wọn náà máa kí kíni wọn náà jáma àtijọ́ mo ti gbúrò rẹ torí rẹ ẹ má ẹ má ẹ má fomi ju tọ eléyìí jẹbi tá a dùn sí tọrọjọ ti lọ abẹ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ tó dára jù àti àwọn re rẹ tó ga jù wa lọwọ láti jẹ́ ọkan nínú ẹni tí wọ́n máa sokun ẹbí pọ̀ kó má kí okun wa ọba kó tún wa níbi tá a kù sí ọba níbi tí a ti ń ṣe dáadáa nínú ẹni tó ṣe é pé yóò máa sokun ẹbí pọ̀ tẹ́lẹ̀ yóò sì ṣe láǹfààní láyé tí ó ṣe láǹfààní lọ́la alqiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Ah, thank àbí ìwé tí wọ́n kọ. ti parí ìbéèrè parí. alhamdulilayi fẹbíìrì alákòókò níbi báyìí ẹni tí alẹ́tọ̀ọ́ sáti fẹ́ nínú àwọn mọ̀lẹ́bí tí ọjọ́ mọ̀lẹ́bí wa gẹ́gẹ́ bí ọmọ àbúrò bàbá wa abọ́mọ ẹ̀gbọ́n bàbá wa ọmọ àbúrò ìyá wa abọ́mọ ẹ̀gbọ́n ìyá wa wọ́n ní sáà lè jọ rìnrìn àjò pẹ̀lú rẹ̀ ká jẹ́ máhàrámù fún àìsí máhàrámù fún àìsí lè di máhàrámù fún láéláé torí pé bí ara àta ni nípa fífẹ́ àlefẹ́ bóòlù tí wàá fẹ́ jẹ́ maharam ó dàbí ìgbà tó ṣe pé wọ́n kánná sí pẹtrol bẹ́ẹ̀ lọ̀rọ̀ wà àti ẹ̀rí wọ́n lẹ́ni tó ṣe kí tó a bá ti fún lówó yóò máa sọ pé àfún lówó náà ní àrùn lọ́wọ́ sáà lè máa lu koro tó a bá fún lówó pé mo tún fún lánàá o mo tún fún lánàá o wọ́n ní sáà lè máa sọ bẹ́ẹ̀ ṣèyí tọ́tọ́ ní pé ká má máa sọ. So nítorí pé tá a bá wo tiẹ̀ ládàá sẹ́ wọ́n máa dànù àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yọ́ọ́ máa wá balada rẹ̀ jẹ́ pẹ̀lú pípolongo pàṣẹ dáadáa torí pé nínú àwọn èèyàn tí wọ́n máa bẹ lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí bòjì kan àfi tọ́lọ́run kò náà lẹ́ni tó fọwọ́ ọ̀tún rẹ̀ ṣe sàrà tó gbé pamọ́ débi pọ́wọ́ òsì kò máa ń tọ́wọ́ ọ̀tún fún yẹn ṣùgbọ́n kò sí tó burú pẹ̀lú àwọn ẹni tá a ti mà ní aláìmoore yẹn pé tá a bá fẹ́ sọ̀rọ̀ fún ká ṣe fún níbi tẹ́lómi ò ti rí kì í ṣe pa sọ̀rọ̀ á ṣe fún níbi tẹ́lómi ò ti rí ni gẹ́gẹ́ bọ́lá wọn bá wa ti ṣe sọ pé in tubdu sadaqati fa ni'ma hi wa in tukhfuha wa tu'tuha al-fuqara fa huwa khayrun lakum tẹ́ bá gbé sára yín hàn ọ̀dà àmọ́ bá gbé pamọ́ òun ló dájú so eléyìí túmọ̀ sí pé irú eléyìí dábàá fún sára ká fún lójú àwọn yẹn ká sì dákẹ́ wọ́n lẹ́yìn tó ṣe pé gbogbo àtàbà ti fẹ́ ṣe dáadáa sí inú ma bí ni ní ọmọ bara jẹ́ ní ọmọ bọkàn jẹ́ ó sì jẹ́ mọ̀lẹ́bí wa àwọn òfun ni kò sí tọ́kàn wa nítorí pé tí ẹ bá wojú rẹ ẹ ní mọ̀ pé ló ń bì ẹ má wulẹ̀ wojú rẹ ẹ ṣe dáadáa tẹ̀sí fún ǹjẹ́ nǹkan kan wà ń bẹ nínú Islam tó lè mú ni jákun ẹ̀bí kò sí jákun ẹ̀bí pé kìnnì kò sí nítorí mú ni jákọ̀ ẹ̀bí àmọ́ tó bá ṣe é pé ọ̀kan nínú mọ̀lẹ́bí ti jẹ́ mùsùlùmí ó wá di kèfèrí ó lòun ṣe ìsìláàmù mọ́ tó eléyìí ẹ jìnà sí nítorí pọ́pọ́ ìsìláàmù nítorí pọ́pọ́ ìsìláàmù tó oná tí wàá bọ́ sábẹ́ mọ̀lẹ́bí tó jẹ́ kèfèrí ilé ìtasùn pọ̀ gbọ́dọ̀ fẹ́ dénú dáadáa kan tó sì ṣe sí tó fi nífẹ̀ẹ́ rẹ̀ dénú kò gbọ́dọ̀ wáyé àyàfi kó jẹ́ pé dáadáa ní gbangba lásán yàtọ̀ sẹ́ni tó wá di kèfèrí lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí eléyìí á jìnà sí pátápátá ẹ má jẹ́ dáadáa kan wá dọ̀rẹ̀ látọ̀dọ̀ yìí ìwé tó jẹ́ kèfèrí láti pilẹ̀ òun lè tà ń sọ yẹn lé ìjẹba wọn. ìbejì ni wọn táwọn ọmọ wọn lè fẹ́ra wọn dáadáa àwọn ọmọ wọn lè fẹ́ra wọn torí kọ́ ọmọ ẹ̀gbọ́n lọ́fọ́ ọmọ àbúrò wọn kò sí ní tó burú bẹ̀ nínú ẹ̀sìn islam wọ́n mọ̀ pé wọ́n ní abna'ul umuma so àwọn náà ní mọ̀lẹ́bí tá a sọ yìí pé ìbí pa wá pọ̀ ṣùgbọ́n kò pé kí a má fẹ́ra wa àwọn ọmọ wọn nù tọ ṣùgbọ́n ó wá nu súnà nàbì sallallahu alaihi wasallam pé tẹ́ bá fẹ́ ìyàwó ẹ̀ jìnnà o ẹ má jọ jẹ́ pẹ̀lú àwọn eléyìí lẹ́ẹ̀ máa fẹ́ o ṣùgbọ́n kò sí nítorí ẹ má fẹ́ wọn ṣùgbọ́n nu pé wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ nù pé torí pé tẹ́ bá fẹ́ ru wọn tó bá kọ́ ọmọ àbúrò bàbá rẹ lọ fẹ́ ìwọ ọmọ ẹ̀gbọ́n fọmọ àbúrò àwọn ọmọ ọ̀lẹ́ àwọn ọmọ ọ̀lẹ́ wọn ọ̀lẹ́ lọ́pọlọ wọn ò tún lẹ́ lára tó ń torí káwọn ọmọ wọn lè bá wá jẹ́ni tó lágbára lára tó tún lágbára lọ́pọlọ ẹ̀ jìnnà fẹ́ bá fẹ́ yà wò àmọ́ kò sí ní tó ní kí wọ́n má fẹ́ra wọn. wọ́n láyè wo ni àwọn ìyàwó wa náà wà wà nínú dáadáa ṣíṣe. Si ó ṣe dáadáa síyàwó rẹ̀ ni sèbá nàbí sallallahu alaihi wasallam sọ pé ẹni tó dáa jù nínú wa làwọn tó ṣe dáadáa jù sáwọn ìyàwó wọn òun ló ń sì ṣe dáadáa jù sáwọn ìyàwó sanabi sallallahu alaihi wasallam wọn fọmọ rẹ̀ fún káfíìrì ní Zainab bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn padà túká wọn padà túká torí pé islam tó dé ló ti lọ́kọ islam tó dé ló ti lọ́kọ ẹni tó ṣe pé àtún àtàwọn àbúrò yéèyàn wọn ń jà ó sì jọkọ yéèyàn ọwọ́ àfi yéèyàn yìí pé láti sin lọ èèyàn tún gbọdọ̀ dọ́dọ̀ àwọn àbúrò yéèyàn má ẹni tó bá sì dánwò nínú èèyàn àwọn ó ṣépè fún rárá o a lè jẹ́ kí bàbá ọjọ́ kó jẹ́ ká jákun ẹbí wa o àwọn ò ní jákun ẹbí wa á pẹ̀tù sí ni bàbá ẹ má bínú tẹ̀sí ma kó ìyá wa náà ni wọn kò sí tó lè mú wa géèyàn dànù ẹ ní bínú ni ní ìsebí kí ìyàwó náà sọ pé ká má dọdọ àwọn àbúrò yín àwọn ẹ̀gbọ́n yín ẹ̀yin wọn sọ pé wọn ò bí dáa sẹwọn kọ àsọ pé wọn ò bí ẹ̀yin dáa àsọ pé wọn ò bí ẹ̀yin dáa àmọ́ ẹ̀yin wọn sọ pé wọn ò bí ìyàwó dáa ẹ lè yọ̀ǹda fún wa náà ká lọ kí àwọn àbúrò yá wa ẹ̀yin pẹ̀lú wọn ń jà ẹ má jẹ́ jà tìyàn ràn wá ìjà tí ẹ̀yin pẹ̀lú wọn kọ́ ràn wá tó bẹ́yìn tá a lè ṣe hajj fún bàbá bàbá wa tó ti kú dáadáa lópin ìgbà tó bá ké mùsùlùmí ló kú sí kèsè pé bàbá tó kú káfìrì bàbá tìyá ti kọra wọn lẹ̀ ọmọ wa fura mọ̀ yín pé ọ̀kan náà àwọn méjèèjì la láṣejù tí fi kọra wọn lẹ̀ bóyá bàbá ni bóyá ìyá ni séèyàn lè bọ ikọ́ ti irú yàbẹ́ àbí bàbá bẹ́ẹ̀ pé inú ìyá tó tún jẹ òun náà nípa wà gan apọ̀ tì rárá o ti bàbá àti yín lọ bá wọn tí wọ́n fi kọra wọn lẹ̀ o má gbàgbé pé sílì ẹ bàbá rẹ sí ni títí dòní ìyá rẹ náà sí ni tó ń torí de eléyìí àwọn ọlọ́mọ táwọn rí tán fi kọ́ra wọn lẹ̀ àbí òye ìwọ ò lè kọ́ níyà ó sì lè kọ́ ń bàbà kẹ́bù náà ó sì lè kọ́ ọlọ́mọ tó ń torí rẹ ìwọ wà bó ṣe súnmọ́ ni kódà tí ìyá yẹn àbí bàbá yẹn bá ṣe mistake táwọn bá sọ pé àwọn kọ́ ọlọ́mọ lábẹ́ òfin ọlọ́run ìwọ mọ̀ sọ pé ọkọ wọn níyà àbí bàbá torí wo jogun àmọ́ tí wọ́n bá kú àwọn oníjogún rẹ̀ ńgbà tán ti láwọn kọ́ ọ ní ọmọ àwọn síra wọn. níta kan lè ṣe ni pé tẹ́ ẹ bá lè ṣàtúnṣe láàrin wọn tẹ́ ẹ bá lè ṣàtúnṣe láàrin wọn tí wọ́n tún fi padà fẹ́ra wọn níta lè ṣe nù. àmọ́ kẹ́ ẹ á sọ pé ẹ ah, ńgbà tó jẹ́ pé ìyá yín la láṣejù àbí bàbá yín la láṣeboro ẹ tún fi yà jẹ o tí ìyá bá bàbá yín ẹ̀yin nìyá jẹ tí ìyá bá jẹ akramakumullah yẹn lọ bẹ bàbá rẹ̀ wà bí ìyá rẹ̀ ìyẹn wá pé àbójú mi ò ríran ni ẹ sáré tí bàbá ń fọ ọ́nu júlẹ̀ mẹ́wàá sóògùn ló mú yín ni àbí báwo bàbá ń sàn kàn mí ẹkún lójú ni ẹ dákun tí èèyàn bá sọ máa lè kí lèèyàn náà ṣe wàlẹ́ omi ẹkún ọmọ dàlẹ́ kan náà ni. sọ wá ni mo fẹ́ fi àjẹ yá wọn mo fẹ́ fi àjẹ bàbá wọn ta ló fẹ́ fi àjẹ ara rẹ ọmọ tó ń ṣe. wọ́n lẹ́ni tó ṣe é pé babaláwo ni babaláwo ni wọ́n wá kú babaláwo tó kú yẹn àbí ẹ ó kú ní babaláwo àlùfáà ó máa ń dífá ó wá kú ní olórí pé ń ṣiṣẹ́ awo yẹn wọ́n ní sáwọn máa ṣàdúrà fún ṣàdúrà fún ta ni wọ́n yẹ ṣàdúrà fún ọ̀daràn gbàdí tí àtọ́lọ́ ti ràn ọ́ lọ́tọ́ ti kú yùn bàbá rẹ ni ìyá rẹ ni ọjọ́ bàbá ń fa ìyẹ́ ń fa ọlọ́run ti wá sí wọn ti kú adúgbò ẹ̀fọ́ lọ tọ́lọ́n bá wa sin ajílẹ̀ wọn dóko lálàáfíà mo pé yé o ti parí báyìí ẹ̀yìn sàdúrà fún kèfèrí o ẹ̀gbọ́n tọ́lọ́n sọ fáwọn nàbì sallallahu alaihi wasallam kọ̀tọ́ fáwọn nàbì kọ̀tọ́ fáwọn olùgbàgbọ́ òdodo fún wọn sàdúrà fáwọn ọ̀sẹ̀ bọ lẹ́yìn ìgbà tó ti hàn sí wọn pọ̀ mọ́ aná ni wọn gbà wọ́n ló máa hàn sí wọn pọ̀ mọ́ aná léèyàn tó bá ti kú lórí ìṣe kèfèrí ẹ má sàdúrà fún o bákan náà èèyàn lẹ́nìkan nínú fámìlì tó na jẹ́ pé sẹ́yìn ń wò ní máa ṣe èèyàn máa bẹ̀wò ní gbogbo ìgbà sẹ́yìn bá ti bẹ̀wò yóò fún yàn lówó èèyàn sì mọ̀ pé ní owó yẹn ń wò rẹ̀ ló ti ń fún yàn sọ yẹ ká gbowó yẹn ò gbọ́dọ̀ gbà torí pé Ọlọ́run sọ pé ta'awanu 'alal birri wat taqwa wa la ta'awanu 'alal kí ló dé tó gbowó lọ́dọ̀ mi torí pé ń fa nìyí ni. olùkọ́ sẹ́yìn kó ní ọbẹ̀rẹ̀ sí ronú pé ọkọ̀ owó lọ́dọ̀ mi ó ló ń fa ni mí sẹ́yìn kó ọbẹ̀rẹ̀ sí ronú sísẹ́ o àmọ́ ọgbà lọ́dọ̀ rẹ̀ pé kọ́ da ẹ̀gbọ́n rẹ̀ gan tọ́jọ́ lè máa mú a lè fún lówó kọ́pọ̀ mo rò pé yé ilé ìjẹ̀bù tó jẹ́ mẹ́. wọ́n ní séyàwó lè di ẹ̀tọ́ fún wa lẹ́yìn tá a bá ṣe wọ̀límà èwo ló jọra wọn gan ní ìsìn. tó bá fẹ́ fẹ́yàwó lọ fẹ́yàwó sọ béèrè ilé ìdíjọ́ mi. wọ́n láwọn ìyàwó bàbá wa ipò wo làwọn wà nù dáadáa ṣiṣẹ́ ó ṣe dáadáa sáwọn ìyàwó bàbá rẹ̀ kìí ṣe bí yorùbá level yorùbá level generally ẹni tí ìbá ti ṣe ìyá wa sẹ́wọ̀n kó ju kan láfi máa wò pé ya ya gíga tì yẹn ya gíga tì yẹn ìyàwó bàbá rẹ nu fa mo rò pé yé ìyá rẹ ní bá sọ̀rọ̀ pé ya gíga tì yẹn tó ṣe tè sùtì sùtì ìyàwó bàbá rẹ ẹ yẹ kó pọ́nlé bí o bá tiẹ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ ọwọ́ kọjá ìyàwó bàbá rẹ yẹn ọlẹ́tọ̀ sá pọ́nlé ìyá ṣe wa wàá tìyàwó bàbá rẹ ọ̀dọ̀ wa dúró tẹ́ náà ló ti ra ẹ tẹ́lẹ̀ máa lù ọ́ ẹ́ kọ̀dà o ẹ̀sìn wọn kínú culture Yorùbá ọ̀nbẹ́nu tó kọ́ mọ̀ ọ̀nbẹ́nu tó kọ́ mọ̀ tí ìyá gan sọ pé tó ọba lù ọ́ máa lè ní ọ́ bàbá mọ̀ ká lè ló bí fún kọ̀ jẹ́wọ́ má lu ya má lu orogún ya rẹ o ọlọ́mọ tó sọ after all ah Islam ọ̀làgbà kọjá bẹ́ẹ̀ sí lérò ẹ wo ní ìsìtẹ́yìn bá kú àsìkò téèyàn èèyàn fọmọlẹ̀ láyé èèyàn tún lọ́mọ ẹ̀yà ọmọ bàbá èèyàn nìkan lọ wà bàbá kan náà màmá ọ̀tọ̀ọ̀tọ̀ oní gbogbo owó èèyàn lọ lẹni tẹ́yìn wò kọ́ta yín ló o yín ló náà kọ́ta yín o lọ owó yín lọ tí ó jẹ yorùbá lẹ́bù àwọn ọba kan ni kíní kó àwọn èdè kan tí ò ọba kan kíní ẹ sọ pé

ó sì ṣeé ṣe kó ọmọ wò pé bóòlù ó ti dàrú mọ́ mi lójú kí ẹsẹ̀ tí mo fi sí lọ́wọ́ à ṣé láti náà nù àbẹ́rẹ́ so máa ka kó lọ́wọ́ aláwọ̀ rẹ̀ lákàtúnkà kò sí wàhálà sàlẹ̀ fún ya ìyàwó wa ní zaka tí ọba ní kélé yẹn náà sì tún máa bẹ ipò oní ọ̀wá wà nù dáadáa ṣiṣe a lè fún ya ìyàwó wa ní zaka torí kí sọ̀rọ̀ yẹn lórí wa kí ká náwó lé ya ìyàwó lórí tí because ọmọ la fẹ́ uh, generally wàhálà wà tí bá ti fẹ́yàwó kẹtọ́ bá rọ alówó báyìí wọ́n mọ̀ wọ́wọ́ rẹ ni ǹjẹ́ kọ́bọ̀ lọ́wọ́ rẹ rí ǹgbà kọ́bọ̀ sẹ́yìn wá fọmọ fún mi kí lè mọ fún yín lówó ni ẹ ta ni. tó gbogbo rú àwọn àṣàyàn kì í ṣe ń tọ́ da eléyìí náà túmọ̀ sí kí wọ́n náà ya wọn o pẹ́ pé àwọn èèyàn ìyàwó rẹ kò sí kọ́bọ̀ tó pọ̀ pọ̀ pẹ̀lú wọn ò ní ṣe dáadáa sí wọn ò sì lágbára láti ṣe dáadáa sí wọn bó ti lọ bẹ̀ wọ́n wò tí ẹ máa jókòó lórí àga wọn èérí ó yíyan dì ó sì tún ah, ẹ máa jókòó bẹ́ẹ̀ ó pínpín máa pààrọ̀ aṣọ àga o gbé oúnjẹ ránṣẹ́ sí wọn pé tó ẹ gbà bọ̀tí kẹ́yìn náà máa wọ ọwọ́ rẹ̀ sọ́wọ́ rẹ̀ lọ́yẹ̀ kẹ́ máa wò àbí kọ́ lọ́ọ́ ràn yín lọ kí ló lè fún yín tó lè nù irọ́ lásán tó eléyìí náà ń bẹnu ó sì ń torí pé àna èèyàn kéèyàn ṣe dáadáa ń bẹnu tó yẹ ká ṣe dáadáa sọ nípa nítorí pé àdéhùn bẹ láàrin wa pẹ̀lú wọn wọ́n sì tún jẹ́ mọ̀lẹ́bí wa mọ̀lẹ́bí ànábì báwo wọ́n yẹ sẹ́ mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi wasallam àmọ́ nítorí pé ànábì fẹ́ Máríyá al-Qibtiyya ẹrú rẹ̀ ẹrú lọ́jẹ́ sí ànábì sallallahu alaihi wasallam ó sì bímọ fún ànábì sallallahu alaihi wasallam ìdí nu tí ànábì fi sọ pé mọ̀lẹ́bí ni wọ́n mọ̀lẹ́bí nítorí pé ẹrú rẹ̀ jẹ́ Máríyá tó bá jẹ́ ìyàwó rẹ̀ ńkọ́ a jẹ́ pé mọ̀lẹ́bí ìyàwó wa náà ńkọ́ mọ̀lẹ́bí náà làwọn náà jẹ́ sí wa bẹ́ẹ̀ náà ni mọ̀lẹ́bí ọkọ tiẹ̀ náà mọ̀lẹ́bí ni wọ́n ṣe kí ni ni wọ́n jẹ́ sí ọ kẹsẹ̀ pé ah, ìyá rẹ̀ ó sì kọ́ aṣọ dàálẹ̀ ìyá rẹ̀ ẹgbọ́n kan ìyá rẹ̀ àwọn obìnrin aláìlẹ́kọ̀ọ́ nù ìyá ọkọ ní wí wọn so lódodo náà kẹsẹ̀ pé kíyà tiẹ̀ náà máa dá sọjọ́ fún yàwó ńgbà tí èsì pé ẹ mú wa lẹ́rú wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk